do, very Republic adúró òmìnira adé. àpọ̀jù fún wa orílẹ̀-èdè mi á dúró òmìnira á dé. orílẹ̀-èdè mi á dúró torí ìyà ayé ti gbòjú Odùduwà republic á dúró òmìnira á dé. ẹ jẹ́ ká fọwọ́ sọ. Odùduwà Republic adúró òmìnira adé. ọjọ́ kan ló ń tọ́ ń bá ìyá tó jọmọ fọjọ́ pípẹ́ bí ọ̀pọ̀ ọmọ aṣọ alẹ́yìn ọmọ. orílẹ̀-èdè mi á dúró sórí ayé ti pọ̀jù Odùduwà republic á dúró òmìnira adé. mo kí gbogbo ẹ̀yin àgbààgbà àti gbogbo aláàtò tí ó wà ní ìdí gbígbé àṣà àti ìṣe ọmọ kóòtù òjìrè bí lárugẹ ní pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun tí à ń rí àti ní abẹ́lẹ̀ kí orílẹ̀-èdè Odùduwà ìyẹn Odùduwà Republic lè dúró. ẹ ṣeun gan ni ọlọ́dún tó mọ àrè á dì yín mú àwọn alálẹ̀ á kí yín lẹ́yìn Olódùmarè á gbé gbogbo àṣẹ tèdùmarè. ẹ jẹ́ kí gbogbo wa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gbígbé orílẹ̀-èdè Odùduwà kalẹ̀ orílẹ̀-èdè Odùduwà ní ìrètí tí a ní gẹ́gẹ́ bí ìran Yorùbá láti dé ibi tí ọkàn wa ń fẹ́ bá wo ìyà tí ó ti ń jẹ àwa ìran Yorùbá bọ̀ látẹ̀yìn a ó rí wípé ìyà yìí pọ̀ tó bẹ́ẹ̀ sí à ń gbé ìgbé ayé ẹrú ní orílẹ̀-èdè tí a pè ní tiwa kò sí àǹfààní tí ó péye láti dé ibi àṣẹ ní orílẹ̀-èdè tí a pè ní tiwa yìí ikú ìyà ikú ẹ̀sín ìpakúpa ni wọ́n ń pa àwa ọmọ Yorùbá tí ó bá ń fi òtítọ́ inú ṣe iṣẹ́ rẹ̀ ǹjẹ́ ó dára kí ọmọ ẹlẹ́ran kí ó máa jẹgun ṣé ó dára bí kí ọmọ aláṣọ kí ó máa wọ àkísà ǹjẹ́ ó sunwọ̀n kí ọmọ onílé kí ó máa gbé ẹ̀yìn odi ẹ jẹ́ kí a rò ó kí a má bàa fi ohun tí a fẹ́ jẹ bà ohun tí a fẹ́ jẹ jẹ́ kí a má ta ara wa dànù kí iṣẹ́ àwọn baba ńlá wa tí ó ti lọ ó má bàa parun kí ìran wa tí ó ń bọ̀ lẹ́yìn kí ó lè máa sọ nípa tiwa wípé a ṣe ìwọ̀n tí a lè ṣe ẹ jẹ́ kí a fi ara wa ṣe òṣùṣù ọwọ̀ kí a dira wa mú nítorí pé àìkọ́wọ́rìn ejò ní jẹ́ ọmọ ejò níyà bí ọ̀ka bá ṣáájú tí sèbé tẹ̀lé tí paramọ́lẹ̀ àti òjòlá ń wọ́ ruru tẹ̀lé wọn lẹ́yìn kò ní sí ẹ̀dá kan tí ó lè fi igi na ọmọ ejò kankan pa láàrin wọn. ìṣẹ̀dá yorùbá ni ó dára jù nínú ìwà àti ìṣe yorùbá ní àpọ́nlé bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀wọ̀ fún àgbà ìṣẹ̀dá tí ó ní ààtò ni ìṣẹ̀dá tí Elédùà fi Yorùbá ṣe bí ọkùnrin bá jí ní òwúrọ̀ ní ilẹ̀ kóòtù òjíire adọ̀bálẹ̀ gbaraja a kí àwọn òbí rẹ̀ bẹ́ẹ̀ ni bí ọmọbìnrin bá jí a fi orókún méjèèjì kúnlẹ̀ a àwọn òbí rẹ̀ àṣà tí ó wuyì ni àṣà wa ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìdí ètò yìí kí Odùduwà Republic ó lè dúró mò ń bẹ̀ yín ní orúkọ Olódùn tó máa rè mò ń bẹ̀ yín ní orúkọ àwọn baba ńlá wa tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun ṣáájú wa ẹ jẹ́ kí a fi inú kan ṣe ẹ má jẹ́ kí a gba ìbọ̀dè ti ara wa ẹ má jẹ́ kí a fi àyè sílẹ̀ fún alamí láàrin wa mo wá fẹ́ sọ ọ́ báyìí wípé tí a bá wá rí ẹnikẹ́ni nínú ìgbìmọ̀ yìí tí ó fẹ́ gba àbọ̀dè tí ọmọ Yorùbá tàbí tí ó ń ṣe ojú àwọn ọ̀tá nínú ìgbìmọ̀ dídá Odùduwà Republic sílẹ̀ kírú ẹni báyìí ó rí ìjà Ṣàngó ẹ máa pé àṣẹ àṣẹ kí ó rí ìjà Ṣànpọ̀nná ẹ nǹkan ṣe ẹ jẹ́ ká jìjà yìí tọkàntọkàn kí àwọn alálẹ̀ kó lè fi gbogbo ọwọ́ sí i kí wọ́n lè fi gbogbo ọkàn wọn sí i kí wọ́n lè bá wa rin ìrìn àjò náà láṣẹ Elédùmarè. orílẹ̀-èdè mi á dúró torí ìyá ayé ti pọ̀jù Odùduwà republic á dúró òmìnira adé. orílẹ̀-èdè mi á dúró rí tí ayé ti gbòdì Odùduwà republic adúró òmìnira adé. Um, mo kí gbogbo wa níbikíbi tí ẹ bá ti ń láǹfààní láti máa gbọ́ ohun tẹ́ni mo kí ẹ kú déédéé àkókò yìí mo dẹ̀ kí yín kú ṣèní mo dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ní ilé lóko lẹ́yìn odi níbikíbi tí ìwọ bá ti ń láǹfààní láti gbọ́ ọ̀wọ́ mi tó bá ṣe ń wò mí tó ń darapọ̀ mọ́ mi màá fẹ́ kó bá mi pín ètò yẹn fún àwọn tó bá lè pín fún ìrànlọ́wọ́ tó lè ṣe fún mi ni pé bá mi press love àti like jẹ́ kí like àti love any help tí mo lè tó lè ṣe fún mi ni kó bá mi tẹ love yẹn àti like kó dẹ̀ bá mi share fún ẹ̀yin tí ẹ ń wò wá ẹ̀yin tí ẹ dára papọ̀ mọ́ mi ní orí YouTube ẹ bá mi share ètò yẹn síta gbogbo ẹ̀yin tí àti ìbẹ̀rẹ̀ tó tí ẹ ti bẹ̀rẹ̀ sí ní sọ ohun tí ò ṣe ẹ já anyway mo kí yín wọ́n ní kàngókàngó là ń lùlù àgògò bẹ́ẹ̀ ni dùgbẹ̀dùgbẹ̀ là ń lù àkèrègbè bewúrẹ́ wọlé tí òkágò ó máa ń dẹran àmúso àgùntàn tó wọlé tí òkágò ńkọ ó máa ń dẹran àmúwọlé yá ìwo ojú tó ń wò mí etí tó ń gbọ́ mi léni ò ní dẹran àmúwọlé yá èmi náà ò ní dẹran àmúwọlé yá mi ò ní dẹran àmúso torí pé ẹni tó bá dẹran àmúwọlé yá náà máa ń pa bọ̀gún náà máa ń pa gẹ náà máa ń pa irú àwọn tó ń ṣe kíní kan lè wọ́n pa wọ́n ṣùgbọ́n wọn ò ní pa èmi àti ẹni pàkópa ọfà ayé ìjàmbá òkùnkùn ogun ọ̀tá kò ní borí èmi àtẹ gbogbo ẹ̀dá tí wò bá jà tó dẹ̀ ń bẹ ẹ jà ẹni tó dìde ogun sí tó dìde ogun sí ẹ ọ̀run á bá wọn jà tilétilé ẹ ṣe gan um, mo kí gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní láti máa gbọ́ mi àti láti máa darapọ̀ mọ́ mi mo kí yín kàbọ̀ sórí ìkànnì Tenny Ọmọ Igbo tí ẹ darapọ̀ mọ́ mi lórí YouTube Àìná Oníkùn Bioyecast Bukky Adé ẹ̀yin torí Facebook mo kí yín ẹ̀yin tí ẹ wà ní Kadri mo kí yín bàrámi adéagbó Festus mo kí yín sà ẹ káàbọ̀ sórí ìkànnì Tenny ọmọ ológo oyè wọlé owó dìran mo rí yín o Mojeed Babátúndé alájàdí àbí ìkànnì kan mi ò mọ̀ ṣá yàwá tóyìn ọláòyè mo kí yín ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ mi lórí Facebook and YouTube mo kí yín ẹ kú dédé àkókò yìí odi odù bí ẹ̀yin tí ẹ wà lórí Tenny ọmọ empress oh, the iron lady the empress godhead girl <laughs> bẹ́ẹ̀ ni ìkànnì bóyá màá jí bí kìyìn tóyìn mákànjú ọláláwa thank you so much mo kìyìn balógun gafar mo kìyìn ẹ káàbọ̀ sórí ìkànnì tẹni ọmọlógo um, peter ọládélé you are welcome sir mo kí gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ tẹni ọmọlógo dé ní fèlésì àjàgbé mo kí gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní láti lè bá mi sọ̀rọ̀ kẹ́hìndé òṣèlú mo kí yín ẹ̀yin tí ẹ pè mí ẹ̀yin tí ó yẹ pé ẹ ń wádìí ọ̀rọ̀ bó tilẹ̀ pé mi ò ní interest um, ẹ̀yin tí ẹ dẹ̀rọ pé bóyá ẹ ẹ disappoint bóyá bóyá mo bá fèsì àbí nǹkan kan um, mi fèsì ó lójú nǹkan tí mo lè déédéé fèsì sí sẹ́rí ìgbà mìíràn wà tó yẹ pé èèyàn máa ń ronú gbà mí pé kéèyàn ń fèsì sí nǹkan kan bó ṣe yẹ kó wá bọ̀ tí tó bá fèsì tí àwọn tó wù ẹ́ tó jó lólùfẹ́ bá wò pé ah kò yẹ kó o down màá kàn fẹ́ tẹ bá wò pé bóyá ẹ disappoint nínú mi you don't have to be disappointing me èèyàn ni mí ẹlẹ́ran ara dẹ̀ ni mí ẹni tí kò bá mọ nǹkan tí mò ń go through tàbí nǹkan tí mo ti went through ohun tí mo ti tó ti ṣẹlẹ̀ kọjá sẹ́yìn ẹ máa fẹ́ kẹ́ fi ara yín sí position mi ẹ lè bírú mi lọ́mọ kí n máa larú oògùn tí mò ń là kọjá kéèyàn kọ́kọ́ dédé dìde kó máa dúró bí ogun pé kò sí tó lè ṣẹlẹ̀ àní máa gbẹ́lu lẹ̀ ní kò síbi tó ti lè jáde màá máa gan bẹ́ẹ̀ torí àtẹnìyẹn bá tiẹ̀ jẹ́ àtùpà mo fẹ́ kó o rìmẹ́mbà pé àtùpà tó ń wò yẹn kì í rí iná rí di ara rẹ o torí wípé àtùpà ó máa ń tan ìmọ́lẹ̀ fún gbogbo ayé iná tẹ̀dẹ̀ ń wò yẹn tí òkùnkùn bá wà níbì kan òye náà kan ó máa jẹ́ kí gbogbo ibẹ̀ yẹn kó mọ́lẹ̀ ṣùgbọ́n àléébù kan tó lè wà lára ẹ̀ ni pé kò lè rí náà rí tó wà lábẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò wá sógun tó lè wá ọlọ́run máa mú borí irú ogun bẹ́ẹ̀ torí tí nǹkan kan bá fẹ́ ṣe bóyá o fẹ́ tọwọ́ bọ̀ láti yọ àjò ẹ̀ ṣùgbọ́n a ṣe bí ẹni tí ò mọ̀ lọ ilé ayé láti bá so a ní láti jẹ́ ká sọ pé kinní kan tó bá dẹ̀ gbọ́ anything lẹ́nu mi àbí mo bá tó bá wò pé àbí story ẹ̀ ni you know my story if you don't even oh tí ẹ̀ tí ì mọ half ah, kí n sọ pé half ah, tàbí wo tí wọ́n bá sọ̀rọ̀ fún tó olówó kókókó ah ó ti ráṣìírí ẹ̀ it doesn't mean anything for me mo sọ fún yín pé ìgbà tí n máa tí n bá fẹ́ jà máa ti jà nígbà tí mo wà nínú ayé tí mo ń jà àgbà yẹn kì í ṣèsìn tí mo ní mo sacrificed tí mo ti go through many things ni màá máa wá dáhùn nǹkan lóhùn màá wá ní nǹkan fẹ́ ṣe yẹn ló máa distract me there is nothing they can do because ẹni tó fẹ́ ẹ̀ mọ̀ ìgbà míì wà tó jẹ́ pé wàá ronú pé ah, kí ló ṣẹlẹ̀ n tó òrò n tó òwò ibi tó òrò kàn sí tí wọ́n ti gbójú pé gbogbo ohun tí wọ́n bá ṣe fún ọ láyé ẹ tó o ti gbójú ń bẹ̀ tó bá gba àdúrà tán tírú ogun yẹn wá dìde táwọn gbólóhùn kan jáde á surprise ẹ tó bá jẹ́ dàbí tèmi gbàdúrà pé kó má rogun o ṣùgbọ́n kò sẹ́ni tí kì í rogun láyé ọ̀nà tó ní kálukú gbà rí lọ́tọ̀ọ̀tọ̀ so i'm very sorry for every one of you all my people family and friend ẹ ṣe gan púpọ̀ ẹ̀yin tí ẹ dúró tì mí ẹ̀yin tí Tenny ọmọ ológo mo kí yín yálà on my whatsapp group and facebook followers mo really appreciate ìjà tẹ̀jà fún mi torí pé tí ẹ̀dá bá lóun fẹ́ máa ro ẹjọ́ téèyàn kan bá criticize ẹ̀ tó bá fẹ́ máa rojọ́ pé báyìí ló ṣe rí o ò mẹjọ́ rò tó rẹni tó ro tó ti ṣe nǹkan ó ní plan ó ní mission lérí tó ṣe so ó ṣeé ṣe kó jẹ́ pé torí pé àwọn tó pàdé àpò pọ̀ wọ́n á fẹ́ mú ẹ talẹ́ńtò fẹ́ rojọ́ fún olè ò ní jẹ́ káyé mú yín ayé ò ní mú èmi kò ní mú ìwọ náà ẹ̀yin èèyàn mi kí ni mo gbédé lánìí ẹ mọ̀ pé mo máa sọ torí pé time tí àwọn nǹkan yẹn ń ṣẹlẹ̀ èmi wà nínú prayer so àwọn ètò mi mo ní àwọn a lot of topic nílẹ̀lẹ̀ tó lè jẹ́ pé mo máa máa treat ẹ̀ now ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀rọ̀ nípa Ọọ̀ni ìyẹn ọba Ọ̀jájá. Ọ̀nìtàn Ògúnwùsì ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti orí wọn nípa rálì tí àwọn ọmọ ṣe ní Ìbàdàn because opinion tèmi lórí ọ̀rọ̀ yẹn mi rò bẹ́ẹ̀ nìkankan wá ti gbọ́ but anything tí mo bá sọ lẹ́ni lórí àwọn ọ̀rọ̀ yìí ẹ máa fẹ́ kí ẹ ronú wò máa fẹ́ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ rò ó mi ì ní fẹ́ kẹ́ ẹ fi etí mìíràn gbọ́ máa fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ fi òye inú torí pé ọlọ́gbọ́n ni mo mọ̀ pé gbogbo wa jẹ́ ṣùgbọ́n ìfẹ́ àti ìtara tá máa ní ó máa ń jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ sódì ìgbà mìíràn wà tó jẹ́ wípé èèyàn lè ka bíbélì sometimes nígbà tí ọ̀rọ̀ ìbúra ṣẹlẹ̀ many people mm, abuse me insult me lábẹ́ comment on YouTube mo ń block many people ni because they were saying oh, eh, mi ò kí ṣe onígbàgbọ́ gidi eh, ìgbàgbọ́ àbọ̀ ni mí because tó bá yẹ pé mo jẹ́ eh, onígbàgbọ́ gidi. Uh, mi ní ever sọ wípé mo fẹ́ búra mo wá sọ fún wọn wípé ìdí wo ni mi ṣe lè búra torí wípé èmi nísìn kí n pera pé i'm a leader leader ni mo jẹ́ ní àárín àwọn tó jẹ́ eh, group ti tèmi torí èmi ní gúrùpù ti tèmi tí a fi tẹ́ni ọmọ ológo fans page tẹ́ni ọmọ ológo followers lórí péjì yìí leader ni mo jẹ́ nítorí èmi ni mo ń darí ètò tó wà níbí lọ́wọ́ ṣe gẹ́tì mi kì í ṣe pé nílẹ̀ yorùbá o mi ò tiẹ̀ dé nǹkan kan ní àárín àwọn tó wà ń bẹ̀ bọ́tì ní inú orí péjì tẹ́ni ọmọ ológo yìí independent ni mí lórí péjì mi èmi ni mò ń control bí dandan ni kí n proof ti àwọn tó ń wò mí torí oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti gbọ́ tó jẹ́ pé lómi máa máa wò pé ah kìíní kan ọlọ́mí sì tún fi ń sọ̀rọ̀ so lórí ìkànnì tèmi gangan bóyá lórí whatsapp mi láwọn tí mo mọ̀ tó jó lólùfẹ́ mi tó dédé pé tó dùgbà tó ju ogún lé láti twenty twenty tí wọ́n ti ń dàbọ̀ àwọn èèyàn yìí dúró tì mí ṣùgbọ́n kàn wọ́n mẹ́ẹ̀ ńgbà tó dá wọn stage kan many people wọn go ní trust mọ́ torí àwọn oríṣiríṣi nǹkan tán ti gbọ́ but mo máa try láti proof ara mi pé kò rí bẹ́ẹ̀ kí n tó lè gbé ìgbésẹ̀ torí pé bíbélì sọ fún mi ló ti sọ pé kí n má ṣe fòǹkòǹ búra but bíbélì tó sọ bẹ́ẹ̀ tó kọ síbẹ̀ pé kẹ́ ẹ má búra yẹn òun náà ló tún gégùn fún yín nínú ìwé ìdìtànọ́rọ́ mi bí mo ṣe ṣàlàyé fáwọn èèyàn mi nìyẹn so tí mo bá búra it doesn't mean anything ọlọ́run gan sọ bẹ́ẹ̀ fún yín ṣé bọ́lọ́run búra Mósè náà búra fáwọn ọmọ Ísírẹ́lì nígbà tó kó wọn tó ń dénú aginjù ó búra fún wọn wá ìta sọ pé torí pé ẹ kìíní bẹ́ẹ̀ dẹ̀ ni ọlọ́run fi yín gégùn ó tún ṣàdúrà ó fi wọ́n ré ó tún fi wọ́n ah, gbogbo tó wà ní ìwé ẹ̀sán yà ń kọ́ ó lẹ́nikẹ́ni tó bá bínú sí ọ lójú yóò tì ó ní wọ́n dààmú wọ́n sì dàbí asán ẹnikẹ́ni tó bá ń bẹ ẹ̀jà yóò ṣègbé wáyé tó ń gégùn fún yín àgbàmí àtúnṣàdúrà fún yín ó ní kíkó lẹ máa kóra yín jọ ó ní kì í ṣe nípasẹ̀ tèmi tẹ́ni ọlá torí pé gbogbo yín pátá tó bá dìtẹ̀ mọ́ mi ẹ̀ ṣubú nítorí mi ebó náà ló ń ṣépè bẹ́ẹ̀ kò yẹ kó tiẹ̀ ṣépè rárá kí ló wà nínú tàbátì àdá ṣebí torí wípé ọlọ́run fi ó ń ṣe ó ń ṣe ọ̀rọ̀ fún yín á tún gégùn bò mí that means kó o lè níbi irúfẹ́ tó bá tó o bá ṣìnà ní ojú ọ̀nà yẹn n ló túmọ̀ sí ọ̀rọ̀ ọlọ́run bíbélì kùránì ó dàbí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá ni so tó o bá fẹ́ tẹ̀lé ìlànà tó wà níbẹ̀ tó fẹ́ kí àwọn tó mú ẹ níbẹ̀ kó o ṣe ń ní ọ̀rọ̀ èpè fi wà ló fi dàbí pé ẹnu ara mi ni màá fi sọ ọ́ nígbà tí ṣe pé bóyá wọ́n pa Bísí Èṣù kódà kan pa Bísí Èṣù tó bá yẹ pé lórí kí n lè proof ara mi mo dẹ̀ ti sọ pé tí mo bá proof ara mi tán tí mo bá fi lè gé ègún yẹn ní ọjọ́ náà tí ẹnikẹ́ni bá takò mí tàbí láti sọ fún mi pé òun tó fẹ́ pa irọ́ tí ò ṣẹlẹ̀ torí mo ti ní títí títí tá a fi gba ilẹ̀ Yorùbá gbogbo ègún tí mo gé jọ̀nà tó bá yẹsẹ̀ eléyìí tí ó ṣẹ mẹ́mi lára wà ń eléyìí tí ó ṣẹ mẹ́ni tó bá gbógun tì mí wà ń mo dẹ̀ ti fi ìdájọ́ ẹ̀ sí ọwọ́ Ọlọ́run ṣe gbọ́ mi so lórí èyí ẹ má ká máa fi ọ̀rọ̀ bíbélì túùsì àwọn èèyàn bàbá kan pè mí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ṣebí mo mọ̀ pé àwọn ka bíbélì ẹ pásítọ̀ làwọn kìíní kan mo wá sọ fún wọn pé ọ̀tọ̀ ni ká ka bíbélì ọ̀tọ̀ ni ká mọ ìtumọ̀ ẹ gẹ́tì mi ó dàbí ìgbà tí ẹ nísìn english pín sí ọ̀nà mẹ́ta àwọn kan wà tó jẹ́ pé wọ́n gbọ́ ẹ̀ wọn gbọ́ but wọ́n lè kà wọ́n dẹ̀ lè sọ ẹlòmíì wà ó lè sọ ó sì lè ó lè sọ ó lè kà bọ̀ kò ní mọ̀túmọ̀ ẹ̀ ẹ̀ sílé kò ní mọ̀túmọ̀ tó ń kà ńlẹ̀ yẹn kò ní yé ọ̀tọ̀ dẹ̀ tún ni pé kó mọ everything ọlọ́run dẹ̀ máa ń fúnyàn ní ìmọ̀ kó o ka bíbélì kó o ka kùránì nǹkan là ń sọ ẹlòmíì lè ka kùránì back to back kó máa di bíbélì mọ́yà kó máa di kùránì mọ́yà ká o lè mọ ìtumọ̀ pé ẹ̀ eh, arab náà fi kọ́ ọ Eh, arab náà fi kọ kéwú náà fi kọ kó o mọ ìtumọ̀ ohun tí wọ́n kọ sínú ẹ̀ ókè níbí ìbà èdè wọn náà fi kọ ìwọ ti ka ìtumọ̀ wọ́n kà ǹjẹ́ òye rẹ̀ yí ẹ ò ní òye that is why tó fi ṣẹlẹ̀ nílé ayé lẹ́yìn tó jẹ́ pé many people wá à ń ṣira wa lọ́nà nípa a lot of things ẹ lè fetí gbọ́ ọ̀rọ̀ nígbà míì kẹ́lòmíì sọ̀rọ̀ tó bá dẹ̀ ti sọ̀rọ̀ yẹn tán ẹ̀yin ẹ máa bá tools tiẹ̀ torí pé kò yé yín ẹni tó bá ní ọgbọ́n àti ìmọ̀ tí Ọlọ́run bá fún ní òye òye ọ̀rọ̀ tó sọ yẹn ló máa yé n ló lè mú lò but wọ́n tó ò lóye tó kàn ń gbọ́ ọ̀rọ̀ lásán o kò ní yí ẹ torí pé wàá máa rò pé ó ń búyàn ó ń takò yàn ó ń gún ègéṣe yàn ó àtáàkì èèyàn bẹ́ẹ̀ dẹ̀ ní ìmọ̀ràn ló gbà ìyẹn yàtọ̀ sí pé ó ń báyàn jà ká advice èèyàn ní ọ̀nà tí ó yẹ but torí ìfẹ́ tó wà lára ẹ̀ ah ó ti tako kùránì ó ti tako bíbélì bẹ́lẹ́ bọ́ bá ṣe titi ẹ̀ ẹ̀ bí àáfàá kan tí mo rí tó tó sọ ìtumọ̀ ọ̀rọ̀ pé Google map tó sọ àlàyé ọ̀rọ̀ yẹn ó tọ́ ni nà ń bí èèyàn bá wà àwọn tó àwọn tó ń ṣe àwọn tó jẹ́ uber ṣé bí máàpù ni àwọn tó ń ṣe uber lo Google map ni tó dẹ̀ máa máa direct wọn wọ́n á send location ṣe tí tó fi máa débi tó ń gbé yẹn wọ́n máa ṣe é bọ̀ tó bá jẹ́ pé àwọn bàbá wa ń gbà náà tí wọ́n bá ń lọ ìrìn àjò tí wọ́n bá di pé wọ́n fi wọ́n fi ọkàn kún èjì tó ń tọ́ wọn sọ́nà á lẹ́lẹ́bọ ni wọ́n eléyìí náà ń kọ́ ẹ jẹ́ ká fi gbẹ̀yìn ẹ̀dẹ̀ tó lọ́rọ̀ ẹ̀sìn kọ́ làbá wa so ẹ má jẹ́ ká máa túmọ̀ tí ènìyàn bá sọ pé báyìí ni bó ṣe sọ yẹn ẹ gbà pé bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ Yorùbá nation ká máa fi ṣe game ká máa fi ṣe play play ká máa fi ṣe film kẹ́nìkan sọ̀rọ̀ kẹ́mọ́ bá change ọ̀rọ̀ tó sọ pé kì í ṣe ń tó sọ nìyẹn ń tó sọ ni ọ̀rọ̀ tó sọ nìyẹn ìwọ wá tó pé o nífẹ̀ẹ́ o like o fẹ́ máa bá change ẹ̀ pé kì í ṣe bọ́n ṣe rò nìyẹn ìgbàgbọ́ ni wọ́n fi sọ ìgbàgbọ́ kan wọ́n sọ ni tó bá dé ìgbàgbọ́ òkè ọlọ́run ó máa ṣe báyìí fún wa ọlọ́run ó máa ṣe nǹkan báyìí fún wa ẹ ti gẹ́tọ̀rọ̀ mi ẹ sílé kí ló dé tẹ̀ ń tẹ̀ ń flag now ẹ̀ dẹ̀ stop now ẹ sáré pọ̀ ọmọdún lé ní táwọn mùsùlùmí ni mo dẹ̀ bá yín lọ lé ní àdẹ̀ bá yín jà torí tọrọ máa ń kúrò lára yín <laughs> tọrọ máa ń kúrò lára yín báwo ni mo ṣe rí lé ní sọmọdún díẹ̀ ọmọ yẹn fún àìní wọn sì fẹ́ fi sílẹ̀ kò ó kàn dá ó rẹwà ni kò ní wà fún ọmọ tó wà aggressive my baby. Hmm ẹ jẹ́ máa sọ̀rọ̀ wá lọ ẹ̀yin tèmi thank you ah, mo ní sáré báyìí sọ̀rọ̀ ní hmm, Jìnàdù Warris thank you you are welcome now ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ báyìí ṣàkàwé ẹ wo ọ̀rọ̀ màmá wa Onítìrì màmá sọ̀rọ̀ kan wípé torí ọ̀pọ̀lọpọ̀ change ọ̀rọ̀ yẹn but èmi ò kàn láìkè àbòsí gbogbo wa mọ̀ òtítọ́ but a máa ń tanra wa àwọn nǹkan míì wà tí ìṣe wípé ọ̀rọ̀ ìgbàgbọ́ bíbélì gan ní ìgbàgbọ́ láì sí iṣẹ́ òfo ni èèyàn lè sọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbàgbọ́ yàtọ̀ pé ká sọ pé ìgbàgbọ́ la fi sọ nǹkan báyìí béèyàn bá fẹ́ fi ọ̀rọ̀ gbàgbọ́ sọ á sọ wípé ah lágbára ọlọ́run bóyá ẹ̀yin ẹ wo ẹ̀ ní sùúrù torí pé fídíò yẹn torí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ máa change ẹ̀ mi ì ní fẹ́ kẹ́ ẹ jà kì í ṣe ọ̀rọ̀ ọ̀jà rárá àwọn nǹkan míì wà ó yẹ ká máa question ara wa bọ́tẹ́ ẹ̀ bá ti máa fi àyè sílẹ̀ láti jẹ́ kí ẹni tó ní question béèrè tó jẹ́ pé tá a bá sọ̀rọ̀ kan ẹ máa dáàbò ẹnìyẹn ẹ jẹ́ ká stop ẹ̀ kì í ṣe pé oníkálukú ní ìbéèrè àgbékalẹ̀ oníkálukú lè le tọ́dọ̀ tèmi lè ṣe kokoko tọ́dọ̀ tiẹ̀ lè ṣe kokoko bá a ṣe mọ̀rọ̀ gbé bóun wá ṣe lọ sókè sí mi nísìn mi ìmọ̀ràn ẹlẹ́sọ mi ìní sọ̀rọ̀ ẹlẹ́yìn torí pé tó ń bá sọ lẹ́yìn màá sọ lójú ẹ̀ so mi need láti sọ̀rọ̀ ẹlẹ́yin tí n bá ti sọ níta gbà pé mo ti sọ nílé n tí n bá sọ nílé gbà pé màá sọ níta má rò pé bóyá mo sọ̀rọ̀ kan ọwá mu lọ́wọ́ ọwá lọ rí kọ́ọ̀dù kan wá takada ní òráyè màá sọ níta màá sọ gbogbo everywhere mo dẹ̀ ti sọ láìmọye ìgbà now màmá dáhùn wípé ẹ tó bá ti dé United Nations ní September láṣẹ Èdùmàrè ní September bóyá tí ò bá yé yín bóyá kí n bá yín tún ẹ mọ̀ sílẹ̀ kì í ṣèjà ó wà òkè torí pé ẹ iye tá a wà yìí torí mo rí pé àwọn kan ti fi ń sọ̀rọ̀ sáwọn èèyàn àwọn kan ti ń bára wọn jà pé ẹ bẹ́ẹ̀ yẹn kọ́ ẹ kìíní kan ẹ kìíní kan kìí ṣe ẹ hàn ẹ má wulẹ̀ bẹ́ẹ̀ ni tó sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ mọ tó sọ are you getting it ẹni tó sọ̀rọ̀ tiẹ̀ ó mọ tó sọ bọ́tì àwọn nǹkan míì wà tá a kàn lè ní question lé lórí tó jẹ́ pé àwa fúnra wa la máa dáhùn béèrè yẹn má flag mi o tó o bá fẹ́ rí ìdààmú láyé mi ò dájọ́ yín mi ò jà mo kàn fẹ́ ṣàlàyé torí in case of another time àwọn nǹkan míì wà tí ò yẹ ká mú ṣeré àwọn nǹkan míì wà tó yẹ ká fi ọgbọ́n inú àti òye inú gbé téèyàn sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ mọ tó sọ bọ̀tì wọ́n má bàa tù sí ẹ̀ tí yín ni láti lè jẹ́ kó yé wọn pé òkè ń báyìí ni ló ṣẹlẹ̀ káàdẹ fi òye Ọlọ́run gbé bọ̀ ká wá sọ dìjà tẹ́nì kan bá wá béèrè pé ah, ń tẹ́ sọ́ńbí ká wá àtàkì ẹni yẹn a ní right láti lè fèsì àwọn tó bá jó lórí wa láti question wọn a lè bí wọ́n léèrè mi ń bọ̀ wá. ibi tí mo lọ ọ̀dọ̀ ìjọdá gangan mo lọ but ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ló kàn fẹ́ kí n ni mo ó kàn fẹ́ jẹ́ kí n you know ó fẹ́ níbi ọ̀rọ̀ ká má máa béèrè question yẹn ló fẹ́ jẹ́ kí n ni mo ṣe fẹ́ wò sórí ìwọ tí o pèrè ní Francis tí o bá fẹ́ wàhálà ìdààmú ọlọ́run tí o bá dẹ̀ fẹ́ kí n ṣe èpè fún ẹ lórí ètò tèmi o rọ́wọ́ mi kò sí ríǹgì bẹ́ẹ̀ ẹni tí mo bímọ fún èèyàn kan ni ọmọ mi méjèèjì bàbá kan ló bí wọn mi ìbímọ mi ìdẹ lọ́kọ méjì kò tí ì sí anybody tó fòrùka sí mi lọ́wọ́ I can have boyfriend tí ò bá dẹ̀ ti work out kì í ṣe dandan bọ́tì mi ń ṣèyàwó ẹnikẹ́ni o sì lè ẹ má kọ́mẹ́ǹtì nonsense lórí péjì mi tó o bá wá láti distract mi màá bẹ́ èpè fún ẹ block off leave my page now mo fẹ́ kí ẹ̀yin tí ẹ̀ ń wò wá hmm, ò ní sóríire láyé bye bye bye bye now ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti already sọ wípé tí mo bá ti ń jáde ní gbogbo ìgbà tàbí ó dìgbà tí mo bá tó support Tinubu many people máa ń kọ̀ mi wọ́n á ní kí n má tiẹ̀ post anything nípa Tinubu mọ́ n ló bá gba àwọn ọ̀rọ̀ èníwá o wọ́n á ní kí n má tiẹ̀ sọ anything nípa ẹ̀ mọ́ many people yes wọ́n máa ń kọ̀ mi even nínú Yorùbá nation yìí n ló máa ń surprise mi pé ṣe báwọn èèyàn láwọn búra why tẹ ní kí n má sọ nípa Yorùbá kí n má sọ nípa Tinubu mọ́ why tẹ ní kí n má post Tinubu mọ́ ó yà mí lẹ́nu ni o torí pé nǹkan máa ń surprise mi but tí mo bá post anything gbà pé mo ní tí mú ń bẹ̀ jáde now tí bá dẹ̀ mú nǹkan kí n bá sọ̀rọ̀ kan gbà pé ó ní nǹkan kan ti fẹ́ mú so ká má bàa fi àsìkò lẹ́yìn èèyàn mi torí pé orí ti yín pé orí eléètò pẹ̀rẹ̀ ní Grace Olóyè òfò ló máa ṣe ti dídọjọ́ alẹ́ get out of my page now mo fẹ́ kẹ́ ẹ fetí gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa kì í ṣèjà mo kàn fẹ́ ká gbọ́ ó ní ìtumọ̀ ibi tí gbàgbọ́ wà ń bẹ́ẹ̀ máa yọ fún yín now tí ẹ bá gbọ́rọ̀ yẹn dáadáa fún ẹ̀yin tí ẹ ní ọgbọ́n àti òye ẹ máa rí i pé kì í ṣe wípé bóyá abámàmá wa jà àbí amis kò tọ̀rọ̀ wọn because ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òye ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n sọ ni pé tí Buhari tó bá torí èmi dúró de àsìkò yẹn torí inú tèmi ń dùn torí bí ti sú mi ọlọ́yẹ́sílẹ̀ mo fẹ́ lọ lé ó fẹ́ lọ Nàìjíríà yẹn ó wù mí bọ́tí yìí tí mo rí bẹ̀ ni pé wọ́n ní tí Buhari bá wá sí united Nation. ẹ mọ̀ pọ́n ṣe rally ní united Nation. lọ́wọ́ báyìí so mo kàn fẹ́ kí àwọn ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin èèyàn wa mo fẹ́ kẹ́ ẹ̀ tètè torí èmi ti ra mo tiẹ̀ ti lọ wá àwọn jàlábíà tó tó tó gbẹ díẹ̀ sílẹ̀ torí pé èmi fẹ́ lọ sílé because nǹkan kan ni mo tún wá rò èmi ò ní ìdí àbòsí mi ì ní sọ̀rọ̀ ní sọ àbòsí màá sọ òtítọ́ fún yín ṣẹ́gẹ́tì mi màmá ní pé ẹ̀ tí Buhari bá wá sí Amẹ́ríkà fún united nations n tó bá fi lè declare tó sọ nípa àwọn other country dandan ni kó sọ nípa yorùbá nation àwọn èèyàn wa ti wà ń bẹ̀rẹ̀ láti bí ìjẹta mi ò bí mi ò bí ti ẹ̀ eh, buhari ti sọ anything even ní nàìjíríà gangan buhari ò kì í sọ ho màmá dẹ̀ dáhùn wípé buhari ò kò kò sọ pé ká má ṣe yorùbá nation kò gún ìgbésẹ̀ kò sẹ́nìtìn kò sí kankan but why tí wọ́n arrest àwọn èèyàn wa irú àwọn ọmọ tí wọ́n kó ní tán lọ bọ́ọ̀sì ilé olóyè Sunday Igboho àwọn ọmọ tí wọ́n kó lọ sàbújá why tí Buhari ò sọ̀rọ̀ mbẹ́ káàtì tí wọ́n fìyẹn lẹ̀ àwọn tó jẹ́ nínú ensars tí wọ́n pa ní Lẹ́kí why tí Buhari ò gbégbèsẹ̀ lórí àwọn tí wọ́n pa nínú Lẹ́kí so Buhari tí ò fọwọ́ sí pé revolution tán ṣe nínú ensars tí ò fọwọ́ sí tí òun ní òwò àfọwọ́ sí yorùbá I was confused so tó bá ń wò mí àsọ̀tá kan mi ìsọ̀tá torí ọ̀rọ̀ ò lè wà nù tèmi kémi má sọ jáde ò sílé but now people are sẹ́ẹ̀rì ẹ̀yìn tí wọ́n sọ pé kì í ṣe mọ́ ṣe sọ nìyẹn àwọn lè sọ ní sọ pé àwọn fìgbà gbọ́ pé dandandandan ó gbúdọ̀ sọ ni hmm. dandan yẹn Ma fẹ́ ká máa mú pé dandan ó gbúdọ̀ sọ kúrò torí ẹran lẹ́ ń bá sọ̀rọ̀ màálù ṣe rí ẹni tẹ́ ẹ̀ bá sọ pé dandan á jọ mọ̀ ìyá àtiwá irú bí Ọọ̀ni Ifẹ̀ tó bá lọ sí United Nations sí tó bá débẹ̀ a lè ní dandan torí pé tí a ní a lè padà fọ́ torí ọ̀dọ̀ wa ni kì í ṣe àwọn tán fún lọ́mú màálù mu kì í ṣe àwọn tó rẹ́pọ̀n kanlẹ̀ ti dá wa ní oró tó pọ̀ kì í ṣe àwọn tí wọ́n ti ṣe èlọ́tọ̀ fi jàǹbá fún wa láwa ní dandan sẹ́mi wọ́n fi dandan sí i màmá ní dandan ó gbúdọ̀ sọ ni láṣẹ Ọlọ́run kí gbogbo àlọ́ máa múra sílẹ̀ adẹ̀ tí múra sílẹ̀ bọ́tì wọ́n ti change ẹ̀ because èmi ò ní sí ní diabo sí ìyẹn ti lọ nìyẹn mi ní fẹ́ kí àwa tí a ń gba ọ̀rọ̀ yẹn tẹ́ ń pè tẹ́ ń sọ̀rọ̀ wípé ẹ̀yin retí mi ní fẹ́ kẹ́ ní ìrẹ̀wẹ̀sì ọkàn torí mo ti sọ fún láìmọye ìgbà wípé tí èèyàn kan bá sọ̀rọ̀ ẹ máa jókòó láti rò wò pé sí ọ̀rọ̀ yìí máa rí bẹ́ẹ̀ dandan ni ká ronú pé Yorùbá máa dúró gbọ́ pé Buhari ló máa sọ̀rọ̀ yẹn ó yẹ kẹ́ ẹ jókòó sótẹ́ ẹ̀ bá ti gbé sọ́kàn kò pẹ́ ń jókòó di September torí àwọn kan dúró lọ́wọ́ báyìí tán fẹ́ àtàkì yín míì nítan yín tẹ́ni ọmọ ológun tán kọ́kọ́ jáde fún wọ́n mọ reason tán fi jáde o <laughs> if you don't know i know tẹ́ni tí wọ́n kọ́ àtàkì wọ́n fẹnu ara wọn sọ wọ́n ní bọ́ǹbù fẹ́ ṣẹlẹ̀ àwọn fẹ́ ju òkò burúkú kan sáàrin yín but àwọn mọ̀ pé ó ṣeéṣe kó fún àwọn lésì ẹ̀ tọ́rọ̀ yẹn bá pọ̀ jù làwọn sì kọ́kọ́ gan ní ẹ̀ àwọn sì kọ́kọ́ rá mi mú láìṣẹ̀ láìrò láìjà wọ́n ra mi mú torí ìjà kan fẹ́ jà wọ́n ní torí gbọ́rọ̀ tí màmá sọ ni wọ́n dúró dè bẹ́ẹ̀ ni wọ́n dúró de ọ̀rọ̀ ẹnu bàbá Akíntóyè bàbá dẹ̀ ti ń jábọ̀ tipẹ́ ibo ni bàbá tiwọn àti ìyá tiwọn wà bàbá ṣe ń tí ò dáa bàbá ṣe ń tó dáa bó bá jẹ́ tẹ̀yìn máa ń jẹ́ ẹni tó máa ń gba ọ̀rọ̀ tẹ́yìn máa ń to àgbà lọ báyìí ló ṣe rí tẹ́ ẹ̀ máa ń tètè dẹ́kí ohun tí àgbà bá ṣe ń gbà míì tẹ́ ẹ mọ̀ pàgbàlagbà ni bọ̀tẹ́ tí wọn kò tó má ti dàgbà kọjá seventy years dandan ni kẹ́ ẹ mọ̀ wípé wọ́n ti di ọmọdé ẹ gbúdọ̀ máa correct wọn ní àwọn ọ̀nà bòmí bọ̀tẹ́ ẹ bá ti ṣe bàbá wa nítorí ń tẹ̀ ń jẹ owó tó ń fún yín ń tẹ̀ ń gbà àbí kán lè kán lè rí yín mọ́ wọn kán lè pè yín pé ọmọ dáadáa ni ọmọ tó ṣe ni so tí kò bá ti tí tí ẹ̀ bá ti lè tó dé pé torí àtẹnujẹ kán lè wò yín tẹ́ ẹ̀dẹ̀ mọ́tọ́ tẹ́ wà pọ́nrọ́lé pọ́nrọ́lé pọ́nrọ́lé èyí ló pọn tó bá wá dásìkò tẹ́ bá réyàn kan tó kàn sọ̀rọ̀ yẹn ẹ̀yin ó àtàkẹ́ ni ẹ̀yin ó wà padà tún ọ̀rọ̀ yẹn pákéjì létà lẹ́yìn tẹ́yìn gangan ti pọ́nrọ́lé tẹ́ ẹ ti gbó tẹ́ ẹ ti pírẹ́sì tó ẹ bá yé gan ti gbọ́ lórí ètò yín pé ń bá ilẹ̀ wí àti sòótọ́ yín pírọ́blẹ́mù ni ẹ rí mi kí n ga sẹ́yìn kankan rí ni n tí ì bá ní gbà láti lẹ̀ mí ní gbà n tí ì bá ní gbọ́ mi ní gbọ́ ni torí pé tó bá sọ fún mi màá fòye inú gbé so lè possible ǹjọ́ ó ṣeé ṣe a lè ní pé Tinubu nìsín pẹ̀lú bí Tinubu ṣe wà ń sìn gbogbo alamọ̀ pé wọ́n lè ṣèkà tí wọ́n ṣe fún Abiola kan ṣe fún tá a bá ní Tinubu dé United Nations ó ṣeé ṣe kó change ọ̀rọ̀ tó fẹ́ sọ torí pé ó lè ṣeéṣe kó náà ti rò kò kì í ṣe àwọn màálù tán ti ní àjẹ́ńdá ẹ̀ tán ti ní èrò burúkú àwọn tí wọn ò fẹ́ tẹ́ à ń ṣe rálì nílùú wọn nínú Nàìjíríà tí wọ́n ń kó bọ́n wá pa wá sáwọn yẹn lọ́wọ́ sọ pé wọ́n sọ̀pọ́ọ̀tì wa kò síbi táwọn ọmọ ẹ wo rálì kan ṣe nínú èkó ẹ wo ìbọn tí wọ́n kó lọ pa àwọn ọmọ ṣé buhari ò rí news yẹn wípé àwọn dagaban wọ́n kó wọn lọ pa àwọn ọmọ wọ́n lọ wọ́n lọ àrẹ́sì oṣù kan làwọn ọmọ náà lò nú àjálẹ̀ láwọn ọmọ tó ṣe rálì lẹ́kọ̀ọ́ nínú yorùbá nation ó dẹ̀ kọjọ́ kẹta tí wọ́n ṣe rálì náà bọ́ọ̀sì ìgbòho ẹ̀mí méjì ló bọ́ nínú ilé ìgbòho ṣé buhari etí ojú buhari fọ́ ṣé buhari fẹ́ sọ pé òun ò rí àwọn tó pa àbáwọn dss kan náà pa wọn ṣé màlàmú ò sọ̀rọ̀ àbí news wo ni ò jáde rí lórí ẹ̀ àbọ̀ àwọn ọba wa ò máa lọ sọ́dọ̀ Buhari tí a dẹ̀ mọ̀ ẹ sì gbọ́ngbà tí Ọọ̀ni Ìfẹ́ sọ̀rọ̀ pé òun lọ sọ́dọ̀ Buhari pé kó lè dárí di Sunday ọmọ wo so ìyẹn mi pé Buhari gbọ́ ó mọ ohun tó ń ṣẹlẹ̀ lórí Yorùbá nation kí ló dé tí ò wá sọ pé kè é jẹ́ kán máa ṣe self determination wọn lọ o ẹ má kó bọ́n lọ pa wọ́n mọ́ o tó bá ṣe rálí o ẹ free wọn kò sọ ṣé ìlú òdì míì yóò ti wá sọ kò ní sọ. So so má tó bá ti gbọ́ àwọn ọ̀rọ̀ kan tó o dẹ̀ mọ̀ pọ́rọ̀ yìí ò lè pọ́síbù ronú má wulẹ̀ gbára lébẹ̀ pé ọ̀rọ̀ yẹn ọ̀há kàn dàjẹ́ sí pé ó ṣeé ṣe pé bóyá ẹnìyẹn náà fi gbàgbọ́ sọ pé bóyá ó máa ṣe bọ̀ pé kó o wá ti pọ́n lé dẹ̀mí yẹn kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní gbàlùgbẹ̀ yẹ kẹ́ ẹ máa jó kakánwó tó yẹ kẹ́ ẹ ná ìyẹn lèmi ń sọ fún yín wípé ẹ má try rẹ̀ mọ́ ẹ má béèrè question ẹ try láti máa kọjú èèyàn n títẹ́ ni ọmọ ológo fi di ọ̀tá many people lẹ́ni ni pé mo jẹ́ ẹni tó máa ń confront èèyàn bẹ́ẹ̀ ni torí torí ìdí ni pé tó o bá pẹ́ tó o ti dákẹ́ dákẹ́ dákẹ́ tí n bá bí ẹ́ ń question question mi máa la ọpọlọ ẹ ó lè là á méjì ìgbà ẹni mo máa ń dẹni tó ní ìgbéraga ni mo máa ń dẹni tó rude ni mo máa dẹni tó wà aggressive kò lẹ́kọ̀ọ́ torí wípé mo béèrè question tí ò yé mi wá ètò òǹṣẹ́lẹ̀ ayé mi báyìí ah wọ́n ti ń kọ́ ní ìkọ̀kúkọ̀ nìyẹn ìyẹn mi kò ti láwọn ọ̀rẹ́ tó ń kọ bóyá ìyàwó tí ìgbó ọkọ lẹ́nu tẹ́lẹ̀ tọkọ ti wá lólòlò tó ti fẹ́ kú sí ara tẹ́mi ẹ̀ ti fẹ́ bọ́ tó wá làwọn lọ́jọ́ kan pé kí ló ṣẹlẹ̀ gan-an wọ́n ti kọ́ so ó fẹ́ kó ronú kó kú kó kú dànù tó fún tán fẹ́ nìyẹn kò yẹ ká máa ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa béèrè béèrè ẹ jẹ́ ká máa ronú gbà tó bá kọ́ ọmọ ẹ ní ìwé kíkà tó kọ́ ní ìtumọ̀ tó wà nínú ìwé tó fi òye rẹ̀ yé pé ń báyìí ló túmọ̀ sí tán pa òwe lójú rẹ tán sọ òwe yẹn sétí rẹ tó mọ̀ túmọ̀ òwe tó dẹ̀ béèrè pé kí ni túmọ̀ òwe tẹ́ ẹ pa ẹ̀ ó wà gọ́gọ́ kúkú nìyẹn ò ní nǹkan kan tó fẹ́ ò fẹ́ nímọ̀ ò fẹ́ lóye ò dẹ̀ fẹ́ nímọ̀ so ìwọ́gbò yẹn ó lọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká máa ro àwọn yẹn bórí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n àwọn ọ̀tàkùn ẹ má jẹ́ ká jà táwọn èèyàn bá béèrè question lé lórí ẹ jẹ́ kán free láti sọ ẹ jẹ́ free torí pé n tá a ni so tó bá dẹ̀ sọ kò í ṣèjà ẹ ní láti máa ronú pé ẹ let's forget that let's move on move on lọ́bọ̀ ṣé ìgbà táwa sọ fún yín nígbà náà pé jẹ́ ká rò tẹ́ ni pé lóòó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ títẹ̀mù yẹn wá ṣẹlẹ̀ tán tẹ wá ní pé ẹ ká forget it ká move on àwa tẹ́ ẹ ti fi wọ́n gbà náà àná máa bèrè títẹ̀mù yẹn bá tó kò dẹ̀ ṣẹlẹ̀ nìyẹn ó dẹ̀ tún lè ṣẹlẹ̀ torí wọn ti parí rally ṣùgbọ́n kò yẹ kí yẹn jẹ́ ẹ̀ problem láàrin ọmọ Yorùbá ká wá máa fi yẹn búra wa lórí show ká máa ta síra wa ká máa bẹ́ẹ̀ dẹ̀ ní ẹ̀yin náà fi stein sọ á ní ìdí ẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká béèrè ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọọ̀ni Ifẹ̀ tó bá ṣe ń wọlé ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ètò yẹn ẹ dákun ẹ má bínú ẹ ní ṣòfò ayé ayé yín ò mọ̀ ní bàjẹ́ o pèrègèdè ayé ò nílù fún yín ìwọ tínú rẹ dùn sétò yìí tí ayọ̀ rẹ kún sétò tẹ́ni pèrègèdè ayé ò nílù fún yín jó tínú ni o tó dùn ni mo sọ o torí ọ̀pọ̀lọpọ̀ ló ń wé ètò tínú rẹ̀ ò ní dùn sétò bọ̀ tínú rẹ̀ dùn sí pérégede ayé ò nílù fún ẹjọ́ ìjàmbá òjijì òdẹ̀ ní ṣe yín yóò dára fún yín hmm, bẹ́ẹ̀ ni now má rìpọ́ọ̀tì mi àkí ló ṣe mọ́ ṣe mọ́ flag ètò màmá ẹ̀ mọ́ ẹ fi mọ́mì yín lọ́rùn sílẹ̀ mi ìdẹ̀ wá dí yín lọ́wọ́ mo ti ń bu yín ẹ̀ẹ́yà làkàyè yín pọ̀ ni torí pé ẹ̀ ní làkàyè ẹni tó dẹ̀ lọ́gbọ́n lèmi ń fẹ́ lórí ètò mi fáwọn tí ò lọ́gbọ́n àwọn tó lóye tó nímọ̀ ń lè mí need me fáwọn tí ọpọlọ wọn lẹ̀ tó jẹ́ pé wọn gbọ̀n kí gbọ́ control ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Ọọ̀ni Ifẹ̀ tó láwọn là wá bá lẹ́jọ́ àwọn ni wọ́n dìde tán sanwó ẹ̀ wọ́n sanwó ẹ̀mí wa àwa náà dẹ̀ wà ń bí láti máa sanwó ẹ̀mí wọn pẹ̀lú ọ̀rọ̀ ni now àwọn ọmọ wa lọ sí rally ní Ọọ̀ni Ifẹ̀ first of all kí n tó bọ́rọ̀ mi lọ mo fẹ́ kí Ọ̀jájá. Oh, kẹrò kìíní kan má sọ̀rọ̀ lórí àwọn ọmọ tó lọ́bẹ̀ o bọ̀ má sọ ti yín ná bẹ́ẹ̀ ni a lè wò pé bàbá jẹ́ bọ̀tì lọ́dọ̀ ti tèmi ẹ̀ ń ṣe bàbá àtọ̀dọ̀ ti tèmi bẹ́ẹ̀ ni torí ẹni tí ó tó bá pè ní bàbá ẹ̀ á jẹ́ ẹni tí ó láàánú ẹ̀ lójú ẹni tí wàá pè léèyàn ẹ̀ á jẹ́ ẹni tó láàánú ẹ̀ lójú kì í ṣe àwọn tí ò láàánú lójú àwọn ọ̀dájú àwọn tó jẹ́ wípé wọ́n ń payé lápasáyé àwọn lẹ́yìn wá ń pè ní bàbá wọ́n ṣe bàbá lọ́dọ̀ tèmi bàbá tó bá ṣàánú ọmọ òun ni bàbá kódà tó bá wá jẹ́ pé torí pé Tinubu àǹkó ló fi hùwà yẹn á mọ bí ó ṣe ṣe ṣùgbọ́n pọ̀lọpọ̀ sọ pé wọ́n ní kẹ́ lọ máa apologize apologize for where apologize níbo wọ́n ní kẹ́ ẹ lọ kọ letter of apology fun fun fun, tani ṣé fun ojaja fun ẹni ìtàn ìyẹn ọ̀ nífẹ̀ẹ́ kẹ́ ẹ lọ kọ letter mo fẹ́ béèrè ní ìwọ tó jọ́ dẹ̀ tó dẹ̀ jọ́ ọmọ Yorùbá ọ̀dẹ̀ ìwọ náà ń sọ́pọ̀ ti pé kí wọ́n letter apology àbí káwọn ọmọ tó lọ bẹ́ẹ̀ lọ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ reason tí mo fi máa sọ fún ẹ pé reason tí màá fún ẹ láwọn reason kan tí ọ̀jájá àti àwọn ọba first class tí wọn fi lè ever láyé support yín àtàwọn pastor first class tí wọn fi lè ever láyé support yorùbá nation tó o bá ń sọ pé wọ́n sì ń bọ̀ ó ń ṣe fíìmù ni tó o bá ní wọ́n sì lè padà dé fíìmù ló ń ṣe they have nothing to do with you tẹ́ ẹ bá sì ń pọ́n wọn lé ẹ kàn ń ṣe fíìmù ni màá fún ẹ láwọn reason nígbà tí àwọn èèyàn wá lọ sí ọ̀ọ́nìfẹ̀ gbogbo àná la sọ pé kí wọ́n máa lọ sí ọ̀dọ̀ ọba but the only thing tí mo kàn rí bẹ́ẹ̀ ni pé ká ní wọ́n ṣe bí àwọn èèyàn ṣe ní pé kán ṣe ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn nǹkan yẹn díẹ̀ àá lè tó mú díẹ̀ ìsọ reasoning láàárín àwọn tí wọ́n lọ sí ààfin ọ̀ọ̀ni Ifẹ̀ ọmọ ilé Ifẹ̀ mélòó ló wà láàárín wọn mi ì rò bọ́ ọmọ ilé Ifẹ̀ wà bẹ́ẹ̀ láwọn ọmọ ilé Ifẹ̀ tí wọ́n ń gbé ilé Ifẹ̀ gangan ni o ǹjẹ́ wọ́n wà níbẹ̀ ṣe rí ká tó lọ sí rálì níbì kan a gbúdọ̀ ní bóyá téèyàn hundred bá fẹ́ ṣe rally nífẹ̀ẹ́ a gbúdọ̀ ní tó fifty percent ọ̀fọ̀ ọmọ ilé ìfẹ́ gangan láàrin àwọn tó ń ṣe rally yẹn ǹjẹ́ a ti jèrè ọkàn èèyàn fifty tó máa dúró níbi tá a ti ṣe rally yẹn ní ilé ìfẹ́ mi rò bí àwọn èèyàn tó jọmọ ilé ìfẹ́ gangan wà bẹ́ẹ̀ àwọn tó wá bẹ́ẹ̀ àwọn ará àta ni borí pé bọ̀ torí pé a sọ pé ẹ ilé ìfẹ́ ni ojúmọ́ ti mọ́ wá no a ní sọ yẹn bó bá jẹ́ pé ọmọ ilé ẹ̀ ó wà lára àwọn tí wọ́n kó tọ́ọ̀gì lọ bá bóyá ó bá jẹ́ páwọn ọmọ ìlú gangan ni wọ́n fi ìbọn yanjú wọn wọ́n sá wọn ládàá mo fẹ́ wo ìyá àwọn tó fẹ́ sorí burúkú táwa nírú ọba yẹn ló sì rí lórí àpèrè ṣùgbọ́n kò sájòjì bẹ́ẹ̀ ǹjẹ́ àrò bí àwọn ọmọ tó wá látẹ̀kọ́ àbọ̀ òǹdó tí wọ́n ń sin eléṣe ṣé yí ẹ̀ máa wá látòǹdó ó ti trespass ó ti kọjá àyè nìyẹn wọ́n á sọ pé ó ti kọjá àyè tó bá dé court wọ́n á sọ fún yín pé ó ti kọjá àyè torí pé àwọn náà ní lọ́ọ̀yà tí ó rojọ́ wọ́n á ló ti wọ́n á ló ti ó ti ó ìlú mélòó ló rìn jìnnà bọ̀ tó bá jẹ́ pé nínú ọmọ Ifẹ̀ gangan ni mo fẹ́ mọ ìyá wọn ṣé wọ́n lè kó bọ̀ lérí ọmọ wọn àwọn òbí gan nígbà tó bá jẹ́ pé ọmọ bíi mẹ́ta ló dáhùn nínú àwọn ọmọ tó jọ ọmọ ilé Ifẹ̀ gangan táwọn ìyá wọn sunkún lọ sáàfin ẹ mo fẹ́ wo bó ṣe fẹ́ rí ni mo fi máa ń sọ wípé ká tó gbé gbèsè ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe awareness yẹn láàárín ìlú tá a ti fẹ́ lọ ṣe ẹ jẹ́ ká jèrè ọkàn èèyàn tó fifty thirty nínú ìlú yẹn gangan so that wọ́n á lè jẹ́ aṣojú fún yín àwọn ni wọ́n ṣàyà gbàgbà síwájú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àlejò ń bẹ̀ ẹ̀yin á wá báàkì wọn off kì í ṣe pé wọ́n tó wá látòǹdó àtèkìtì Ògùn state ni wàá wá dúró síwájú ààfin àwọn ọmọ lulu yẹn kan sọ so that ìyẹn á túmọ̀ sí pé ìyá ń jẹ wá nílùú iná o tí cnn ní bá gbé cnn gan á rí wípé ọmọ ìlú lélẹ̀ tó bá débẹ̀ ọmọ ìlú ni mí dandan ni kí n sọ̀rọ̀ ṣùgbọ́n wọn ṣe bẹ́ẹ̀ àwọn ọba yín dájú ló jẹ́ kí n máa sọ léyìn kò sí tó lẹ́nu pé káwọn ọmọ lọ sí rálì lẹ́niwẹ̀ẹ́ torí wípé ọmọ yorùbá ni wá a lè lọ sẹ́niwẹ̀ẹ́ bọ̀ torí pé a ti mọ irú ẹ̀dá tí wọ́n jẹ́ ó wáyé káwa náà wá máa pílẹ̀ tí wọ́n á fi tọ́wọ́ pé wọ́n fi ṣẹ̀ tó jẹ́ pé ayé gan ó fi dá wọn lẹ́jọ́ pé so tó fẹ́ máa pa àwọn ọmọ ìlú ẹ̀ ni ẹ má ti ọ̀rọ̀ mi gbọ́ o pé mo ní wọ́n rọ́ǹgì bọ́n ṣe lọ mi ní wọ́n rọ́ǹgì o ó dáa bẹ́ẹ̀ bọ̀ torí pé ẹ ti mọrú wọn wọn ti bá wọn jẹ lókun wọn ti bá wọn jẹ nílé àwọn ni wọ́n ń kọ̀ǹtró wọn ohun tí àwọn fúlàní fi lè wọnú ààfin Ifẹ̀ àwọn òṣèré wọ́n fi lè wọnú ààfin Ifẹ̀ àwọn olórin hip hop fújì régè wọ́n ń wọnú ààfin Ifẹ̀ torí pé wọ́n jẹ́ popular person wọ́n lè jókòó sẹ́gbẹ́ ọba kọ́ba tó fún wọn lówó bàbá kó tó sẹ́rí ẹ wọ́n sẹ́rí wọn wọ́n sẹ́rí yín kẹ́yìn tó sẹ́rí wọn tó yẹ kẹ́yìn sẹ́rí wọn mọ́ gírí ìwà tán wù yẹn wọ́n ti rò ó pé báwọn ò fẹ́ rí yín pé kò sí ní tó ń jọmọ́ Yorùbá nation wọ́n ti sọ fún yín ẹ̀yin lẹ sì ń kó wọn mọ́ra lèmi fi ń sọ fún gbogbo ọmọ Yorùbá pé tí ẹ bá lè gbàdúrà fún ìmọ̀ àti òye ẹ má wò mí èmi kọ́ ni mò ń sọ̀rọ̀ ẹlòmíà ní tí wọ́n bá fún yín ní ìwọ tó yẹ pé tí wọ́n bá fún ẹ paracetamol mo ní sùúrù kí n tó ní ibi tó sọ̀rọ̀ kan gbà pé mo ti ní sùúrù ah mo mà ní sùúrù láyé o wàá fi rú tèmi sọ̀rọ̀ ó lè rí mi lẹ́ni tó ń pariwo torí pé ohun tẹ́ ẹ máa fi mú mi ni pé ẹ̀ ń fiṣẹ́ mi bí mo ṣe máa ń bínú bí mo ṣe máa ń pariwo sọ̀rọ̀ ilẹ̀ máa fi ń jọ́ọ̀jì mi ṣùgbọ́n ó ti máa ń dé stage kan kí ariwo mi tó pọ̀ bọ̀ tó bá ti pọ̀ yẹn ẹ lè ti nà mí lẹ́gba nà mí nà mí nà mí fọ́dún kan ẹ̀ẹ̀kan péré tèmi bá fò ńlẹ̀ yẹn ẹyọ kan tèmi torí pé màá nù ẹ̀ èyí tèmi máa fún ẹ ó máa ju gbogbo ètò títí látẹ̀yìnwá lọ torí pé mo ó ti mọ̀ pé ó ti push me to the wall ni mo ṣe rí padà yẹn tó bá dẹ̀ ní ewúrẹ́ títí títí tó bá dé ara ògiri á kàn wọ́n tó jó lówó ẹ̀ ṣé ẹ ń gẹ́ tọ̀rọ̀ mi mi ní bó ṣe ṣẹlẹ̀ ò ṣẹlẹ̀ but ẹ jẹ́ ká máa arrange well ká tó lọ so that àwọn ọmọ yẹn irú àwọn òbí wọn tó bá jáwọn ọmọ tí wọ́n ń lé kiri ń jó yẹn ẹ wọ àwọn ọmọ tó wá látọ̀yìn odi ẹlòmíì gùn mọ́bi tó ń sá lọ ẹlòmíì kan sáà ń tọnu gbó kiri ó sáà ń rúnnu gbó wọn ò mọnú gbó tó ń lọ tán bá bọ́ sọ́wọ́ àwọn boko haram nǹkan ọ nífẹ̀ẹ́ sí wálé wọ́n wá ń parọ́ fún yín pé ó ń wà nínú igbó kan bọ̀gbà tí ó ṣèyàwó kò sí nínú igbódùn ó lè ṣèyàwó àbí wọ́n lè ṣe ìyàwó kan bomi síyàwó lẹ́sẹ̀ but wọ́n lè aláwọ̀ ẹ̀yin ọmọ kẹ́ ẹ wọlé tàbí kàn tiẹ̀ gbóhùn lẹ́nu yín wọ́n wá ráwọn olóyè síta wá bá yín n tó ṣẹlẹ̀ rèé o nínú lẹ́kí tí ọ̀rọ̀ lẹ́kí fi di wàhálà nígbà tí àwọn ọmọ ìbẹ̀rẹ̀ sars kí ló yẹ kí ọwà olórí olórí nàìjíríà ṣe kó jáde kó àdírẹ́sì àwọn ọmọ yẹn kódà eléyìí tó jẹ́ jagaban tó jẹ́ president kó àdírẹ́sì àwọn ọmọ yẹn neatly ókè o àti gbọ́ kán mú Buhari kí Buhari jáde kán ṣe press conference fún kí gbogbo ókè o ẹ máa ṣe o ẹ ní ṣe o ẹ kọ́kọ́ àdírẹ́sì àwọn ọmọ yẹn pé ẹ ti gbọ́ ẹ sọ ẹ mọ̀ pé yà ló ń jẹ wọ́n ẹ̀yin gan ti fojú wọn rí ẹ ti fìyà jẹ wọ́n náà ṣe jáde kàkà tẹ́ ẹ máa fi ṣe yẹn ẹ kó àdàkóbọn ẹ lọ pa wọ́n mọ́bẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ náà tó wá ń sunkún tẹ̀lé yín lẹ́nu ẹ tún ti dàgbàdo sílẹ̀ àtẹ̀gẹ́ tẹ́ ẹ ní wọ́n mọ̀ jẹ corn ẹ̀gẹ́ cassava corn ẹ tún ti dàálẹ̀ wọ́n tún ti ń sàjẹ́ torí ẹ ti sọ wọ́n dadìyẹ tẹ́ ẹ bá sọ wọ́n dadìyẹ ẹ ní máa sọ fún wọn pé àgbàdo ló tọ́ sí wọn ẹ sọ wọ́n di ewúrẹ́ lẹ fi ní ẹ̀gẹ́ lẹ́ẹ̀ mọ̀ pa lẹ́lẹ̀ fún wọn sódà tí wọ́n mọ̀ san ẹ̀gẹ́ jẹ àbí ẹ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ san jẹ wọ́n dẹ̀ ti yẹ ẹ̀ ti di ẹyẹ tí wọ́n ń jẹ ẹ̀wà tán bá fò débi lẹ́nìí wọ́n tó lè fò padà sọ́dọ̀ yín lọ́la gbogbo wa wá ń ronú bí ẹni tó jẹ́ pé à ń ṣe níṣe pé a ní lọ láyé mọ́ àwọn olórin lọ sí ọ̀dọ̀ nífẹ̀ kò ever stop wọn ẹ wo ìgbà tí ọmọ yẹlé Sowore torí pé Sowore náà ń campaign torí pé ó fẹ́ ṣe president gbà náà ọ̀jájọ́ ọ̀mọ̀jẹ́ kọ́ ni kò mọ̀ jẹ́ kí ọmọ yẹlé Sowore wọlé four hours ni má nìyẹn lò ní ìta good four hours ni ọmọ yẹlé lòkó tó bínú wọ́n wá mú tear gas wọ́n fún ọ lẹ́sìn inú bímà nìyẹn ẹ wá ohun tí wọ́n ṣe fún ó dẹ̀ padà dọ̀bálẹ̀ fún wọn wọn gbà tán máa gbé jẹ́dẹ̀ nǹkan wọn ló gbéraga sí ọba ǹjẹ́ tí ọba ṣe fún ṣé wọ́n sọ síta ìgbà tí máa nìyí du wákàtí mẹ́rin sínú oòrùn wọn àmà jẹ́ ọ̀rọ̀ ọba dẹ̀ wà nílé ẹ wàá máa purọ́ bọ́ba wà yẹ̀wù ọba ń ṣe nǹkan kan kí ni àwọn ọba jẹ́ aṣojú wa ni wọ́n jẹ́ aṣojú dásán ni wọ́n jẹ́ wọ́n ń ṣe ọlọ́run a fi wọ́n síbẹ̀ láti lè ṣe aṣojú wa ni ṣùgbọ́n kì í ṣe ifá ló mú ọ̀dẹ́dá èmi ti sọ fún yín ọba ilé Ifẹ̀ ò kì í ṣe ọba ọba Ifẹ̀ kì í ṣe ọba wọ́n fi ẹ́ síbẹ̀ ni torí pé Tinubu ni Tinubu ló fi síbẹ̀ ni mo fi máa ń sọ wípé ẹ ká ní plan wa dáadáa ẹ jẹ́ ká máa gbàmọ̀ràn tí àwọn ọmọ ilé Ifẹ̀ bá wà láàrin wọn mo fẹ́ wo bó ṣe fẹ́ kó bọ̀ pa wọn bí àwọn òbí àwọn ọmọ òṣèlú débẹ̀ tó jẹ́ pé wọn ò ní máa gbé BBC ò ní gbé tẹ́lifíṣì ò ní gbé pé ọ̀jájá o ò pa ọ̀ àwọn ẹ̀fẹ̀ tó di pé wọ́n ṣe rally wọ́n ṣe protest ṣùgbọ́n àfẹ́ gbọ́ bẹ́yàn kan bá sọ̀rọ̀ ẹni tó wí yẹn wrong ó ti rúdù ó ti ṣe gbá ó ti ṣàwo kò mọ bọ́n ṣe ń sọ̀rọ̀ a máa máa sọ̀rọ̀ sáwọn èèyàn wa torí wípé kì í ṣe ẹnu ẹ wà wá jáde wà ló fẹ́ máa package ọ̀rọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀rọ̀ yàtọ̀ sí pé bó ṣe máa package ẹ̀ you don't have to be package anything kò sí ìṣó ẹ pé ò ló tọrọ tó fẹ́ sọ ọ̀rọ̀ kí wà bẹ́ẹ̀ kẹ́mi máa sọ máa sọ tọrọ ń tèmi èèyàn kan ti sọ fún mi lánàá bẹ́ẹ̀ pé tẹni insta tẹni wọ́n ṣe máa ń ṣépè fún yín lábẹ́ post tẹ bá post Tinubu ẹ má post rẹ̀ mọ́ torí wọ́n ṣe máa ń ṣépè fún yín yẹn mo ní tí mo bá post nǹkan kan mo ní ẹ jẹ́ kí n sọ fún yín pé ó ní mí nì mí yìí torí ọ̀pọ̀lọpọ̀ rò pé mò ń káṣí cruise mo kàn ń fi nǹkan káṣí fọ́ọ̀n mi ò káṣí fọ́ọ̀n o ẹjọ́ mi kò ní àwọn tó ń káṣí fọ́ọ̀n lórí social media mi ì lè máa sacrifice kí n wá ní mò ń káṣí fọ́ọ̀n káàtì fọ́ọ̀n bo èmi ò káàtì fọ́ọ̀n tèmi o mi ò wá lè sàwọn tó ń káàtì fọ́ọ̀n èmi ò káàtì fọ́ọ̀n tí n bá post Tinubu gbà pé mo ní tí n bá rí post kan tí mo post ẹ̀ tí mi ìbá ti sọ̀rọ̀ lé ó ní mí nì mo post Tinubu ń jọ̀wọ́ ó sùn lọ sórí ìjókòó ó sùn báyìí gbogbo àwọn èèyàn rẹ̀ wà ní òní kan ti sùn lọ mo wá post ẹ̀ pé òun rèé ṣùgbọ́n ìwọ̀n kò lọ́pọ̀lọ́ torí pé nǹkan dẹ wọ́n síbẹ̀ wọ́n ní kán máa wá bẹ́ẹ̀ bu dẹ wọ́n á sọ̀tún mo rò yẹn fún ẹ a rí Tinubu gbà pé Tinubu need láti rest kó ronú ogun tó dẹ̀ ń bọ̀ níwájú ẹ̀ kó ronú àìlera ara rẹ̀ àsìkò tó nídìí kó máa sùn dáadáa kó jẹun ẹ̀mẹ́ta rẹ̀ lójúmọ́ kó dẹ̀ sùn púpọ̀ so that yóò jẹ́ ká láàfíà lè máa tó ṣùgbọ́n wọ́n ń gbé ká àwọn APC àwọn Fúlàní wọ́n ń lo Tinubu torí pé wọ́n fẹ́ lò fún àjẹ́ńdà wọn wọ́n mọ̀mọ́ ń lo Tinubu fún àjẹ́ndà tiwọn dára mo wà lórí dára mo ṣe program lọ́wọ́ hello hello mo ń ṣe program lọ́wọ́ o mo wọ̀ online ẹ má bínú mo wọ̀ online mo wọ̀ online mo wọ̀ online. Eh, yẹwa princess Bísí mi ní kó jẹ́ dandan mo ní kẹ́ farabalẹ̀ gbọ́ òye ọ̀rọ̀ mi mo ní àwọn ọmọ Ilé-Ifẹ̀ gbúdọ̀ wà níbẹ̀ tó já àwọn ọmọ tó ń gbèlú gangan wọ́n gbúdọ̀ kódà bó bá já àwọn hundred ló wà bẹ́ẹ̀ ọmọ Ilé-Ifẹ̀ ó gbúdọ̀ tó twenty láàrin wọn àwọn á lè pariwo wọn á lè jàrí ọ̀rọ̀ mi ní dandan kó jẹ́ pé wọn torí wípé àwọn tá à ń bá fà ìkà ni wọ́n ni mo fi sọ bẹ́ẹ̀ tí kò bá jẹ́ pọ́n dájú mi ní mi kí ló ṣẹlẹ̀ anybody ló ilé àtẹ́gbọ́n ní ilé Ifẹ̀ àti Ọ̀yọ́ ni ojúmọ́ ti wọ́n wá dandan nìkan lọ sáàdó àwọn méjèèjì yẹn ṣe bọ́ láwọn méjèèjì ni olórí ládéládé ṣùgbọ́n torí wípé ifá kọ́ ló mú wọn ẹni tí ifá bá mú àwọn tó fi ti ṣe tí wọ́n fi ti ifá ṣe àwọn lè máa sọ pé anybody lè lọ bẹ̀ẹ́ are you getting it ni wọ́n lè lọ bẹ̀ ṣùgbọ́n wọn tó jẹ́ pé wọn kì í ṣe pé fọ́ ló mú wọn Tinubu ló mú wọn ẹ wo màmá kan tí Tinubu lọ bá ní ilẹ̀ yìí bójú ni Tinubu dọ̀bálẹ̀ fún wọn bọ̀ Tinubu rí ọ̀jágá bó ṣe máa káwọ́ gbéra ni ó lọ sí ààfin ọ̀ni aláàfin ọ̀yọ́ kó tó kú Tinubu jókòó ni ìtọ̀ ló fi rin orí àga bàbá kò kí wọn kò dọ̀bálẹ̀ ọba mélòó lẹ́rí kí Tinubu dọ̀bálẹ̀ fún nílẹ̀ Yorùbá wọ́n lọ́wọ́ báyìí ni ẹ̀ẹ́dí Wàsíù Àyìndé tó ń pe Àkànbí yẹn Ràsídì ọmọ olúwo yìí wọ yìí òun dẹ̀ ń lo ẹ́ fún Wàsíù Àyìndé Wàsíù ló fún Ràsídì ìyẹn olúwo ẹ jẹ́ ká ro common sense wa náà àwọn eléyìí ọlọ́run kọ́ ló gbé wọn ìṣẹ̀ṣe kọ́ ló gbé wọn wọ́n fi ipò ojú kòkòrò pé mi náà fẹ́ gbé èèyàn láyé wọ́n wá fi agbára fàyín dórí ipò ẹ ti wá kọjá kí ni ọlọ́jọ́ tẹ̀ ń ṣe ẹlẹ́ǹṣe òòṣà kí ìlú lè tòrò látijọ́ tí ọ̀jájá ti di orí ipò mi ò bóṣù oṣù kan jáde kọjá ṣe ìpèsè oṣù kan ò jáde rí kí wọ́n má ṣe ìpèsè gbogbo ìpèsè tí wọ́n wá ń ṣe iná ìdálẹ́ ni kò ṣiṣẹ́ ojoojúmọ́ lèèyàn ń kú náà ń jí èèyàn gbé gbogbo bí ẹ ṣe ń bọ òòṣà tó ní Ilé Ifẹ̀ ṣé Ilé Ifẹ̀ nísinmi eh, let's change our approach to our leader nation campaign we can't be rubbish our leader traditional okay now you can go to hell so you can go to your traditional so nígbà tí traditional yín lè mú ìbọn tó kó ká yín mọ́lé tó to to to tó to tó tó tó tó kó tọ́ọ̀gì jáde tó fi tó bá pa àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n lọ bẹ̀ wọ́n ti fìdí wọn janlẹ̀ wọ́n ti pa gbogbo wọn nípakúpa ní ọjọ́ náà you will say we don't need to be rubbish our leader who is your leader leader tí ò láàánú yín lójú ìgbà tí wọ́n kọ́bọ̀n lé yín lórí ní lẹ́kí ọkọ̀ lórí yín common sense yín kò sọ fún yín pé rọ́bìṣì kẹ́ ẹ rọ́bìṣì wọn ìgbà tó mú pailétífù pandemic tí wọ́n kó pamọ́ nígbà tí àwọn kan gbé owó lẹ̀ àwọn kan náà gbé owó yẹn lẹ̀ kì í ṣèjọba ló gbówó sílẹ̀ o ìjọba kọ́ lọ́rọ̀ oúnjẹ o àwọn p square two face baba adébóyè àkó gbogbo náà fi tẹ́tẹ́ mílíọ̀n sílẹ̀ wọ́n dẹ̀ fi ra oúnjẹ nígbà pandemic pínkan fún yín ìwà ọ̀dájú tán lè wù á Ọọ̀ni Ifẹ̀ gbogbo àwọn ọba yín mọ̀ nípa rẹ̀ wọ́n wá mọ oúnjẹ yín wọ́n kó wọ́n kó oúnjẹ pamọ́ ẹ wo iye ilé tí wọ́n rí ní Cocoa House ní Ìwó ọba Olúwo mọ̀ nípa rẹ̀ ọba ilé Ifẹ̀ mọ̀ nípa rẹ̀ kò sí ọba ilẹ̀ Yorùbá tó máa mọ̀ pé wọ́n kó jẹ pamọ́ ẹ má gbàgbé pé ààfin ọba Èkó ni wọ́n kọ́ ti rí pa ilé tìfù palliative mo jí Mojísọ́lá Ali Marcus tó fi ṣe ọjọ́ ọ̀bí tẹ́bí torí àìlè sọ̀rọ̀ yín ni ó tún wá pè yín ní amúgbó ẹ̀yìn yẹn lẹ gbé débẹ̀ tẹ́ ẹ bá gbé gbàdìbò tó rọ̀ gògóró fún yín ó tún lẹ́yìn ní amúgbó ni yín torí bẹ́ẹ̀ ní common sense ẹni wọ́n abuse leader yín leader yín bá abuse ìgbésí ayé tiyín ẹ wá dọmọ tó ń ráre tiri ẹ̀yin lẹ́dọ̀ lóso gbogbo àwọn ọmọ tó wà ní Odùduwà yunifásitì Ilé-Ifẹ̀ gbogbo náà ti pa tán wọ́n ti fi wọ́n sògùn owó eléyìí tí wọ́n fi sògùn owó ní wọn wọ́n ti lògbó wọn mímí máa parí iléèwé kò ní ríṣẹ́ olóṣó ló máa dà kọ́mọ tó kú oṣù gan ó ti dìdàkudà asú ló strike ọba kankan mi ìrí kí kábíyèsí kankan kó jáde kó sọ̀rọ̀ lérí pé asú tó strike gbogbo wọn kọ́ àwọn ọmọ tí wọ́n lọ sí òkè òkun bí nǹkan bá ṣe wọ́n hospital kò sí equipment tó nítumọ̀ bẹ́ẹ̀ kó má sí hospital tó ti lè tọ́jú Tinubu bí Tinubu ṣe lówó tó òun ló ń kọ̀ntró àwọn Lagos hospital general hospital òun ní mọ́ṣúárì bọ̀ kò lè kọ́ hospital tó tóbi pẹ̀lú owó tó fi waste kiri ìyàwó ẹ̀dẹ̀ sẹ́nitọ̀ lẹ́ẹ̀mẹ́rin you are a dog don't trigger because mo fẹ́ lecture ni but ẹ fẹ́ kí n ẹ sọ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kí n máa sọ. So torí àwọn ọ̀rọ̀ ń gbé mi nínú mo rí i pé làákàyè ẹlòmíì lẹ̀ ó pọ̀n ó ti jàǹpọ̀ ó ti lẹ̀pọ̀ wọ́n ti fi igi wọ́n ti fi kàn mọ́ igi ọ̀ lè gbọ́n mọ́ tó bá sì ń ronú pé wọ́n abuse sẹ́wọ̀n abuse yín ni wọ́n fi ìyà jẹ yín wọ́n fi ebi pa yín wọ́n ti bọ́dà yín lẹ́yìn ìgbà tó ti bọ́dà tán wọ́n tún wá dìgbà pandemic wọ́n tún wá fún yín ní knockdown wọ́n knock yín down sínú ilé wọ́n ní ẹ̀ gbúdọ̀ jáde lẹ́yìn ìgbà tán rí wípé ẹ gbúdọ̀ jáde yẹn wọ́n tún wá mú yín wọ́n tún wá sọ pé ok o ẹ gbúdọ̀ jáde nínú pandemic yìí o ẹ gbúdọ̀ jáde o wọ́n ná kìyìn dáhùn kò dẹ̀ ṣiṣẹ́ kò ṣiná kò ṣómi kò sí nǹkan kan wọ́n ti yìnbọn lé pé kébi máa pa yín wọ́n àwọn nǹkan tó wá sàánú pé wọ́n ṣe lockdown wọn ẹ jẹ́ ká kúkú dáwọ́ láàrin ara wa káfí ráńjẹ wọ́n wá rà á wọ́n wá kó pamọ́ àwọn dẹ́yìn dẹ́ ń wò ẹ́ wọ́n sọ fá iná o wọ́n sọ fá omi o wọ́n sọ fá ohun rere o dáhùn ọmọdọ́mọ wọn ò lè jìyà mọ́ o àwọn tán lè fi tírélà wà nínú tírélà tí wọ́n fi lóòdù owó tó ti bàjẹ́ tírélà bíi méjì ló lóòdù owó ẹ̀yin ìkan yẹn dèdè ní ọmọ yúùtì ẹ̀yin lè tó ń fàìtì fún wọn pé rọ́ni wípé rọ́ni o pépà ni wọ́n kó sínú ẹ̀ wọ́n ti lu ọpọlọ ẹ̀ torí owó tó fẹ́ gbà ẹlòmíì yẹn àti torí àtẹnujẹ àti owó ẹ̀ wà ní ẹ̀hún tó ọ̀rọ̀ ṣe rí yẹn ẹ̀ wà change yẹn bẹ́ẹ̀ dẹ̀ lẹ́yìn náà ń jẹ ìyà yẹn ṣé báwọn ọmọ tí náà ti jáde léèwé ń sìn afẹ́ wo ibi tí wọ́n ti ríṣẹ́ afẹ́ wọ̀nà tí wọ́n fẹ́ rọ́nà lọ láyé afẹ́ woye tí ó máa wọlé sí wọn nínú àkáǹtì lóṣù afẹ́ woye tí wọ́n máa complain táwọn náà bá ti tó pẹ́yì tẹ́ ẹ̀ fáìtì fún ẹ lóṣèlú yìí ṣe bẹ́yìn náà ti bímọ gbogbo yín lẹ rí bó ṣe jẹ́ ìmí yìí kò lè gbéyàwó ẹ ti lo fourteen years nínú ilé pẹ̀lú ọmọ yín èyí tó jóbìnrin gbogbo ilé ọmọ rẹ̀ ló ti ṣẹ́yún tán ìmí ti ó ti ṣe olóṣolókùn tó ń ṣe oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ sí ìgbésí ayé wọn nígbà tí wọn bá rọ́nà lọ ẹ̀gbọ́n máa nǹkan tó lóun dá sàtífíkẹ́ẹ̀tì padà sí iléèwé ìjọ ni ó lóun ti jáde tán òun ò ríṣẹ́ ṣúyẹ kó rí bẹ́ẹ̀ ní èèmù ọpọlọ àti ọgbọ́n tọ́lọ́run fún oníkálukú wọn á dẹ̀ farabalẹ̀ àwọn ọmọ ìyá jìyà nígbà tó bá wá skul wọn á gbé òru wọn á kàwé lóru ẹlòmíì á lọ sóko bí so pé ó fi tọ́ra rẹ̀ ẹlòmíì gbé díẹ̀ gbóná oṣù olóṣù ó fi tọ́ra rẹ̀ á wá parí tán kò tún ní ríṣẹ́ ibi iṣẹ́ tó ní wọ́n tún máa ní pé kó mú dì màmá ẹ̀mẹ́yìn wá ẹ má bínú ìmọ̀ gbèlè wé dáadáa ni màmá ẹ mẹ́yìn wá o wọ́n ní kán mẹ́yìn wá ẹ̀yìn náà ń wá tó o bá ti mẹ́yìn wá wọn ò ní fún ẹ níṣẹ́ tó o bá dẹ̀ tún fún ẹ níṣẹ́ yẹn gan tó o bá ti lè ọ bá lọ fẹ́ márì lọ́wọ́ ọrú wọn ìgbà ẹni wọn gbàṣẹ lọ́wọ́ ẹ o ò lè márì tó fi dá wọn á fẹ́ máa bẹ́ẹ̀ sùn kó o máa ṣe o ò gbúdọ̀ jẹ́ kán mà pé ní boyfriend wọ́n lè pa boyfriend yẹn dànù tàbí kán gbàṣẹ lọ́wọ́ ẹ ń tẹ́ ẹ̀ fi ní mọ tó ń ṣẹlẹ̀ ńgbà mi ti lè ṣe bá ń dàrú nìyẹn tẹ́ni ẹ̀ bá ti lóun fẹ́ fẹ́ wọn tí wọ́n gbà fún wọn àbí wọ́n rẹ́ lómi tán tó ń fẹ́ láàrin nínú group nínú company adiga wọ́n lè gbaṣẹ́ lọ́wọ́ àwọn méjèèjì nígbà táwọn ọmọlọ́mọ ti jìyà tán ọpọlọ tó yẹ kẹ́ ẹ fi sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ wọ́n bu àwọn lídàdà tí ọ̀ọ́nì ìfẹ́ jẹ́ lídà ni tí ọ̀ọ́nì ìfẹ́ bá jẹ́ lídà ó yẹ kó wúwo ọmọlúàbí níjọ́ náà kò yẹ kó wúwo ni tí ìwọ ọmọlúàbí nínú ìwà yẹn kò yẹ kán tiẹ̀ gba ẹnì kankan láàyè pé kókó tọ́ọ̀gì wọ àfi wọn mo dẹ̀ ti máa ń rí mo ti máa ń rí dáadáa pé táwọn àwọn èèyàn wọn bá lọbẹ̀ ẹ wò yẹ sàgbà yìí nígbà tẹ MC Olúọmọ ẹlẹ́sẹ̀ kan tó náà lọbẹ̀ ìyá wa ń pírẹ́sì MC ó ń ṣe kinní kan ẹ wọn ń ní ọmọ dáadáa ní kinní kan lẹ́yìn tí tó ń tírẹ́tì nèmi lọ́jọ́ ọmọ dáadáa lọ́dọ̀ tí yín mọ̀mọ́ lẹ́yìn tí tó ń tírẹ́tì náà ń bí tó ń sọ fún wa pé pọ́pọ́ sọ ní wọ́n káàkiri tọ́lọ́kà àwa ọmọ orú plan táwọn nílẹ̀ bá wa tí wọ́n fi ìbọn abẹ́ ti gbẹ̀gbẹ́ ìbàtẹ̀ ìṣirí tí wọ́n ń ta tí sì jàmbá ń kọ́ tí wọ́n ń gbẹ̀bọn pamọ́ sínú mọ́tò ìta gbangba náà ti sọ yẹn kì í sọ wàhálà sọ yẹn o ẹ sì lọ́mọ ọlọ́run ni yóò wọ ọ̀run rere ẹ̀yin ni jésù ẹ̀yin ni ànábì ẹ̀yin lọ́lọ́run tó máa fìyàn mọ̀nà ní ìwù màmá Esther Àjàyí nínú bíbélì tẹ̀ ń gbé dání ibo ni wòlíì ibo lobìnrin ibo ló wà níbẹ̀ kó kóbìnrin máa ṣáájú jọ ibo ló wà kóbìnrin máa dá ìjọ sílẹ̀ ìbọ̀rọ̀ ẹ̀sìn wá torí wípé ẹ kàn jẹ́ ẹ push mi tí mà sọ torí ẹ̀yẹ lẹ́tẹ̀ẹ́ tí máa rí mi ẹ máa sọ pé kí n mọ́ sọ̀rọ̀ wọn torí gbogbo bí bá ṣe sọ ní ìmọ̀ báyìí mẹ́rin wá ṣùgbọ́n tẹ́ ẹ̀ fi ń jẹun nìyẹn máa larí wọn máa lọ ẹ máa larí wọn lọ àwọn ni wọ́n mọ ayé tiwọn ẹlòmíì wà lésì tí ò ní fẹ́ ti jẹ́ mọ́ aya ní wòlíì lò ó yẹ kémi náà tiẹ̀ lọ irú ẹ̀bùn kékeré tọ́lọ́run bá fún àwa náà báyìí káwa náà kú bóyá tèmi náà bá ti ń lo gẹ̀rẹ̀yẹ̀ tí mò ń lo wòlíì ó ṣeéṣe kọ́lọ́run ya kúkú ah ó ṣeéṣe kó jẹ́ pé bóyá ẹ lè mọ gbọ́n tèmi náà sọ ẹ lè mọ fi ìyá àmì òróró àmì òróró ọlọ́run ni màmá wa tẹ́ni ọmọ ológo ọlọ́run ló ń lo màmá wa tẹ́ni ọmọ ológo <laughs> ọlọ́run ló ń lo màmá wa tẹ́ni ọmọ ológo ẹ lè mọ ọ̀dọ́ mi lóhùn máa ń lọ ìran sùtánà boyfriend mi mo ti ní ọba ìran sùtánà tó ti bá mi jà kílé tó ń bá mi jà kò bá mi ìran sùtánà kálọ̀ ti bá mi ìran sùtánà ní ti kó o tó lọ ẹ ó bá mi sùtánà tí mo ti débi ní ọmọ lóṣù tánà jájú jájú jájú já èmi náà wọ́n ti rí àjẹ́ lórí social media èyí lè mọ orí náà sírú Tinubu pé Tinubu Ọlọ́run ló sọ fún mi pọ́ wọlé ìgbà Genesis náà sọ Genesis nine ìsìnfẹ́ bá wọ̀ jàǹtí ẹ̀ Genesis náà wí Ọlọ́run fi hàn wọn pé Tinubu ló wọlé Tinubu lòun dìbò fún kankan ṣé wọn wà lọ support èmi kàn fẹ́ kó yé ẹ̀yin tẹ́ ẹ support Tinubu nínú ẹ̀yin àfa àtẹ̀yin kìrìsìtẹ́nì ẹ fi ọ̀rọ̀ pé muslim muslim sílẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ ronú ikú tó wà lẹ́yìn Tinubu tí ẹ̀yin bá ń ronú wípé Tinubu ẹ ọmọ ẹni ìṣèdí bẹ̀bẹ̀rẹ̀ Tinubu kọ́ lẹ̀ ń dìbò fún o ṣé ní gbogbo àwọn tó ń fáìtì yín lénìí àwọn Boko Haram tí wọ́n kó wọlé àtàwọn tí wọ́n ti rà àwọn ẹrú MC àtẹ̀mísí fúnra rẹ̀ gbogbo náà ń kọ́mẹ́ǹtì lábẹ́ wa ìpínlẹ̀ ìtẹ́ni ọmọlógo wọ́n máa ń kọ́mẹ́ǹtì ibi ìṣeré ni wọ́n ní àfìgbà tèmi bá tó support Tinubu làwọn tó máa fèmí lọ́rùn lẹ̀ threatening word wọ́n ń threatening èmi tí ìṣèyàn kan gbọ́dọ̀ ìgbà tí n bá support ẹ̀ pé kí n support ẹ̀ ẹni tí Tinubu ẹni tí post kí n má post nípa ẹ̀ mọ́ mo dẹ̀ ní ikú àpabàtà àpàdé wọn jẹun etí mu ṣé Tinubu tó ti yẹ kó lọ rọ́kúnlé ló sùn ṣé ìgbà tó bá dá sọ̀rọ̀ ọ̀kì tó lòdì president ṣé bí ó ṣe máa sùn nìyẹn ṣé ibi tó bá ti ń sùn ibẹ̀ ni ó ti ronú láti mọ ohun tó tún máa ṣe ẹjọ́ kọ́lú kó bẹ̀ kọ́lú tún fẹ́ wọbẹ̀ ẹ wàá ronú mọ́ ẹ wá ń jìjà pé ìfẹ́ ni màmá wa ni bàbá wa ni ẹ lè sòótọ́ sẹ̀ǹtìmà tẹ́rí pé apànìyàn ni òun ló ń bá boko haram jẹun papọ̀ yìí sẹ̀ǹtìmà ẹ wo ẹ mọ ẹ mọtọ mukọ mukọ mahmood mutọ ẹ àbí tutọ mahmood ṣé tutọ ni tukọ mahmood tí wọ́n gbé ní Egypt ní Cairo tí wọ́n arrest àwọn pípì ni wọ́n ni wọ́n ń ṣe aṣojú jẹ́ fi fọ́tò yẹn wọ̀nyí jẹ́ fi fọ́tò máàlì tí mò ń sọ yẹn tòró ṣeṣe kó má rè ok ok bọ ẹ ẹ jọ ẹ bá programme ẹ bá wa ṣe ẹ ní sófò ayé ẹ bá ń sí ààrẹ hmm. mo fẹ́ kẹ́ ẹ wo fọ́tò yìí mo fẹ́ fi fọ́tò tí mo fẹ́ fi sí ojú ojú fọ́nrán yìí mo fẹ́ kó wò dáadáa túkọ̀ mahmood nìyẹn o mo fẹ́ kó wò ó. wo píkṣọ yìí hmm. jagaba ń lélẹ̀ lọ. ẹ lè láìkì àbí ẹ lè sí ààrẹ inú ń bí yín ọjà má bínú èmi ò mọ̀ sọ tèmi òkúkú mọ̀ pé àwọn ò lè ṣe ká àwọn ò lè rí àwọn ò lè rí ká má sọ àsàmàrè gèyà láyẹ tó bá ní káwa má sọ̀rọ̀ àsàmàrègè àsàmàrègè yín àwọn sọ tẹnu wa wọn fọ́tò tí mo fi wọ̀nyí túkọ̀ mahmood ní n ló wà lójú lójú fọ́nrán tó ń wo ìlọ́wọ́lọ́wọ́ yìí máàni tó ń wò yìí àwọn ni wọ́n ń ṣe aṣojú àwọn Boko Haram òun ló ń ṣe aṣojú àwọn Boko Haram tó dẹ̀ jẹ́ wípé gbogbo ìgbà tí Bùnmi máa ń lọ sí ibẹ̀ tó máa ń lọ bá àwọn Boko Haram negotiate òun àtàwọn tún kọ́ Mahmood ni wọ́n máa ń lọ síbẹ̀ àmọ́ ta ni nínú yín Túkọ̀ Mahmood ló ṣerungbọ̀n tó wà lẹ́gbẹ̀ẹ́ sẹ́ńtì má rẹ o press vice president yín ò ní pè láwọn Boko Haram yìí pẹ̀lú gú vice president yín ìyẹn sẹ́ńtìmá sentimental. tó lò ló máa ẹ́ di òun máa òun máa òun máa lòun lòun máa control gbogbo security èmi ò rí níbi tí vice president ti fẹ́ máa control security Túkọ̀ Mahmood ní Egypt náà ti arrest him so wọ́n rí nígbà tí wọ́n arrest Tukọ̀ Mahmood Tukọ̀ Mahmood ti wà ní Egypt tipẹ́tipẹ́ are you getting it ó ti wà ní Egypt ní Cairo kódà ó tún máa ń ṣẹ́wó torí mo ní èèyàn kan níjọ́ tèmi àtẹnìyẹn sọ̀rọ̀ lórí fún tí mò ń bi wọ́n pé mo gbọ́ pọ́n náà arrest yìí no mo béèrè lọ́wọ́ wọn pé ó dẹ̀ ìpọ̀rọ̀ kankan la bá débẹ̀ mo wá bí wọ́n léèrè níjọ́ yẹn pé ókè báwo ni o nǹkan kan o àbáwo ni iṣẹ́ wọn ní bíbá yìí nísìn o èló làwọn ọmọ wọn sọ́sìn sọ́sìn ṣe iṣẹ́ ṣé wọ́n ṣì ń fún wọn lówó àwọn ọmọ tán kó wọlé báwo náà ṣe ń rí wọn torí wọn gbọ́ pé wọ́n ní wọn fún àwọn èèyàn ní físà mọ́ àsọ̀rọ̀ kan débẹ̀ ni wọ́n á ní àmú pé àwọn máa kọ́ ọ tó pé àwọn máa kọlu haúsá kan táwọn ti máa ń change owó táwọn ti máa ń sẹ́wó àwọn fẹ́ béèrè pé lóní dọ́là dáǹsìn n'Egypt nwaa ni oke because eyan kan sọ fun mi pé fe travel mo wá ń bèèrè lọ́wọ́ wọn pé ni dọ́là torí ma fi sanwó fẹ́ ni ó wá ló máa kọ́ gbà tó wa ń mo wá ah, ni lori o ni ẹ o lo lo ti mo ti arrest mo wọ́n ti gbé e torí kò sí country tẹni tí mo sọ yìí ò lè ṣe ó ṣe jùbá ó ṣe everywhere ó dẹ̀ ní ó léèyàn káàkiri ó lò mọ àwọn tó jẹ́ pé wọ́n wà ń bẹ̀ ó dẹ̀ máa ń travel kò iṣẹ́ ẹni tó jókòó sílé ó lè wà bí ó lè lọ Egypt ó kódà ó ń lọ Dubai ó ń lọ UK ah, bó lẹ ti máa rákùnrin mo lẹ́ni tí wọ́n ti gbé mo ṣe mú pọ́tò nù rárá mo ṣe sí fóònù fún mo lẹ́wọ̀n wọn ti àrẹ́sì ẹ̀ ó ní yé ó ní mi ò mọ́mọ́ o ó yà lówó mọ́mọ́ kẹ́kẹ́ ló sáyé dìlítì nọ́mbà kó lórí fẹ́ wọ́n ní àwọn ọmọ haúsá tó wà ní ìlú àwọn tó wà lọ́dọ̀ àwọn ní Egypt lọ́wọ́lọ́wọ́ wọ́n ní wàláì wọ́n pọ̀ bọ̀ tẹ́ bá rí ìgbésí ayé tí àwọn haúsá ń gbé tí àwọn fúlàní ń gbé wọ́n ní wọn ò ṣiṣẹ́ ṣùgbọ́n wọ́n ná bastard owó lọ́wọ́ kò àwọn dẹ̀ ni wọ́n máa ń sẹ́ wọ́n lówó ransom náà ń sẹ́ wọ́n láwọn máa wò pé bóná ti ń rí dọ́là bóná ti ń rí dọ́là kẹ́ ẹ lè rí wọ́n á kó àwọn èèyàn wọ́n ń fi wọ́n gbé money laundry àwọn owó tẹ̀yìn rí tán ṣẹ́ fún yín lẹ́yìn òdì àwọn haúsá yẹn tẹ̀ rí lẹ́yìn òdì àwọn fúlàní yẹn wọ́n ń jayé ọlákátá wọ́n ní kò sí iye tẹ́ fẹ́ sẹ́ lọ́wọ́ wọn kẹ́ fẹ́ sẹ́ billions wọ́lẹ̀ wọn ni wọ́n máa sẹ́ fún yín bóná ti ń lówó mo lówó ransom lẹ́ ń gbà lọ́wọ́ wọn ní Egypt ẹ̀yin ọmọ Egypt tẹ́ sẹ́wọ́ lọ́wọ́ àwọn haúsá mo ní wàláì mo ní àwọn owó ransom tán gbà lẹ́gbẹ́ wa lẹ́lò ẹlòmíà wa gba owó owó yẹn wa mọ́ lọ́wọ́ irú owó bẹ́ẹ̀ yẹn ò lè mọ́yàn lọ́wọ́ torí gbówó ẹ̀mí ni wọ́n pa àwọn èèyàn wọ́n gba ransom lórí wọn wọ́n jí àwọn èèyàn gbé wọ́n gba ransom lórí wọn ẹ̀yin wá lọ sẹ́ owó lọ́wọ́ wọn ẹ wá rò pé fowó yẹn ṣe nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ti yìn àwọn tó gbowó ni torí pé ibi tó wó lọ ni ibi tí owó yẹn lọ ń ló fa sábàbí ń tó ṣẹlẹ̀ ńlẹ̀ yẹn fi máa ń ronú nígbà míì pé téèyàn bá ń sọ̀rọ̀ ẹ máa ronú ẹ̀yin kan fáìtì fún Tinubu ṣé Tinubu la ń sọ fún yín pé ó ṣe la ní àfẹ́ kó jẹ pírẹsidẹ́ǹtì tí Tinubu bá débẹ̀ wọ́n á yànké rẹ̀ dànù mo gbọ́ kan lẹ́ni tí mo rí news fídíò kan fọ́tò kan tó sẹ́ni sí mi tán ni wọ́n àwọn CNN gbé ó gbé picture àwọn presidential candidate jáde ó mú Peter Obi instead Tinubu sentiment náà fi rọ́pò ó mú Àtíkù why tí wọ́n fi Tinubu síbẹ̀ tó jẹ́ pé sẹ̀tìmá náà fi replace ẹ̀ bírọ́ ni bóòtọ́ ni mi ì tí mọ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀ tí ronú wípé tí Tinubu bá kú ó wà nínú lọ́ọ̀ Nàìjíríà pé tí pírẹsidẹ́ǹtì bá lọ vice president ló gbúdọ̀ jẹ́ kí ló dé táwọn èèyàn kì í ronú ná àwọn àdé torí pé lídà ni wọ́n ká a má sọ̀rọ̀ ta ni lídà wọ́n ń kókú bọ̀ ọ̀dájà ń kókú bọ̀ wá bá yín ó ń sọ̀pọ́ọ̀tì ọ̀dájà ò lè sọ̀rọ̀ kó lanu kó mọ̀ wípé ikú ló wà lẹ́yìn Tinubu ẹni wọ́n rọ́bìṣì àwọn royal leader royal leader tó rọ́bìṣì ti gbésí ayé tiẹ̀ royal leader tó rí wọn nínú ìjà tí ò lè sọ̀rọ̀ royal leader tó mọ̀ pé ò jẹun tó yẹ kó provide oúnjẹ fún yín kò fún yín àfi kán máa gbẹ́bọ kiri àfi kán máa sòsà kiri òsà ìrẹ̀rà kán máa bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ yẹ́yìn ò máa tán pẹ̀lú olókun ni gbogbo ògùn ló ń wá sọ́dọ̀ yìí Ọ̀ṣun ò wá Eh, àwọn ajé òwà sáde ti wá wọlé gbogbo ìgbà tẹ́ ti ń bu ọdẹ ní ilé Ifẹ̀ ajé mélòó ló ń wọlé Ifẹ̀ bẹ́ẹ̀ ṣe ń bọ wọn tó bẹ́ẹ̀ ṣe ń bọ omi tó omi omi góòlù làwọn ọmọ ilé Ifẹ̀ mu gbogbo ẹ̀ la máa ń pa ẹ̀ ẹ máa ní ká má sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbẹnu kó mbẹ̀ káwọn èèyàn dẹ̀ máa kú torí pé kẹ́ni ká má gbà sọ̀rọ̀ ká má ba àtàkì tó bá fẹ́ àtàkì mẹ́rin àtàkì ẹ̀ sì ṣe é ṣe ni torí màá dẹ̀ rò tọrọ lẹ̀ màá wá ga sẹ́yìn màá wá máa parọ́ torí kẹ́ mọ́ bàbá mi jà kẹ́ mọ́ bà ṣe kankan fún mi màá dẹ̀ máa rò tọ́ tí mo mọ̀ pé kúrò èèyàn bó bá kọ́ dídà mi torí Tinubu bó àtàkì mi torí Tinubu kò káyè tèmi torí wípé nígbà tó bá ṣẹlẹ̀ tán lórí burúkú yín mọ̀ bí tẹ̀sán lọ most of them wọn náà ti ní passport lọ́wọ́ wọn ti lọ ẹran lọ àkẹ́ jẹ́ kó dìgbà dìbò ò ní rí wọn lé mọ́ àwọn tí wọ́n fight fún bolo ọmọ tí wọ́n wà dogdog ìwọ̀n tí wọ́n fight fún so ọmọ yẹn dual passport tó wà lọ́wọ́ wọn ọmọ yẹn passport tó wà lọ́wọ́ wọn tí wọ́n bá dẹ̀ lo Nigeria passport o mọye visa country kọ̀ọ̀kan tó wà mẹ́ tó yẹ pé bóyá visa country kọ̀ọ̀kan lè ṣe ten years náà ti jàn fún visa country kọ̀ọ̀kan tó wà lórí passport wọn tán lè sọ lọ sẹ́niwẹ̀ ìwọ tó jẹ́ pé wọ́n bá fún ẹ ní visa thirty days péré ni thirty days péré oṣù kan péré ló máa lò lórí fóònù rẹ wàá máa lọ renew rẹ ni àwọn ten years visa ló máa ń wà lórí visa wọn ìwọ yẹn ni wọ́n wá ń fight fáwọn dọ́mdọ́gì yìí wọn lè dá hospital tó nítumọ̀ sílẹ̀ gbogbo náà ní private jet kí lóòjọ́ dá máa ní private jet ó mú gbogbo lẹ́yìn ó tà á wọ́n ní igi kan wó ní ilé Ifẹ̀ níjó ni instead tó yẹ kán fi kán fi bẹ̀yẹ sọ tourism káwọn ẹ̀ náà máa wá Dubai tí gbogbo wọn lọ tán láwọn lọ sí desert ní Dubai kì í ṣe tourism náà fi ṣe wọ́n á mú gbogbo lẹ̀ wọ́n gbẹ inú inú ilẹ̀ lásán wọ́n mú mọ́tò ọmọdé wọ́n mú mọ́tò táyà mọ́ àwọn kẹ̀kẹ́ ọmọdé wọ́n kó síbẹ̀ ńlẹ̀ ń wọ̀ káàkiri àtẹ̀sí irú ibẹ̀ yóò yẹ kán fi ṣe tourism káwọn ẹ̀ náà máa lọ bẹ̀bẹ̀ wò ni bọ̀tọ̀ jẹ́jà ṣe ó ti tà fún Dangote ìjọ kẹta kọ́lẹ̀ rí Dangote bẹ́ẹ̀ tó wá ara lẹ̀ gbogbo Èkó Dangote ti ra amenities ń bẹ̀ ó ti sọ di nǹkan mi ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ológbó yẹ kẹ́ confront wọn àti sọ̀rọ̀ yẹn problem ní ẹni tó bá tún wá ní ìgboyà àti sọ ẹni wọ́n ń rúdù sáwọn lídà yín lídà yín kọ̀ dídà yín ni ẹgbẹ́ ọlọ́ba wọn ni ṣebí wọn ló máa dìyẹ kú ìyá rẹ̀ ni orí mi kí n gbégbá abára rí lórí social media pẹ̀lú bẹ́ẹ̀ ṣe support wọn ètò náà ẹ̀ tún tọrọ owó. forẹ́yìn kan sọ pé support Tinubu ẹ ní yorùbá nation ọ̀dà mọ́ ẹ dẹ̀ tún tọrọ owó kò yẹ kí ẹ tọrọ ìyẹn mi pé nàìjí tí nàìjíríà ò ní bára lórí social media ò ní fẹ́ ò ní fẹ́ ṣe nǹkan kan àbò fẹ́ tọ́jú ara rẹ àbò fẹ́ rán mọ́lẹ̀wé kó máa tọrọ owó àtàwọn lọ́ọ̀yà àtàwọn adájọ́ àtàwọn ọlọ́pàá tẹ́ ẹ̀ fáìtì pé Tinubu ni kó wọlé tó bẹ́ẹ̀ pé nàìjíríà dáa kò yẹ kẹ́ máa ṣe fáìn bára lórí social media ṣí àrù kẹ́ ẹ gbàárù kẹ́ ẹ ṣiṣẹ́ ọmọ sónú ọ̀dọ̀ gbogbo ẹ̀kẹ́ máa fi ṣe charity fáwọn èèyàn ni kò ní ìdíkẹ́ ṣe ìyẹn mi pé nàìjíríà ò dáa omi dọ́wọ́ lẹ́rọ omi mu gbogbo omi náà ti rí nǹkan mọ́ ìmúkúmù lẹ́ mu ẹ mu nǹkan tí ò dáa bẹ́ẹ̀ ni pásítọ̀ ń brainwash orí yín wọ́n ń gba orí yín nígbàkúgbà ìgbàkúgbà ni pásítọ̀ ń gba yín ìgbàkúgbà làwọn ń gba yín àwọn mídìí kì í ṣe gbogbo wọn o àwọn alálùbáríkà wà nú wọn o àwọn tó lọ́pọlọ náà ló wà nínú àwọn àfa o gbogbo àwọn àfa kan gbogbo àwọn pásítọ̀ kan o ṣùgbọ́n àwọn ní aládàmọ̀dì láàrin wọn tí wọ́n ní ìmọ̀ tí wọ́n ní ìmọ̀ tó jẹ́ pé kùràrí lásán náà mọ̀ bíbélì lásán náà mọ̀ bọ̀ wọ́n ní ìmọ̀ nù rẹ̀ wípé n tó wà ń bẹ́ àwòkọ́ṣe ló jẹ́ ńlẹ̀ máa sọ pé ń bú lídà yín lídà tó fa ayé tiẹ̀ sílẹ̀ tí ò dán lò tí ò rí sí ẹrù tí ò mọ bí títí ẹ fẹ́ gbé tó ń mú ban tó lè kó jáàdùkú pé kán lọ lé àwọn ọmọ yín kúrò lẹ́sẹ̀ títì lẹ́yìn ìgbà tán náà fa òjò tán àwọn ọmọ tó tún lọ ra tẹ́ǹtì wọ́n ń sọ̀rọ̀ ẹ tún wá lọ fa òjò lé wọn lórí lẹ́yìn ìgbà tó wá kó tọ́ọ̀gì pé kó lọ pa wọ́n ẹ mọ ọlọ́pàá ẹ̀kọ́ ọlọ́pàá kúrò bẹ́ẹ̀ ń ṣe nígbà lẹ́kì nìyẹn ẹ kọ́ ọlọ́pàá kúrò láàrin wọn ẹ wá kó àwọn tọ́ọ̀gì wá síbẹ̀ pé kán máa sá wọn nísàkúsà ṣé bọ́n lọ́ba ò kì í rẹ́gẹ̀ ni ṣẹ́gẹ̀ ni ò ní síbi àbọ̀ ọ̀nìfò ní jáde ẹ ń tẹ ìṣẹ̀ṣe mọ́lẹ̀ ẹ̀yin dẹ̀ lẹ́ ń bọ ìṣẹ̀ṣe jù ọ̀rọ̀ ẹ̀ ká máa rí báwọn èèyàn bá dé wájú yín ẹ fọ̀lẹ̀lẹ̀ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ tùbí inú bí inú wọn gọ́dùn ẹ bá ní ẹ bá àbọ̀sẹ̀ wọn wá sọ fún pé níbọ̀dù tó bá yọjú Tinubu wọ́ọ̀nù yín tẹ́ ẹ bá yọjú sí Yorùbá nation wọn á rọ ẹ lóye ẹ rí pé ẹ lọ́pọlọ sà ẹ lọ́pọlọ mà ìwọ lọ wá ń fáìtì fúru wọn sẹ̀ǹtì máa ń kọ́ńtró yín Fúlàní ló ń kọ́ńtró yín sọ́jọ́jọ́ kì í gba àlejò Fúlàní ni ọ̀jẹ̀jẹ̀ ń gba àlejò kò sí ọba tí gbàlejò bọ̀ tó bá ti dé sí yorùbá ẹ fẹ́ rí wọn ìjà dẹ̀ ń jẹ yín gbogbo tó jọmọ́ iléeṣẹ́ yín pátá náà ti rà pọ́sápọ̀ lákàyè yín ò wí bẹ́ẹ̀ ẹ rárá o ẹ má bu ọba à ń bu ọba abẹ́fẹ́ ń ṣépè fún yín wọ́n ń rúdù sáwọn bàbá yín kì í ṣe bó ṣe yẹ kán ṣe yorùbá nation ìwọ tó dẹ̀ mọ́ tí ò ṣe bọ́ta ìwọ tó mọ̀rọ̀ sọ ó yẹ kó o lè sọ tiẹ̀ nìyí you don't need to be challenge anybody pé bẹ́ẹ̀ nìkan ṣe sọ̀rọ̀ sọ́ba kò dáa ìwọ náà sọ tiẹ̀ ìwọ tó o mọ̀ ń sọ dáadáa sọ má sọ pé àwọn kan sọ̀rọ̀ sọ́ba ìwọ sọ tiẹ̀ bó ṣe yẹ kó dáa ṣùgbọ́n tó yẹ pé wọ́n ti fún yín ẹ má máa da nǹkan rú wàá máa ṣe bí ètò ti fọ agbó bí ètò ti mu coronado wàá máa ṣe wàá máa ranjú wọ̀n wọ̀n wọ̀n ló ń láì tó bá ti sọ̀rọ̀ lọ́wọ́ kí ló ń ṣe yín tẹ̀sẹ̀ nọ́mà sọ́ba dànù ọba ló ní kẹ́ lọ kó tọ́ọ̀gì pa àwọn ọmọ ọlọ́mọ lèmi ṣe máa ń sọ fún yín ọmọ Yorùbá ṣe rí nǹkan kan wà tẹ́ẹ̀kì mọ̀ mo fẹ́ sọ̀rọ̀ reason yìí mo fẹ́ fi mo fẹ́ play video yẹn torí mo ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ nínú fídíò yẹn ń bọ̀ mo láwọn point. mo náà kábíyèsí Sàtúù Sàtúù ìwòye àná ẹ lọ sórí mídíà Sàtúù ti mú ikú àti kọlọ́rádì. fídíò tí wọ́n ṣe ní. mo wò ó mo wò ó mo wò ó níwò yìí àná by this time ó ti mú ikú àti kọlọ́bádò ó bá léyàn. owó kábíyèsí Zazuu Zazuu ìwò yìí àyè. kábíyèsí Zazuu. ẹ fún eléyìí i'm sorry to say this mo fẹ́ sọ mo fẹ́ correct wa lórí àwọn kankan ṣe rí correction tí mo fẹ́ ṣe fún wa níbí ni pé ṣe rí ẹ tí a bá lọ sí ọ̀dọ̀ wọn ẹ má jẹ́ kí a sọ̀rọ̀ torí tá a bá bẹ́ràn wí èmi máa ń bẹ́ràn wí lótìtọ́ bínú ṣe ń bí wa bá a bá sọ ẹ má jẹ́ kí àwa náà ṣe bíi tiwọn now mo rí pé àáfàá ń sọ bíbá pé sàṣù níwòyí àná ó mu coronado ó mu kinní kan torí wípé wọ́n fẹ́ bú ọ nífẹ̀ẹ́ bó ṣìyàn lọ́nà màá fẹ́ torí wípé nǹkan kan wà tó jẹ́ wípé tá a wà bá ṣe a kì ẹ wo irú ọmọ yẹn oníkálukú ló ní ògo ẹ oníkálukú dẹ̀ ló mọ bí ó ṣe ń lo ìgbésí ayé ẹ ibi tí wọ́n bí oníkálukú sí ló mọ ìgbésí ayé tó ń ṣe míì ní bó ṣe ń mu gbódà àbí bó ṣe ń ṣe ìgbésí ayé ọ̀dà bọ̀tọ̀ ọba la bá sọ̀rọ̀ torí tó bá jẹ́ pé sàásù ló kọ́kọ́ ta sí wa gbogbo wa la máa dáàbò ẹ mú pọ́ìntì bẹ́ẹ̀ tó bá jọ ọmọ yẹn ló kọ́kọ́ sọ̀rọ̀ sí yorùbá nation á sọ̀rọ̀ sí pé why tó fi dá sí tiwa ọmọ yẹn ò dá sí wa à ń sọ pé ó mu gbó ó mu coronado ẹ fi ìdájú ẹ lẹ̀fọ́ lọ́rùn ǹjẹ́ àti wàásù fún ó gbọ́ kò gbọ́ ọba la fẹ́ bá sọ̀rọ̀ tá a bá ti lọ sẹ́niwì ẹ̀ ẹ má jẹ́ ká máa mú títí anybody tó bá ti wá mọ́ a lè sọ pé àwọn òṣèré wọ́n wá bí ẹ̀ ń gbà wọ́n lálejò àwọn olórin ayé tí wọ́n ń ṣe tó wù wọ́n ẹ̀ ń gbà láì ní mẹ́ńṣọ̀n orúkọ ẹni yẹn torí tí ẹni yẹn bá jáde ẹ mọ̀ pọ́n ní fọ́lọ́wàsì ju Yorùbá nation lọ torí pé fọ́lọ́wàsì wọn àwọn ayé ló wà nínú fọ́lọ́wàsì wọn ìyẹn àwọn olóṣèlú wọn á yàbò yìí PDP wà ń bẹ APC wà ń bẹ àwọn tí wọ́n Nàìjíríà wà ń bẹ wọ́n á jáde wọ́n á dàbò wá pé lágbájá òbu wa àwa là ń bú wọn ẹ jọ mo fẹ́ ká kọ́kọ́ máa mú yẹn kúrò ní àárín ọ̀rọ̀ tá a bá ti lọ bì kan ẹ má jẹ́ ká dédé kọ́kọ́ àtàkì anybody ẹ má jẹ́ ká sọ̀rọ̀ go against torí pé sàásù ìwà wí kò dẹ̀ dọ́dọ̀ anybody wa ọmọ yorùbá náà ni bó ṣe ń mu gbọ́ ẹ̀ tó ń ṣe mí ní kó bó ṣe ń mu but ẹ jọ ẹ má jẹ́ ká fìyẹn tá a bá ti lọ sọ́dọ̀ àwọn ọ̀bá ń gbà mí tàbí ẹniwẹ̀ ẹ má jẹ́ ká máa fi tiwọn tó tó bá dé lọ kọ́kọ́ ṣọ́ inú wa ò ní dùn ẹ jẹ́ kí n máa lọ síbi tí mo lọ. ìwòye àná ẹ máa lọ sí lọ́wọ́ báyìí níwòye kò ní nǹkan kódà gbogbo àwọn àwọ́dù kábíyèsí gbogbo àwọn àwọ́dù kábíyèsí ni zazu wọlé tọ́ báyìí ló lọ fọwọ́ kọ amugbó amugbó tó ń ṣe àwọn èèyàn lọ́nà olómi ayé lásán olómi ayé. eléyìí gangan kọ́ ni ọ̀rọ̀ tó yẹ ká sọ ẹ má bínú o ṣe ni mo máa ń sọ so many times bàbá àwọn bàbá àwọn bàbá kan ti ṣiṣẹ́ tí ìsarawa ẹ̀ mo máa ń sọ láìmọye ìgbà wípé tá a bá lọ ṣe rálì ẹ try ẹ ti ní speaker tó wà òkè ẹ try ẹ jẹ́ kí laptop yín máa tẹ̀lé yín lẹ́yìn ẹ máa tẹ bá ti ń ṣe plan Record táwọn Dr. Aliu ti ṣe àwọn ọ̀rọ̀ tí Dr. Aliu ti ṣe ẹ try láti kó wọn èyí tí àwọn bàbá grandpa Ọ̀nàmíyàn sọ nípa ọ̀rọ̀ Yorùbá bí Fúlàní ṣe fẹ́ colonize wa ẹ kó síbẹ̀ tó bá jẹ́ kọ̀ọ̀kan láàárín gbogbo wa ẹ̀yin ní nǹkan kan ẹ kọ́ ti pọ́pọ́pọ́ tí ẹ mọ̀ pé jẹ́wọ̀n pọ́ìntì kọ̀ọ̀kan ẹ kó sínú rẹ́kọ̀dù yẹn ó ní kẹ́ máa play ẹ play rẹ̀ ẹ ní láti sọ̀rọ̀ abuse anybody mo máa ń sọ fún yín àwa tá a wà lórí social media tá a bá ta sí wọn ẹ̀yin tẹ́ ẹ wà nílé ẹ ká ṣe bí ọmọlúàbí níwájú wọn so that tẹ́ ẹ bá sọ àwọn tó ń kọjá lọ tán bá gbọ́ nínú ọ̀rọ̀ yẹn tí wọn ò lówó rọ wo fóònù tí wọ́n bá gbọ́rọ̀ tí bàbá aliu máa ń sábà sọ tí wọ́n gbọ́ àwọn ọ̀rọ̀ tí bàbá grandpa ọ̀yàn mìíràn sọ nípa fúlàní bó ṣe fẹ́ kó wa lẹ́rú tí wọ́n dẹ̀ ti gbọ́ àwọn èlò ọ̀tọ̀fọ̀rọ̀ tí àwọn bàbá ti sọ ẹ̀yin ẹ̀ wò etí àwọn tó ń lọ kódà ẹni tó wà lókèlè rẹ̀ á máa lísì sí rẹ́kọ̀dù yẹn kì í ṣe pé ká sọ̀rọ̀ abuse èèyàn kan ká sọ̀rọ̀ bú èèyàn kan ọ̀rọ̀ tèmi máa ń dàbí ìbínú mo lè sọ tọ́kọ́ bí nínú but èmi á sọ fún yín in case of another place tá a bá dẹ̀ ti ń lọ lórí mọ́tò ẹ make sure pé ẹ má kọrin ara yín ẹ lágbájá tẹ́ni ọmọ ológo àjàfẹ́tọ̀ kò kàn yín orin tí wọ́n kọ ẹ jẹ́ kí n play ẹ jẹ́ kí n fún yín láwọn orin yìí irú àwọn orin tó yẹ ká máa lò rèé irú àwọn orin yìí orílẹ̀-èdè. Ta-da-da-da-da. Ta-da-da-da-da ó ti láìkè ètò yìí o inú bí ọ àbí inú bí ẹ torí ìyà yìí ti pọ̀ jù Odùduwà Republic àdìrà òmìnira adé orílẹ̀-èdè mi àdìrà torí ìyà yìí ti pọ̀ jù Odùduwà Republic àdìrà òmìnira adé òmìnira adé o yìí ti pọ̀ jù fún wa orílẹ̀ èmi àdìrà òmìnira adé orílẹ̀ èmi àdúrà torí ìyà yìí ti pọ̀ jù Odùduwà rìpọ́bì àdìrà òmìnira adé sọwọ́sọwọ́ gbogbo ọmọ Yorùbá tó lè ṣe níṣẹ́ tó dìdì wà tó dúró kámọ́tẹ́kùn fìdí múlẹ̀. ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ Yorùbá kì í ṣe Odùduwà ó dúró kámọ́tẹ́kùn fìdí múlẹ̀. orílẹ̀-èdè mi á dúró sórí ìyà yìí ti pọ̀ jù Odùduwà rìpọ́ọ̀kì á dúró òmìnira adé. Hmm. orin nìyẹn ìwọ gan gbádùn rẹ orí mi wú bí mo ṣe ń kọ yẹn bórin yẹn ṣe ń wọlé lóde tó máa máa gbórin yẹn torí òní máa wúdu mọ́tò kódà gbogbo mọ̀ fẹsẹ̀ rajó lẹ́gbẹ̀ẹ́ kan bọ́lá ológun wọn dùn wọn ọjọ́ kan ló sàn pa ìyá tó jọmọ fọjọ́ pípẹ́ tó fi ọmọ aṣíwọ́mọ ẹ̀yìn ọmọ orílẹ̀-èdè mi á dúró torí ìyá yìí ti pàjì olùdókòwò àdìpọ́kì àdìrẹ́ òmìnira adé. ó kí gbogbo ẹ̀yin àgbààgbà àti gbogbo kóòtù tí ó wà ní ìdí gbígbé àṣà àti ìṣe ọmọ kóòtù òjìrò ẹbí lárugẹ. yes ẹ jẹ́ ká dáa dúró mbẹ̀ yẹn tẹ́ ẹ bá gbọ́ orin yẹn sẹ́mi bó ti bọ́ sí di àṣà ọ̀jájá nìsín ó ń gbé àṣà yorùbá lárugẹ wọ́n ń bọ̀ bí wọ́n ṣe gbá wọn ṣàwò orin yẹn á máa wọlé sákínyẹmí ara wọn ẹ máa bá ń plé rẹ̀ fún wọn ẹ̀yin ẹ tó wọlé nìsín ẹ worú ẹ̀yin ọba wa ẹ má tilẹ̀ ẹ̀ kákàkiri lọ́gbàrẹ̀ wa kọ́yẹ́ tàwọn èèyàn wa nàìjí ọ̀yá ṣíà ṣíà ṣíà like love like love like love like love like love like love like love like love like love like love ṣíà ṣíà ṣíà mo mọ̀ pé tí ẹ̀yin fẹ́ gbòótọ́ èmi ò sọ kórìíra mi èmi ò sòótọ́ fún ẹ ẹnu ọba ò bá ti bá a ti jọ ẹnu yorùbá ò lè jọ ẹ mọ fọ ọ̀tá lọ́rọ̀ sọ kọmọ bá a mọ ní abájọ wa ẹtún náà fi gbàgbé sọ lọ́wọ́ wa òye wa brainwash wa torí tó bá dìgbà tó fẹ́ mú wa lórí gbàgbèsè lọ́wọ́ wa yorùbá ẹ ti sùn àní ẹyẹ sùn ẹyẹ ẹdí má sùn ọmọ bàdà mú wa ní irú torí ogún bá. náà ń gẹ̀ẹ́rì ẹ̀ ó gẹ̀ẹ́tì ẹ̀ àwọn orin yẹn a máa play ní sẹ̀sẹ̀ tẹ̀lé a máa ń sọ ẹyin ìyàn ẹ bá wọ bíi fifty tẹ wà ń bẹ̀ ẹ jẹ́ kéèyàn jẹ́ bíi mẹ́wàá gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ ẹ má sọ̀rọ̀ abuse ẹ máa gba ọ̀rọ̀ yẹn ẹni ẹ máa fi ṣe bí ìgbà tẹ́ ẹ bá fẹ́ ṣe program ojúmọ́ lẹ́ẹ̀fì ṣe tẹ́ bá ti ṣe rálì ẹ má bínú pé mò ń kọ́ńtúrò yín o pé mò ń kọ́ rẹ ti yín o ẹ má bínú ọmọ ní sọ náà pé n tó lè wúlò fúnra wa náà ẹ mọ̀ pé mi ò síbẹ̀ ẹ̀yin sì lẹ́ ń ṣe mo dẹ̀ rìn yín ẹ kú ọlọ́run kún gbogbo wa lérè ṣùgbọ́n àwọn nǹkan wà tá a lè tún máa sọ tí ó tún jẹ́ káwọn tí wọ́n ń gbọ́ wa nílé ẹ̀ tí yóò jẹ́ kí wọ́n lè rí so ọ̀sẹ̀ bá ń play àwọn orin yẹn bóyá táìmù tẹ fẹ́ rest tẹ fẹ́ sinmi àwọn orin yẹn lẹ́ mọ̀ play ẹ mọ̀ lọ ẹ mọ̀ sọ pé ẹ̀ ń ṣe wá sí abuse word sẹ́rí lẹ́yìn ẹ̀yẹn ẹ̀yin yóò wá máa sọ̀rọ̀ ìkọ̀kọ́nu yín ẹ̀ ẹ́ sì bí gbàtẹ́ bá ṣe program ẹ̀ máa sọ àwọn ọ̀rọ̀ ẹ mọ̀ sọ àwọn ọ̀rọ̀ ohun tí fúlàní fẹ́ fi yín ṣe ibi ìyá ṣe ń jẹ yín bó bá ti rẹ̀ bóyá náà fún ẹ ti ń lẹ́pọ̀ jẹ́kẹ́ lómi gba microphone ìwọ náà wò kódà tó bá jẹ́ one hour lẹ́fẹ́ lò bẹ́ẹ̀ yẹn láàrin ten minutes láàrin thirty minutes tẹ́yìn bíi mẹ́wàá bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn á wọnú etí wọn tẹ́ fi thirty minutes tó kù tẹ́ fi ń play àwọn orin yẹn àwọn ọba tí ò fẹ́ gbọ́ gan kódà kan mọ̀ fẹ́ yọjú sí yín ọ̀rọ̀ yẹn á máa wọ wọn nínú akínyẹmí ara ẹ jẹ́ kán bọ́ sórí níìsì ìjọ kejì wọn ò rí nǹkan kan sọ but tá a bá débẹ̀ tá a bá abuse tá à ń sọ̀rọ̀ sáwọn tí ó ṣe wá ń bẹ̀ tá à ń bú àwọn tó kàn ń gbé wọn ń lọ síbẹ̀ kì í ṣe fọ́ọ̀tì wọn ṣé ẹ̀yin rò pé ẹ̀bi tàwọn tó ń lọ bẹ̀ ni ẹ̀bi ọba yín ni sàásù tẹ́ ẹ̀ ń dárúkọ kì í ṣe fọ́ọ̀tì sàásù fọ́ọ̀tì ọba ni òtún ìkọ́sọ́ wípé ọba rí i ní pé olórin ayé ni wọ́n ó pọ́n wọn lé torí tí wọ́n jọ ń ṣe inú campus náà wà ṣùgbọ́n wọ tí ìyá ń jẹ wọn rí ẹ ṣàṣù ti bẹ́ẹ̀ kí ẹ nìyẹn lọ́wọ́ ayé ò bá ládàánwò ṣe irú àwọn ẹ̀la ládàánwò ẹ bá wà lásùnkún pa fẹ́ lọ ìyá ń jẹ wá ṣàṣù ò dẹ̀ sunkún pọ̀ fẹ́ lọ ìyà ò jẹ́ wọ́n ti sọ fún pé ìwọ ló ládàánwò nìyẹn ayé ò dẹ̀ kí bá ládàánwò ṣe wọ́n kà wá ká ládàánwò ṣùgbọ́n ládàánwò wa lè ní máa borí wọn lọ́la ṣé ń gẹ́ tọ̀rọ̀ mi ń tá ṣe nìyẹn gbogbo àwọn rẹ́kọ̀dù yẹn tá a bá lọ lórí títì a máa play àwọn rẹ́kọ̀dù yẹn ẹ máa gbà á bóyá ẹ̀yin mẹ́wàá ẹ̀yin márùn-ún lẹ máa wà lórí mọ́tò ẹ máa gbọ̀rọ̀ ẹ máa sọ ìyà tó ti ń jẹ yín béèyàn ṣe ń ṣiṣẹ́ bó ṣe ń ṣe gbogbo yẹn la máa máa ṣe kì í ṣe pé ká wá kọrin kọrin kọrin kọrin àwọn orin ayé ká máa jó ká máa play Saheed Òṣùpá ká máa ṣe kinní kan ká máa à nídìí gbogbo Saheed Òṣùpá torí Saheed Òṣùpá ò jáde fún nísìn àwọn iṣẹ́ wà táwọn bàbá kan ti ṣe tó jẹ́ kọ́rọ̀ yẹn máa tọ́ sí àwọn ìyá tí wọ́n tí wọ́n rí kíní wò wá wọ́n lè wò wá but àwọn bàbá yẹn ti sọ̀rọ̀ wọ́n ti sọ ẹgbẹ́ bí bàbá àlè ṣe tó gbogbo story fúlàní grandpa ó tó gbogbo fúlàní àìmọye àwọn tó ti sọ̀rọ̀ tó jẹ́ àwọn àgbààgbà tí wọ́n ti gbé wá irú bàbá adéníran àwọn náà sọ ọ̀kan jọ ní gbogbo àwọn yẹn bàbá adé akíntóyè àwọn yẹn sọ̀rọ̀ gbogbo irú àwọn yẹn ẹ fi tìgbò wọlé lórí ẹ máa mú gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ẹ lẹ́ẹ̀ máa play fún wọn lẹ́gbọ̀dẹ́ kan gbọ́ àwọn tó ń lọ náà gbọ́ ṣùgbọ́n tá a bá ti gbé kí eré pọ̀ tá a fẹ́ ṣèpolówó ọjà tá a fẹ́ kó jẹ́ pé wà náà fẹ́ gbọ́ àbá a fẹ́ kán pé ẹ mọ̀ ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ ká tún ṣe àtúnṣe lọ́nà ọ̀bẹ̀ yẹn so that a lè borí wọn a ní lè máa jáde lásán a ní lè máa bọ́ọ̀tà lásán tí mo bá sọ̀rọ̀ tí ò tẹ́yin lọ́rùn ẹ má bínú o mú ìmọ̀ràn wá ni pé a tún lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ jẹ́ kí n tún fún ilé lè sí i ẹ tún lè fèlè náà sí báyìí wọn ìyá yẹn bá tún lọ ẹ tún máa gbọ́ ọ̀yá máa kọrin tẹ́ ẹ bá níwèé mi á sẹ́ẹ̀dì gbogbo ẹ̀ sẹ́yìn tẹ̀sí rálì ká èmi á fún yín gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá ní ṣe ọba ọba ò lè ṣe bí ẹrú kí ló dé tẹ́ẹ̀mù jó wájú wọn ṣèṣe ọba ọba ò lè ṣe bí ẹrú ọmọ Odùduwà Iléyá ìléyàwó bẹ́ẹ̀ ti máa náwó rẹ̀ lójú gbogbo àwọn èèyàn ẹgbẹ́ ọ̀tá ẹ̀yìn èèyàn wa lè ibẹ̀ lẹ́tì máa mú àwọn gbólóhùn jáde àwọn gbólóhùn máa máa tibẹ̀ wá babalá ibù fúlàní ẹ ọmọ Yorùbá tó bá kó sínú ìdàlùkù tó bọ̀ wá payé gan méjì bó ta sí létí inú ẹ̀ tí ó máa pa kọ́lá kó ṣe yé níjàmbá yóò sì padà ronú bí wàdà ńgbà tó bá gbá wọn ọ̀rọ̀ kan lè yá tíátíátíá ilé àmìdò fún alásọ ní ilé àmúwàkìsà ọmọ ẹlẹ́ran wáńdé gúngún ọmọ Odùduwà Iléyá àwa ló la àṣà àwa ló ní ìṣe àwa ló ní ìyìn àwa ló lóye àṣẹ̀dá ló dá wa bẹ́ẹ̀ àdẹ̀dá ló ṣe wa bẹ́ẹ̀ gbé àsíá rẹ̀ sókè kó mi àfẹlẹ̀ ibi tẹ́sí na fúláàgì yín nu o ẹ na flag yín báyìí gbogbo ló wà máa fẹ́lẹ́lẹ́ lókè ire o ẹrú ò lè ṣeéṣe ọba ọba ò lè ṣe bí ẹrú kí wọ́n ní túmọ̀ o àwọn ọba yìí ti ń ṣẹrú ṣé àwọn kan ti ń ṣerú lábẹ́ fúlàní ni fúlàní ló ń pàṣẹ fáwọn ọba yìí bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn àwọn ọba wa ti ń ṣerú lábẹ́ fúlàní àwọn náà fẹ́ gba orí àpèrè bàbá wa fún wa padà fúlàní ò lè máa fìyàn jọba ọlọ́sẹ̀lú ò lè máa fìyàn jọba a fẹ́ máa fi ìṣẹ̀ṣe tẹ̀ ẹ́ so that kí ìlú lè nítumọ̀ kó lè tùbà mo fẹ́ wẹni tó wà kó parí sẹ́ni. àná o bẹ́ẹ̀ sì máa kọ́ nù ẹ àdé bó ṣe orí ìta náà sún ọmọ bó èso ta ọmọ olúwo dà látijọ́ ìgbó ìgbó ọmọ bó sì láàfin mọ́ ẹ̀yà ẹ̀dẹ́kun ẹ̀ fi máa sọ gan-an now àtúntí mú yẹn náà sí ẹ̀yin náà wà wọn ẹ máa rí táwọn pọ́ìntì ó ń wà nínú àwọn ọ̀rọ̀ yẹn àwọn orin tá a máa play ni ẹ má play pàṣọ mọ́ ẹ má bínú bóyá mo bá sọ ó lè bí ni ẹ má play ẹ má promote Saheed Òṣùpá mọ́ ẹ má promote ẹ̀ mọ́ kó promote ń tẹ̀ ń ṣe ẹ fi Saheed lẹ̀ kó bá yín jà o kò dẹ̀ ta kò yín ṣùgbọ́n ẹ má play rẹ̀ mọ́ àwọn orin tán ti ṣe lẹ̀lẹ̀ fún yín ni kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni ẹ yé máa tàn wá àti gbọ́n ẹ yé máa tàn wá òun náà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì máa kọ́ fún wọn nù torí bẹ́ẹ̀ lè máa dorí warú ká kọ̀ntínú láti máa bá yín ṣe tẹ́ ẹ bá ṣe ń tó tọ́ àwọn ò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tún máa rán wọn létí bó ṣe pa àwọn ọmọ nínú ensars bẹ́ẹ̀ ṣe ṣèjàmbá fún àwọn ọmọ nínú ensars ẹ wo pa ilé tìfẹ́ yìí yá wa ẹ̀yin màmá lọ́jà kí ló ń jẹ́ dà lẹ́nì èló ló ń ta oúnjẹ èló ló ń ta ata èló ló ń ta lá èló ló ń lọ ta ní twenty fifteen kó tó di pé wọ́n wọlé ẹ̀yin ìyá wa ẹ jẹ́ ká ronú ilé tó lọ ilé yóò lè yí padà kò sẹ́ni tó lè ṣe é láti gbọ́ tó ti ń dìbò èyí wọ́n ṣe ń sọ pé àwọn máa ṣe èwo olówó ọbẹ̀ tó ṣe rí ó yẹ kójú ẹ ti là àwọn tó ń wò yín gan wọ́n á rí common sense bẹ́ẹ̀ àwọn tó ń jáde wọ́n á rí sense àwọn tó tó sùn tọ́wọ́n orin yẹn àwọn ọ̀rọ̀ yẹn kí irú bàbá àlùyẹ ti máa sọ̀rọ̀ lọ́wọ́ bóyá ẹni tó ń sùn lọ́wọ́ àkọ́kọ́ àkọ́kọ́ àmà àkọ́kọ́ lẹ́ẹ̀tì mọ́ lẹ́lẹ̀ àmà àtàsílétí tàbá àwọn orin tó ní kìmí nínú àbíbi tó ń sọ pé tó máa pa yín nípakúpa àwọn orin yẹn tó ń ṣe pé ẹnikẹ́ni tó bá dalẹ̀ kínní kan ló máa ṣe tẹ̀ ń fẹ́ ìdẹ́yìn ẹ̀ mọ̀ páfọ̀sẹ̀ gan wà láàrin àfin ni tẹ̀ wá ń pilẹ̀ irú àwọn ọ̀rọ̀ yẹn pé tá a bá dẹ̀ rí ìgbìmọ̀ kí gbìmọ̀ kan tó fẹ́ dá Yorùbá nation dúró bí wọ́n ṣe ń pa àwọn èèyàn wa nípakúpa ìpakúpa náà máa pa gbogbo wọn àṣẹ máa máa gúnnú àfin ni kábíyèsí gòdè fẹ́ tẹ̀ pọ́n nípò òun tó fẹ́ wá tẹ̀ wá ti wá kó dáńdùn wá báyìí wọn ò ní fẹ́ tẹ̀ rẹ̀ ẹ jọ ẹ jẹ́ ká máa ṣàtúnṣe àtúnṣe àtúnṣe kí ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wa pọ̀ jù ẹ má jẹ́ kí àtàkì wa pọ̀ jù láwọn tó wà nílé ẹ jẹ́ ẹ fi ẹ fi ìjà fún àwa tá a wà lórí social media torí pé tí wọn ò nílẹ̀ dọ́dọ̀ yín now mo fẹ́ kẹ́ ẹ wá rí kankan nínú ọ̀rọ̀ tó kù. olórin ayétọ́ ẹ pé ó kọ́ sùn ní àlejò ló kọ́ wọlé àjò kò lè mọ ọmọ inú ẹ̀ wọ́ o jẹ́ kọmíṣánná kò ló máa jẹ́ kọmíṣánná o jẹ́ ọba kò ló máa jẹ́ ọba tí yánà dàlẹ́ mi ọba ni adẹ́ sọ fún gbogbo ẹ̀ lágbára tẹ wà ń bí kò sí ìjọba kan tó máa ní ìlú lára ọlọ́wọ́ ní padà fìyà jẹ wọn ẹlọ́wọ́nù báìbù ẹlọ́wọ́nù kùránì ó lè pẹ́ ó lè dá a máa jẹ wọn ni ọlọ́run sọ nínú àlùkùránì pé báwo ni a ṣe wá pé ilẹ̀ lìmúlùkà ìtàdẹ́kàlù kọ́líyà tán abisaduwa ó ní àwọn ọba tẹ́lí yẹn o amúgbópọ̀ nu wọn o àwọn olówó ọlọ́tí pọ̀ nu wọn o àwọn ọlọ́lá àwọn olóṣèlú gbòlé pọ̀ nu wọn ìtàdẹ́kàlù kọ́líyà tán wọ́n máa ń ṣe agbára lò lórí àwọn aráàlú tó bá ti wọ ìlú kan báyìí haúsá ni wá wọ́n pàlú yẹn wọ́n pàlú yẹn jẹ́ wọ́n pàlú yẹn jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀ níbẹ̀ yẹn pọ́ìntì mi mo fẹ́ fa nǹkan kan yọ ńbẹ̀ yẹn kí ni ó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn fún irú ẹ̀yin tí ẹ̀ ń jà ní òtó rẹ̀ ti attack mi many times tí ọ̀rọ̀ mi bá dẹ̀ ti padà ń jáde wá mo máa máa sọ torí pé màá sọ wípé mo ti sọ àwọn nǹkan báyìí bó yẹ ká ṣe nǹkan báyìí tàbí tí èèyàn kan ti sọ tá a sọ di ìjà mẹ́nìyẹn lọ́wọ́ ẹ̀jọ́ tó bá ṣe ń dára láti máa wò mí màá fẹ́ kó o pín ètò yìí dáadáa ayé rẹ̀ ò ní dojúrú o ò ní kàgbà kó ayé pérégede ayé ò ní lù fún tèmi wàá rí wípé ńgbà tí wọ́n wà bẹ́yẹn

nineteen twenty two nine twenty two okay ó dà mo gba date thank you ẹ ṣe gan fún àìpọ̀rápítà ó ṣe gan thank you mi mi rí tẹ́lẹ̀ ẹ ṣe now tẹ́ ẹ bá rí ibẹ̀ yẹn ẹ máa rí wípé wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n kó tọ́ gidi kí ni wọ́n ṣe gbogbo wọn sá lọ kò sẹ́ni tó lè kojú wọn definitely we are not ready to declare n tí mo fẹ́ lọ nìyẹn we are not ready to declare mo tún tún sọ ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ jẹ́ ká declare wọ́n ní láti declare ní kí ló kù ẹ̀yin ká declare ká ṣe gbá mo sọ fún yín nígbà náà ọ̀pọ̀lọpọ̀ ló wà attack ẹni wọ́n lójo ẹ̀yin irọ́ ni ọlọ́run wákàtí kẹsàn-án ni mo wà yìí mo ké pe ọlọ́run olódùmarè gbogbo gbà nínú wákàtí mẹ́sàn-án n tó pè ní mẹ́sàn-án tí ò ní padà di mẹ́wàá n tó dẹ̀ jẹ́ mẹ́sàn-án yẹn náà tó jẹ́ pé mẹ́sàn-án ni ó mọ̀ jẹ́ láíláí gbogbo àṣẹ tó wà nínú ọjọ́ èní àti wákàtí tí a ń pè ní wákàtí kẹsàn-án ire tó wà nínú ẹ̀ kó máa jẹ́ tèmi àtàwọn olólùfẹ́ mi ire tó wà nínú ẹ̀ kó máa jẹ́ tèmi àti tàwọn olólùfẹ́ mi àti gbogbo ẹni tó fẹ́ mi dénú kí ire máa jẹ́ tiwọn àjálù ibi ìpọ́njú ibi ìjàmbá ibi kò ní ṣe yín kò ní ṣe lé yín àti ọmọ yín gbogbo ẹ̀yin tẹ́ ń dunnú sí tẹ́ni tẹ́ ń jà fún mi nígbà tí mi ò lérò tẹ́ ń dúró tì mí ní ìgbà gbogbo tí ẹ̀dẹ̀ ń fi ọkàn kan bá mi lò lóòótọ́ mo lè mo lè kù sí bì kan ṣùgbọ́n ẹ fi mí lẹ̀ nígbà kankan ẹ̀yin gangan lọ̀rẹ́ mi ẹ̀yin gangan lèèyàn mi torí wípé nígbà tí ojú ń pọ́ngún mi ẹ̀yin àwòdì lẹ́bàá mi rà ẹ wò pé torí pé ó rúdùn mí kan bó ṣe máa ń sọ̀rọ̀ yẹn ẹ fọgbọ́n gbé ẹ tún bá mi wí ẹ tún fà mí mọ́ra padà ẹ fìgbà kankan já mi lẹ́rìí ẹ̀yin gangan nìyá àti bàbá mi pé mi ò ní ìyá yẹn mo ní ìyá pé mi ò ní bàbá yẹn mo ní bàbá mo dúpẹ́ dáadáa lọ́wọ́ yín ẹ ní mọ̀ sòrò láyé àti ẹ̀yin tẹ́ ẹ bá mi sọ̀rọ̀ àti gbogbo ẹ̀ gbogbo ire tó wà nínú ọdún yìí gbogbo ire tó kù nínú oṣù yìí ire tó kù nínú ọ̀sẹ̀ yìí yóò mọ bọ́wọ́ tó onífẹ̀ẹ́ tẹnu ọmọ ológo ọmọ òrukàn dénú ìjàmbá ibi oníṣẹ́ pérégede ayé ò nílù fún wọn tó onífẹ̀ẹ́ mi dénú jó bẹ́ẹ̀ ni ìjàmbá òjijì oníṣẹ́ wọn ní tẹ́yìn gbèrú ẹ̀ ṣàdúrà wákàtí kẹsàn-án ni mo fi ń ṣàdúrà torí mo máa ń sẹ́ẹ̀tì àdúrà mi ó dẹ̀ tí táìmù aláàtì yẹn dún ló jẹ́ kí n fi sáré sọ kí n tó kàn tí ní ọ̀rọ̀ mi èmi náà ò ní rí ibi láyé gbogbo ẹni tí mi ò bá jà tó ń bá mi ọ̀run kó bá wọn jà tilétilé kó bá wọn jà tẹbítẹbí gbogbo ẹni tó dìde ogun sí mi láì bá yín jà láì ṣèyí ṣùgbọ́n lórí òtítọ́ mi lórí òtítọ́ tẹ́ ń bá mi jà ọ̀run á bá yín jà gbogbo ẹni tó dẹ̀ mú ọ̀rọ̀ ẹnu mi tó fi ń fìyà jẹ mí tàbí tó ń fìyèsí àìmọ̀díjẹ mí ọ̀run á fìyèsí àìmọ̀díjẹ yín ẹ̀yin tẹ́ tẹ́ gbà mí nígbòjò tẹ gbà mí nígbẹ̀rùn tẹ wò pé tẹ ní ọmọ olóògbé sọmọ burúkú ẹ̀yin tí mo ti abuse lẹ́mìí gbà ẹ̀yin tí mo ti sọ̀rọ̀ sí tí mo ti pariwo sí ṣùgbọ́n ẹ ti dúró tì mí àyìn gangan lèèyàn tèmi kì í ṣe ẹ̀yin tẹ fi mí lẹ̀ tẹ lọ torí pé mo wùwà kan ẹ̀yin gangan lèèyàn gangan ẹ̀yin gangan tèmi o ẹ̀ẹ́dẹ̀ ní rí ṣòro láyé pérégedá yóò ní lùfín ijó ayé ò ní bọ́ bàtọ̀ kọ́ sẹ́nu ẹ̀nà léèmí àti ẹ̀ yóò dára fún ẹ thank you tí mo bá sọ fún yín pé Yorùbá nation need láti ready gbogbo yín ní mò ń mu tí mò ń sọ dà mo ní yorùbá nation tí rẹ̀ dì tán kì í ṣe pé wọ́n rẹ́dí o bọ̀ wọ́n gbáradì wọ́n rẹ́dì ni bọ̀ wọ́n gbáradì wọ́n rẹ́dì bọ̀ wọ́n gbáradì ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni kékèèyàn rẹ́dì láti travel ó fẹ́ travel but kò múra kò wọṣọ kò wẹ̀ kò para aṣọ kò dí báàgì but ó fẹ́ travel tí mọ́tò bá wá dé lójijì ńkọ́ ṣé bẹ́ẹ̀ ni ó sọ pé òun sáré wẹ̀ òun sáré di báàgì ohun tí mò ń sọ nìyẹn ẹ jẹ́ ká máa wò ó sọ mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa wò ó ẹ jọ kẹ́ni kankan má ti call me for now please don't call me ó kù díẹ̀. àwọn boys kan sì dé sí i àwọn boys ológùdù ni. ẹ gbọ́ èdè kan bẹ̀ yẹn ẹ jọ ẹ stop láti pè mí wọ́n bọ̀ tẹ́ ẹ bá gbọ́rọ̀ tán sọ bẹ́ẹ̀ wọ́n ní lójú ogun ẹnìyẹn ní akílétẹ̀ sá lọ ó ní lójú ogun ó ní lójú ogun did my date is okay date mi is twenty two náà ló wà nbẹ mi ní láti ti change ẹ mọ date tó wà nbí is twenty two twenty two náà ni náà ni mo kọ ẹ ṣe gan now ẹ gbọ́rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ yẹn ó ní lójú ogun definitely tí fúlàní bá kógun dé ẹ lè dúró tẹ́wẹ́ pébi tí a ti ń declare ni wọ́n kógun dé ṣé bẹ́ẹ̀ sì sá lọ nìyẹn ìyẹn mi pé tó fẹ́ waste ẹ kàn waste life àwọn èèyàn ẹ waste time àwọn èèyàn ẹ waste owó tí àwọn èèyàn bá dá ẹ má gbọ́rọ̀ mi sódì ẹ ronú sí ọ̀rọ̀ tí mò ń sọ dáadáa ẹ ẹ ẹ jẹ́ ká jọ̀rọ̀ ó ní lójú ogun nìṣó òun ò lè dúró tó bá jẹ́ pé ibi tá ti ń declare nǹkan ok for instance ok n wá ń declare wọn irú ilé wa ṣẹlẹ̀ ṣáàṣà lọ náà ni so kò sẹ́ni tó lè tó lè dojúkọ wọn kẹ́ẹ̀jọ gbé yangan sí yangan ìyẹn lè gbẹgbẹ dúró ń dọ́nà tẹ́ ẹ̀ dàbò wọn bọ́ ṣe dúró tẹ́tẹ́ yìí náà dúró tán tẹ́ ẹ̀ wá pariwo lé kábíyèsí lórí tán ẹ̀yìn fún yín tí kò wọlé tí gbogbo ẹ̀yin tẹ̀ wá ń bẹ̀ tẹ̀ dúró sójú ogun pé sẹ́ àwa tá a kọ́ mọ́tò wá bí táwa ṣe rá níbi à ní kúrò ń bí tọ́dẹ̀ ẹ̀yìn tí ò wọlé tán ń sayín tí gbé méjì lé wọn bẹ́ẹ̀ ni bọ́n bá ṣe ń sayín ṣùgbọ́n ẹ̀mí dẹ́kan rí ti ń bọ̀tẹ́ mẹ́sọ̀ pé ó ní kámẹ́rà máa yín gan òun gan gbúdọ̀ dira tán bẹ́ẹ̀ ni á ta kété ni tó jẹ́ pé wọ́n máa rẹ́kọ́dù gbogbo tó bá ń ṣẹlẹ̀ in case tó bá délé ẹjọ́ pé wọ́n sáyé yìí náà sá wọn padà ni ìyẹn gangan lẹ́ẹ̀sẹ̀ rẹ̀ dì lẹ́sẹ̀ gbé yangan sí yangan ìgbẹ́ ilẹ̀ mímọ̀ wípé yorùbá nation ti dúró láti jà ṣùgbọ́n láìṣe yẹn ẹ ọ́n dé ẹ sá lọ mo kàn ń rò látijọ́ ẹ mo kàn ń wò mi ò rẹ́ẹ̀dì kankan tó lè sọ̀rọ̀ lé lórí ẹ wá sá lọ kírètè wọn àtàkì bàbá david tó sọ fún yín pé ẹ tí rẹ́ẹ̀dì kírètè ń bú bàbá bàbá adédìran ẹ ẹ david ọdẹdìran kírètè ń bú bàbá yẹn ṣe é ní kúrò tó sọ wà nínú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tẹ́mi sọ tẹ́ni ọmọ ológo sọ ń bí kí bàbá gan tó jáde rárá ó wà ń bí pé kílẹ̀ ń dìgbẹ́ àwọn ọmọ yín ò tí ì ṣetán ẹrẹ́dì ni bọ̀tẹ́ ẹ̀ tí ì ṣetán ẹrẹ́dì bọ̀tẹ́ ẹ̀ ṣetán tẹ́ ẹ bá rẹ́dì ẹ máa dira irú àwọn bọ̀tánì sọ dira sọmọ bọ̀tánì kan sọ nìkan ló wà ń bẹ̀ ẹ̀yin tó kù tẹ́ ẹ sá lọ kọ́ni oníkàmẹ́rà wa gan gbèrò sádànù oníkàmẹ́rà gan gbúdọ̀ dira gbogbo tó ṣẹlẹ̀ ojú àwọn tó ṣe nǹkan yẹn ó gbúdọ̀ rí pé òun rí wọn kámẹ́rà kán ṣáà jù bẹ́ẹ̀ lọ kán yìn jù bẹ́ẹ̀ lọ kọ́dẹ̀ tó bá ṣeéṣe ó gbúdọ̀ ní àgbéfò bóyá yóò fò sórí igi yóò súnmọ́ rìkọ́dù wọn ìyẹn gangan mo mọ̀ pa àti rẹ́dì báwọn bàbá náà wá sí máa ń ṣe nígbà náà ẹ lo ìjì gbogbo wọn tó wà ń bẹ̀ yẹn ẹ da ìjìbò wọn bẹ́ẹ̀ ni ẹ pitú láàrin wọn ẹ lo iṣẹ́ fún wọn níbẹ̀ yẹn ẹ jẹ́ kí n mọ̀ wípé ẹ ti rẹ́dì bó ṣe kó ìbọn dé yẹn ẹ mú gbogbo ìbọn wọ́wọ́ ẹ nìkan dà sílẹ̀ ni ìwọ ọmọ ìwulẹ̀ wọ ẹ sá dàbọ̀ ọwọ́ yín sílẹ̀ má yẹ̀wò la fawọ́dà náà ṣe bí má yẹ̀wò náà ní afawọ́dà àbátálẹ̀gbẹ̀ mọ́ bá dẹ̀ gbá ó ní tí ẹ̀sà òkè ń gbà wá ẹ̀ka àlọ́ àbámọ́dá fún wọn ẹ jókòó kalẹ̀ síbẹ̀ ẹ jókòó ẹ wà pọ̀ ọlọ́pàá wá kan wá kó wọn bẹ́ẹ̀ ni fúnra yín lẹ́ẹ̀fọ́nù ọlọ́pàá pé àjà o wọn kúkú rẹ̀ lọ́wọ́ yín àbá wọn já o àlọ́dọ̀ wọn àwọn ẹgbẹ́ gbogbo ọwọ́ bó ṣe lé àwọn ò sá wọn o wọn ń sá wa ṣùgbọ́n lọ́ọ̀ ti ṣe o àti fi wọn jókòó fi wọ́n jókòó ìgbà yẹn lèmi mọ̀ pé tá a bá declare ní anywhere yes we are ready gbogbo wa sá dànù adẹ̀ ń sọ ẹ̀dẹ̀ ń àtáàkì àwọn tó ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń bú àwọn ni mo fi sọ pé fúlàní ẹni tó bá ti ń kọ̀ sórí ṣó tó ń sọ pé dandan kẹ́ ẹ lọ declare ó ti gbawó lọ́wọ́ Tinubu ó ti gbawó lọ́wọ́ Sẹ̀ǹtìmà ó ti gbawó lọ́wọ́ àwọn olóṣèlú ó fẹ́ tàbí kó dé pé Boko Haram gangan tí wọ́n ti kó sílẹ̀ Yorùbá ni wọ́n wọ́n fẹ́ kẹ́ ẹ̀ dìkílẹ̀ kan lè rí yẹn patán so that ẹ ń wà kankan tẹ́ ẹ kọ́kọ́ ṣe so that ogun yẹn á lè yá àwọn ni wọ́n ń pèsè oríṣi òkì í ṣe ọmọ Yorùbá òtítọ́ ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá ìjìnlẹ̀ á mọ̀ páwọn ọmọ yín ò tí ì rẹ̀dí ìwọ màmá tó ń bú mi ìwọ bàbá tó ń bú mi ìwọ màmá tó ń ṣe rẹ́kọ̀dù fún mi tó ń ṣe rẹ́kọ̀dù fún bàbá Adéníran ìyẹn bàbá ibùn bàbá Bánjí Akíntóyè tí wọ́n ní kẹ́ fi diplomacy míì ní diplomacy ò dáa o míì dẹ̀ ló tún dáa torí nígbà míì náà a lè fi diplo a lè fi gọ̀ kó o ti torí pé o gọ̀ gọ̀ gọ̀ kán dẹ̀ kó yín but ẹ prepare ẹ prepare ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ fẹ́ lo diplomacy yẹn prepare yourself why are we lying to ourselves Create ń parọ́ fúnra wa hello yes hello hello. Hello? Hello? Kí ló tà ń tanra wa? Kí ló dé tí ó jẹ́ pé irọ́ là ń pa fúnra wa? Kírítà ń parọ́ fúnra wa? Kí ló dé tá a máa ró òtítọ́ rọ̀ lẹ̀? Kírítà ń tanra wa? Why are we lying to ourselves? Why? Kírítà yẹ pé ẹ̀tàn la fẹ́. Ẹ lọ declare ẹ lọ láì ní ìbúra àwọn ọmọ yẹn wo bó ṣe sá lọ ẹ jẹ́ àwòtán ẹ máa gbọ́. ẹ wo gbogbo ibi tí àwọn ọmọ yẹn ń sá lọ tí wọ́n dé ìgò bí wọ́n ṣe ń lọ yẹn ń kọ́ tí wọ́n bá dẹsẹ̀ dé nǹkan kan níbi tí wọ́n wà yẹn ń kọ́ tí wọ́n bá ṣe léṣe ń kọ́ àdéwọn nínú igbó lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n wá mú wọn wọ́n wá ń sin òun ọ̀tá wọn níṣẹ́ ìyẹn túmọ̀ sí pé declaration yẹn ẹ nídìí ẹ ní bọ̀tí ẹ̀ tí ì rẹ̀ dì máa dẹ̀ fẹ́ dáadáa pé eléyìí èmi kò gbà yín nímọ̀ràn ni ẹ try as much as possible to dira dira o má máa sá lójú wọn ẹ sá lójú ogun o èyí ò kí tẹsẹ̀ bọnú omi kó máa kígbe òtútù o ẹ dira ní tí mo fẹ́ fàyọ ń bí ọ̀rọ̀ yìí nìyẹn ẹ dira yín tí mo fẹ́ fàyọ ni kì í ṣe pé mo wá jà ẹ kàn di ẹ try láti dira kì í ṣe pé ńgbà tógun bá dé tẹ bá dìkílẹ̀ lọ́wọ́ tó máa gbógun dé ẹ má rò pé wọn ní dé báyìí wọn máa àtáàkì yín wọn máa bá yín jà ṣùgbọ́n Ọlọ́run ló máa borí yín tẹ́yìn náà bá wá prepare fún wọn wọn á ṣe yín léṣe ẹni bá dẹ̀ kú nínú Yorùbá yìí ní tiẹ̀ gbé ẹ wo iye àwọn tó ti kú láàrin wọn ṣé iye àwọn tó ti kú yẹn èwo nínú wọn lẹ́rí padà mọ́ ẹbí wọn ẹbí àwọn mélòó ẹ̀ ló ta ló ń bá mi sọ̀rọ̀ ẹ̀ ló yà mo wà pẹ̀lú yín who is there ha mo ṣe program lọ́wọ́ okay now gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká lè múra are you getting it ó yẹ ká lè di ara wa ó yẹ ká lè ronú ara wí wípé Ah, gbogbo nǹkan tá à ń ṣe yìí o a gbúdọ̀ ṣe é a gbúdọ̀ lè ronú wípé a ní láti di ara wa. a ní láti lè bára wa ṣe kẹ́ ẹ múra yín sílẹ̀ tó bá ṣẹlẹ̀ tán ẹ nìṣó. bọ̀bọ́ yẹn ti kó àwọn boys wá. ibo ni bí ìjà sí. ṣé ogun láti máa sá báyìí tó bá yẹ pé gbà tá à ń dìklẹ̀ lọ́wọ́ irú ilé ìṣẹ̀lẹ̀ kó jẹ́ pé táìmù tá à ń dìklẹ̀ lọ́wọ́ irú ilé ìṣẹ̀lẹ̀ ẹ dá mi lóhùn ọmọ yorùbá ẹ wò ẹ má jẹ́ ká tanra wa o ẹ má jẹ́ ká fẹ̀mí àwọn èèyàn ṣòfò ṣẹ́yìn náà ti rí báyìí pé a máa fi ẹ̀mí ṣòfò tí a bá rẹ́dì láti gba àwọn èèyàn mọ̀ràn bọ̀ ká máa pe àwọn èèyàn ká máa ṣépè ká máa bú àwọn èèyàn yẹn táwọn tó bá sòótọ́ rọ̀ ń ní ẹ̀kọ́ ọlọ́mọmọ̀fẹ́ lè ṣe ẹ̀kọ́ fún yín ni ààfin lásán lẹ lọ ẹ ààfin lásán lẹ lọ ẹ àfin lẹ́lọ́ o ẹ tí ì dìkílẹ̀ o ẹ tí ì lọ o ní gbogbo eléyìí ṣẹlẹ̀ sí yín o náà ń lé yín padà o náà ń tarí yín padà o ẹ ọmọ ṣẹṣẹ yín àwọn Yorùbá ọmọ ṣẹṣẹ yín ẹ ó bẹ̀rẹ̀ sá lọ kírẹ́tẹ̀ wa ń pariwo tẹ̀sẹ̀ rẹ́kọ́ọ̀dù wọn ò fẹ́ tẹ̀ ẹ́ declare. wọn ò kí yorùbá lọ ẹ ẹ fẹ́ bàbá akíntóyè diplomacy bàbá máa gbogbo àwọn bàbá yẹn lẹ máa náà ń sá àwọn ọmọ tí yín gangan wà lára àwọn tó ń sá tán kúrò ní o ẹ jẹ́ ká dira wa o mo ilé fún yín pé ẹ ká dira gbogbo ilé tí ẹ dira ẹ dira o hmm. ẹ dira o hmm. ẹ dira o. ẹ dira yín o ọmọ Yorùbá ẹ dira o. ẹ dira o ọmọ Yorùbá nǹkan kan tèmi lè sọ fún yín ni mo ti sọ yẹn ẹ dira o ò sílé ẹ dira yín o Yorùbá ẹ dira o ó dàbí pé ẹ gbọ́rọ̀ tí mo sọ yẹn olóye lọ̀rọ̀ mi máa yé ẹni tó bá dẹ̀ ní ìmọ̀ tó ní òye tí ọpọlọ rẹ̀ kún tí ì ṣe ọ̀dẹ̀ tí ì sàmùkún mẹ́kọ tí ì ṣe àwọn ọgbọ́rọ̀ tí ó kàn máa da ọ̀rọ̀ sígbó torí ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń ṣe ọ̀rọ̀ àwọn èèyàn gbọ́ a máa ń tọ́ láti ṣe ọ̀rọ̀ gbọ́ kí dèjé pé a máa ń ṣe ọ̀rọ̀ gbọ́ ohun tá a máa ń ṣe ni wípé ohun tí a ń tọ́ láti sọ ni pé ẹ jẹ́ kí orí wa ẹ jẹ́ kó máa pé tá a bá ń bára wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ ẹ wá wọ ọba yín ó kó bọn ó lọ pa àwọn ọmọ yín. àwọn ọmọ tí yín lẹ́ ń ṣe yẹn yín ń lẹ rí nǹkan tí wọ́n ń ṣe àbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn náà náìsì ẹ múra sí ẹ múra sí kò sí ní téèyàn ṣe tí ò ní lẹ́sàn tí ẹ bá fẹ́ pè wọlé ẹ pè sórí nọ́mbà wa plus four four seven four six six nine four nine one eight plus four four seven four six six nine four nine one eight thank you ẹ nọ́mbà tẹ máa fi pè mí sí nìyẹn ẹ pè sórí ẹ ẹ máa pè àsìkò pípé yín ti tó ẹ máa pè so that n lẹ́rí yẹn bọ́ sí ń sá lọ táwọn ọmọ ẹ wo ibi tán wọ̀ tán bá lọ ṣe léṣe ńkọ́ àwa tá a dẹ̀jọ́ ga wọn ńgbà táwọn ọmọ yín kámẹ́rámán gan sá dànù yẹn mì pé ẹ tí ì ṣé tẹ̀yin bá dira sára tẹ̀yin dì ara tẹ̀yin mú yẹn sóun ló máa bá àwọn ọmọ tìyín tẹ̀ràn níṣẹ́ yorùbá ní láti fi ọgbọ́n ọ̀nú ṣe rẹ̀ kì í ṣe gbogbo nǹkan la máa jà lé lórí kì í ṣe gbogbo nǹkan la máa bára wa sọ lé lórí kì í ṣe gbogbo nǹkan la máa máa fara wa ẹ̀ á kàn fẹ̀mí àwọn èèyàn ṣòfò ni lè nariwo tẹ̀mí ń pa tí mo tó fi dàbí pé bóyá ẹ̀ ń rí mi níri pé ọ̀rọ̀ tèmi yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ ká gbà ṣùgbọ́n ǹjẹ́ àti dira ẹjọ́ ẹ jẹ́ ká dira ní tí mo fẹ́ sọ mẹ́yẹn nìyẹn ẹ di ara yín anybody tẹ́ ẹ̀ bá dẹ̀ kó lọ sí ojú ogun ẹ jẹ́ kẹ́ ẹ rí i dájú pé ẹ dìra ẹ dẹ̀ mójú ara yín káwọn alamímọ́ ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní ìsẹ́yìn wọ́n yin ìbọn fáwọn ọmọ méjì ní ìsẹ́yìn wọ́n ṣẹlẹ̀ àwọn méjì ṣe léṣe ní ìsẹ́yìn àwọn méjì ṣe léṣe bẹ́ẹ̀ ẹ wá wo rálì yẹn wèrò bó ṣe pọ̀ tó tán ní wọn níṣe wọn níṣe ẹ wèrò bó ṣe pọ̀ tó ń bẹ̀ yẹn la fi ń sọ fún yín pé ẹ jẹ́ ká ronú bára wa jà àwọn nǹkan míì wà anybody yín tí ò bá lọ ẹ di ẹ múra yín tó bá jẹ́ yín mẹ́wàá lẹ fẹ́ lọ bìkan mo máa ń sọ pé yín mẹ́wẹ̀ẹ́wá yẹn ẹ rí i dájú pé ẹ ti dira ẹ rí i pé ẹ dira yín hello. hello sísá mi ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sà. ẹ ra o ẹ fi lè yọ apá àsìkò yìí o. yes sir à ń gbọ́ yín. ẹ ra mọ yes. Ẹgbẹ́tò. Ọlọ́run wà pẹ̀lú yín o. tí a ń jà yìí náà lọ́ á lérí. Olóòótọ́ lù ní òṣìkà tí a bá wí a máa kú báàbí ọ̀run là ń lọ. Ká wí ká ó sàn yóò gbé àìwí lọ. Lọ́wọ́ àwọn bàbá náà ṣe máa ń ni ọ̀tọ́ bá ń sọ ṣe ni àwọn èèyàn máa ń irọ́ ni wọn ò báyìí. Yín ọ̀rọ̀ máa ń mú nǹkan wá ni so gbogbo àjọ fojú rí ni èyí tó ṣẹlẹ̀ láàfin yẹn ó fún wa ní pé òkè kí ni way forward òkè sọ̀rọ̀ táwọn ẹni yìí sọ ṣé òótọ́ ni kí ta bá gbé gbèsè báyìí ìwọ tó fẹ́ nǹkan because inú èèyàn bíi mẹ́wàá tó lọ ká sọ pé èèyàn méjì ní nǹkan lára àwọn tó kù nǹkan òkè tí èèyàn méjì bá dúró àwọn tó kù nǹkan kí èèyàn méjì nìkan ló fẹ́ jà ní no so that's àti tí wọ́n bá dúró re àwọn tó kù nǹkan ṣé àwọn tó kù dúró re má ti torí gòkè bí mi ṣe rí ṣé bí mi ṣe rí ni other people rí ni no so tó já sí pé gbogbo agbọ́dọ̀ rí bákan náà tèmi bá di jí jẹ́gi kí wọn náà jẹ́gi ẹ̀ ẹ̀ tí wọn bá ti jẹ́rin kí mi náà jẹ́rin ṣùgbọ́n lápapọ̀gòkè a ní nǹkan tí à ń ṣe àti rẹ́dí lóòótọ́ láti lè sọ gòkè a ní eh, diplomacy gòkè afẹ́jà ni tó bá ṣẹlẹ̀ ọ ní tó bá dogun kó dogun tó bá jà kó dìjà bọ́tà wa ṣì ń ṣe pé à ń jẹ búrẹ́dì à ń jẹ ẹ̀kọ́ àṣetọ́ra wa ni o àṣetọ́ra wa ni o ọlọ́wà àdélẹ̀ lérí o. ẹ ṣe mo rí i pé àwọn ọ̀dẹ̀ kan bí àwọn onílàákàyè kúkúrú àwọn ọlọ́pọlọ kúkúrú kan wà ń bí ẹ tí wọ́n ṣé mo ní kẹ́ ẹ mọ́ lọ sáàfin ìfẹ́ ni mo ní ẹ lọ bọ̀tẹ̀yìn tẹ́ ẹ bá lọ ẹ tọ́ ẹ láti dira tẹ́ ẹ bá dẹ̀ lọbẹ̀ ẹ má sọ̀rọ̀ tó bá ti jẹ́ pé ká sọ̀rọ̀ bí èébú báyìí ń tẹ́ ẹ bá lọ ní kẹ́ ẹ ṣe ń bẹ̀ ìmọ̀ràn ni mo gbà yín bẹ́ẹ̀ bá dẹ̀ mo lò pọ̀ kàn mí bẹ́ẹ̀ sì mo lò pọ̀ mo sọ tèmi ni so ìwọ tí làákàyè ẹ bá lẹ̀ tí ọpọlọ ẹ fọ́pọ̀ àǹfààní wà fún ẹ láti jáde kó o bú mi ẹ ṣẹ̀ṣẹ̀ máa bú bọ̀ tí gbogbo ètò àsọ sẹ́yìn náà ìbọn náà ló padà sẹ̀ mo sọ láì mọye ìgbà ó dẹ̀ padà sẹ̀ so kí wá ìwọ lọ́wọ́ a máa sọ fún mi pé kí ni mo sọ nígbà táwọn àwọn tó ní làákàyè wà ń bí tèmi ń bá sọ̀rọ̀ ìyẹyìn tẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni mò ń bá wí àwọn tó lọ́gbọ́n lèmi ń bá wí ń bí ṣé o ti sí ètò hmm, ọmọ Yorùbá jẹ́ n fi àwọn jẹ́ n fi nǹkan kan wọ̀nyí náà mo fi sọ fún ẹ pé tó wáyé pé wọ́n ṣe léṣe ńjọ́ náà n tó ń sọ léènì kọ́ ló ń sọ ẹ jẹ́ ká sí. please don't come in on video call i don't play i don't pick video call. Ah, ẹ máa sọ̀rọ̀ yín lọ dènà mo ti close ẹ̀. ìbá yín jà ọ àmọ̀ràn lásán la mú wá ẹ̀yin ẹ worú àtìkù àtìkù tún wá mú owó ó tún ń pín fún àwọn èèyàn owó ni àtìkù ń pín a tún wá fi yorùbá yorùbá tún wá ń sọ fún èmi wípé ọ̀rọ̀ tèmi sọ yẹn o kò nítumọ̀ tàtíkù ń pín owó fún yín ó dáa ẹ má sọ̀rọ̀ yín lọ ká padà sórí ẹ̀ mò ń gbọ́ yín o bínú pé mo pè é ní fídíò kọ̀ ẹ̀ mo ṣe mistake ni o. ẹjọ́ ìyá mi tẹnu ológun ẹ̀wọ̀ ẹ ṣe ẹ kú iṣẹ́ takuntakun ẹ ní tẹnu gbogbo ẹ̀wọ̀ ẹ ní ṣọ́kú lágbára ọlọ́run ṣé rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ òtítọ́ ni kò sí àyọ̀dá nínú ẹ̀ rárá ṣùgbọ́n ohun tí pọ́ǹtì tẹ ibi tẹ̀mí lọ ni wípé àwọn tó lọ ṣe rálì ní ìtòrí èmi náà wo mo wo prógámù yẹn ìyá mi. ṣé ohun tó dẹ̀ wá kàn ní kí ọba kó lọ kó àwọn jàǹdùkú wá pé kó wá pa wọ́n. àbí o. ṣé ohun tó kàn nìyẹn ṣọ́bẹ̀ òun náà bímọ àbí ohun tí ohun tí àwọn eh, àwọn ṣáìdì eh, ọmọ bọ̀tà àti casmond àti àwọn tó kù torí mo wò ó ohun tó wá ṣe ohun tí àwọn ọmọdọ́mọ tiẹ̀ náà máa jẹ lẹ́yìn wọ́ ọ̀la ni àwọn tí wọn ò tí ì bí nígbà tó tá a bá tá a bá gba ilẹ̀ Yorùbá yìí tán ẹni tí ò tí ì bí gan ń bẹ̀ wá jọlẹ̀ nígbà tí wọ́n ṣètò Amẹ́ríkà tó dáa àwọn tí wọn ò tí ì bí wọn jọ tí wọn ò tí ì bí tí wọ́n ti wá bí àwọn náà jọlẹ̀ àti London ni àti gbogbo ẹ̀ ṣé tó bá yẹ pé báwọn òyìnbó ṣe ṣe ìlú tiwọn nìyẹn ṣé àwọn èèyàn wa lè máa lọ síbẹ̀ láti máa lọ ṣiṣẹ́ ẹ́ ìbẹ́ẹ̀ sì wá ni pé kó lọ kó àwọn tóògì wá kó wá pa wọ́n ìyẹn la fi máa mọ̀ pé àwọn ọba yìí mi ò sọ pé gbogbo wọn ṣùgbọ́n eléyìí ti fojú hàn pé òun ò sọ́pọ́ọ̀tì Yorùbá ìwọ̀n tó ń fẹ́ jẹ lẹ́nu kíákíá òun ni òun ni ó ń fẹ́ wọn ò sọpọ́ọ̀tì Yorùbá rárá rárá àfi tá a bá fẹ́ parọ́ fúnra lókù wọ́n sì pọ̀ bẹ́ẹ̀ àwọn tó àwọn tó ń fojú hàn òun la rí àwọn tó jẹ́ ọ̀gbun wọn náà ọlọ́run máa ọlọ́run máa fojú gbogbo wọn hàn pátápátá nítorí kí ni ẹ ẹ ẹ orin Yorùbá nation ó ní bá a ṣe bí ẹrú bá a ṣe bí ẹrú la bí ọmọ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá rárá rárá nítorí pé ní ọjọ́ yẹn àwọn kan complain pé bọ́n ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ báwọn kò báwọn ló ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ lọ́jọ́ yẹn even nígbà tí Saheed ọmọ bọ̀tà ń sọ̀rọ̀ lọ́wọ́ bàbá ẹ̀ tún sọ pé kó má fara kọ òun nígbà tí wọ́n kígbe tí wọ́n kígbe Sunday bàbá wa olóyè Sunday Igboho tó dẹ̀ sọ pé ààrẹ ọ̀nà fún àná gbogbo nǹkan yẹn ló bí wọn nínú tó dẹ̀ sọ fún wọn pé kò sí kò sí ọba láàfin kò sí ọba láàfin táwọn yẹn dẹ̀ sọ pé àwọn máa dúró ṣé tí wọ́n bá tẹ̀ wá tó bá tẹ̀ wá ṣe kọ̀kọ̀ tó bá kù díẹ̀ díẹ̀ tó ṣé gbígbà lọ́kàn. àbí o. kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá rárá nítorí pé àgbà yóò gbà á kì í ṣọ̀tá ara wa àtẹni tó jẹ́ ọ̀dàlẹ̀ àtẹni tó jẹ́ ọmọ ọkọ àtẹni tó jẹ́ ọmọ àlè nígbà tílẹ̀ Yorùbá ìbá dúró tán gbogbo oníkálukú ló máa jàǹfààní bẹ̀. ẹ dákun ṣé tí wọ́n bá tiẹ̀ wá pa wọ́n sọ ọ̀ni inú ọ̀ni máa dùn sí ẹ tún wá jáde ẹ wá ní káwọn ọmọ lọ máa apologize lẹ́yìn ìgbà tẹ́ fẹ́ pa wọ́n lẹ́yìn ìgbà tó fẹ́ pa bẹ́ẹ̀ ẹ mọ̀ pé àwọn àgbààgbà Yorùbá wa ọkọ ẹ mọ̀ pé wọ́n fi àgbàlagbà wọ́n fi àgbàlagbà rẹwà jẹ ni wọ́n fi àgbàlagbà tó kékeré jẹ ni àti pé wọ́n ṣe dáa àti pé wọ́n ò ṣe dáa wọ́n á fẹ́ kásàmà kásàmà bẹ òun kásàmà ṣerú lábẹ́ wọn lọ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé ẹni ẹni tó bá kàn ló mọ̀ ẹni tó tó bá sọ yìí pé lásìkò tá a wà yìí ìlú nàìjíríà location zero bí àṣà bàbá àlíù ẹni tó bá sọ pé ó dáa alábòsí lónítọ̀hún alábòsí onítọ̀hún kò lè kò lè kò lè ríbi dé sí nítorí pé ní ní ọ́fíìsì wa ní Ìkòyí ìyá mi níwájú hmm. ọlọ́run àtẹ̀yàn ọmọ Yorùbá kò sí lójúmọ́ kó máa tọrọ owó jẹun àwọn míì lè kóra wọn pé kájúwe pé àwọn kan sì wọn sì wà lọ́dọ̀ adé kan wọn tó bíi mẹ́rin wọn ná àwọn lọ sí CMS bóyá àwọn lè rí iṣẹ́ bírísọ pé ṣe ṣé ẹ lówó mọ́tò lọ́wọ́ níwájú ọlọ́run àtẹ̀wọ̀n tọrọ owó lọ́wọ́ lọ́wọ́ àwọn sáà ní ká ọ̀nà fáwọn táwọn wọn ni wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ń báwọn fẹ́ lọ ṣiṣẹ́ pé yẹ kó hmm. ẹ wá wo bí àwọn ènìyàn ẹ wá wo bí àwọn ènìyàn ṣe ń ṣùtá náà àwọn tí wọn bá sọpọ́ọ̀tì nàìjíríà tí wọn sọpọ́ọ̀tì yorùbá nation káwọn náà jáde kó fojú lóúnjẹ kó fojú lóúnjẹ kó wò bóyá bó ṣe yẹ ọmọ yorùbá rí bẹ́ẹ̀ náà ló ṣe rí bẹ́ẹ̀ ló wọ́n pè mí kan ní the brace ibẹ̀ kí ẹ̀ sí wa bẹ̀ ẹ̀ rí àwọn èèyàn tó dúró tó tọrọ owó jẹun tó dẹ̀ pé wọ́n ní agbára láti ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ náà dà tí tá a bá yọ ọwọ́ àwọn àwọn kọ́mpìn kọ̀ọ̀kan tí àwọn àwọn Chinese ṣe tí wọ́n ní àti tó ní supermarket àti tó ní àti tó ń ṣe síwèé àti tó ní kọ́mpìn míì ní Ìkòyí ìyá mi mo sọ fún yín kódà ẹni tí ò fẹ́ gbébọn gá fẹ́ gbébọn láti jalè nítorí ẹni tó jú pọ́njù tójú péjú òun lẹni tí ò rí iṣẹ́ ṣe tí ò rí iṣẹ́ kan ṣe tó yẹ pé kò rí tàárọ̀ jẹ kò rí tọ̀sán jẹ kò rí talẹ́ jẹ nítorí díẹ̀ ni ìyá mi ẹ̀wò kò ní sún yín o gbogbo ọ̀nà tí gbogbo ọmọ Yorùbá bàbá fẹ́ gbà kí gbogbo àsowọ́pọ̀ kí Yorùbá nation yìí dúró ni o láì jẹ́ pé Yorùbá nation bá dúró kò sí ọjọ́ ọ̀la kankan fún ọmọ Yorùbá kì í sọ̀rọ̀ pé bóyá ọ̀rọ̀ àsọdún. ọmọ Yorùbá kéde yẹn takora wa pé ẹ ń bú ọba ọba tó lè kọ́ ọmọ wa pa yín tán lè kó wọn wá pa yín ẹsẹ̀ wọn pè mí tán lè wá kó bọ ẹwọ Àtíkù báyìí ó ti ń pín owó ó pín owó Rẹ̀mí Tinubu ó kó oúnjẹ kó indomie lọ sí ilẹ̀ Haúsá kí ni Rẹ̀mí Tinubu fún yín ṣùgbọ́n tán bá sọ̀rọ̀ ẹ ti ń bú àwọn lídà wa ẹ kò sí tó dáa nínú àwọn lídà ṣé Rẹ̀mí Yèrèpè ní lídà ó rèé Rẹ̀mí Yèrèpè rèé ó ní pẹ̀lú àwọn Fúlàní Haúsá nílẹ̀ Haúsá yìí ó kó oúnjẹ lọ́bẹ̀ ní bìbà oúnjẹ ló kó lọ́bẹ̀ tí sì fi wọ̀nyí nìsín. mo ń gbọ́ yín o ẹgbẹ́ òsókè. ẹ kú ètò mà. à ń gbọ́ o. ọlọ́run túbọ̀ máa jogún làákàyè fún mi èròǹgbà yín ní ti dáadáa lọ́wọ́ bá mi wá sí musẹ̀ ẹ̀nìra burú pẹ̀lú ògo ọlọ́run. ẹ̀rí mo appreciate gbogbo àmọ̀ràn tẹ́ ẹ fún wa mi mo dẹ̀ gbàládùá pé ilẹ̀ ìlérí tá à yẹn ibi ìrọ̀rùn ni ó já sí fún wa nínú ògùn ọlọ́run. kí ni perspective tèmi lórí ọ̀rọ̀ tí ẹ sọ yẹn ni pé inú mi dùn pé kàtí ẹ̀mí ṣe pé káwọn ọmọ yorùbá kan jìra àrílì ní ìjẹ̀gán mi fẹ́ lọ sórí ọ̀rọ̀ ọba àbí bóyá wọ́n ṣe nǹkan kan wọ́n padà sẹ́ńdà àwọn yẹn kan wá àtàkà àwọn ọmọ yẹn òun sóòní ni àwa ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ òfin ọlọ́run ọba tó dání ṣẹlẹ̀ rí ó ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ because nǹkan kan ṣẹlẹ̀ ní ààfin Ilé-Ifẹ̀ pẹ̀lú olóyè Sunday Ìgbòho tó dẹ̀ hàn sí gbogbo wa ó hàn sí gbogbo wa gan ọ̀ àwọn ò fẹ́ lọ síbẹ̀ ìrẹ́pọ̀ là ń wá fún gbogbo ọmọ Yorùbá ẹ̀tìgẹ̀ lẹ́yìn tí mo dẹ̀ gbà pé Ọlọ́run jẹ́ kí ó dìrọ̀rùn fún wa ṣẹ̀fẹ̀ rí àgbogbo àwọn tó lọ síbẹ̀ yẹn náà mo appreciate nǹkan kan lára wọn even ká sọ káàsù pé bóyá wọn dira àbí wọn ní nǹkan lára ẹ understand mo appreciate nǹkan kan pé wọn àkojú àwọn pípù yẹn because tó bá eventually tó bá kojú wọn tó bá jẹ́ pé àwọn tó lọ bẹ̀ yẹn lọ pọ̀ wọ́n du àwọn pípù yẹn bóyá wọ́n ṣe wọ́n pa wọ́n àbí wọ́n ṣe nǹkan fún wọn níta sọ ẹ̀kọ́ la máa sọ. ṣé wàá mọ̀ wípé mo fẹ́ ẹ má bínú o mo fẹ́ sọ nǹkan kan fún yín ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù mọ̀ bọ̀ ṣe rí kì í ṣe pé kí wọ́n pa wọ́n bí nìkan pa yán nù ń sọ bọ̀tì wọ́n á dúró tán wọ́n á máa sá wọn kò ní wọlé wọ́n á yìn wọ́n kò ní wọlé torí wọ́n fẹ́ kán ṣe nǹkan kan fáwọn gbọ́ngbà tí wọ́n bá rí bọ̀tì a bá sá lọ wọ́n á sọ pé ẹ̀ tí ì ṣetán bọ̀ tó bá rí i pé ẹ dúró tán níwájú wọn gbogbo tán ṣe fún yín tẹ́ẹ̀dẹ̀ kúrò tán yìn yín tán ṣe gbogbo ẹ̀ tẹ́ẹ̀ kúrò kábíyèsí dania yorùbá ti ṣetán tẹ́ bá fẹ́ lọ. sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí mọ́mí wa mọ́mí wa sẹ́ẹ̀rí yorùbá máa ń pòwe kan wọ́n ní ìbẹ̀rẹ̀ ogun là ń rí kò sẹ́ni tó mọ ibi tí ó parí sí ẹ ti gẹ̀ẹ́sì mìíràn yìí tí wọ́n bá dúró ẹ̀ ọ́n jagunjagun ni wọ́n ẹ̀rọ títà ìfún ó lè má jẹ́ kan nu ọmọ Yorùbá tán dúró tán láwọn dúró tán òní nǹkan kan máa bá ó lè jẹ́ pé kan náà ọmọ ìlú tó yẹ pé tí ò tiẹ̀ fọkà sí pé bẹ́ẹ̀ kan mọ nǹkan máa ṣẹlẹ̀ òní nǹkan lè lọ bá tó yẹ kó dẹ̀ lè padà sùn. tó bá wá jẹ́ pé ìjọ tẹ̀ ń declare mú bọ̀ ìjọ tó bá yẹ pé gbà pé declaration tẹ̀ ń sọ yẹn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ti wáyé ńkọ́ tí wọ́n wá yìn tẹ́ ń declare lọ́wọ́ tó wẹ̀ ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká sọ̀rọ̀ tí ò ṣe ẹ jẹ́ ká sọ̀rọ̀ lọ straight same thing ni is the same thing ṣe rí n tó ń ṣẹlẹ̀ látẹ̀yìnwá àtẹ̀yìnwá yẹn a ti gbà pé àtẹ̀yìnwá ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ tọ̀rọ̀ kan lẹ́nìí àtẹ̀yìnwá ńlá ń sọ wípé wọ́n lọ lé Ìgbòho Ìgbòho ò fẹ́ ṣe nǹkan kọ́kọ́ mọ́dì tiẹ̀ mú wọ́n jó lẹ́kìnní wọ́n ba lẹ́kejì jẹ́ wọ́n pààyàn síbẹ̀ wọ́n káwọn ọmọ lẹ́kọ̀ọ́ wọ́n káwọn ọmọ lọ síbẹ̀ ó níye oṣù tán lò à ń lọ rálì wọ́n arrest káàkiri kámọ́jà kámọ́jà ẹ̀yin tí wọ́n gbé declaration wá ẹ̀dẹ̀ tí ń báwo èèyàn jà lórí declaration ẹ̀dẹ̀ sọ pé ẹ gbúdọ̀ ṣe ni ó yẹ ká bẹ̀rẹ̀ láti bí mi sọ pé kẹ́ ẹ pààyàn bọ̀tẹ́ ẹ dúró bẹ̀ báyìí kán máa yìnyín tí mo bá rí pé nǹkan yìí ò wọlé tí gbogbo yín sì dúró pa síbẹ̀ yes èmi gá ní kẹ́ ẹ jẹ́ ká declare èmi ò ní kẹ́ ẹ pààyàn mi torí tẹ́ ẹ bá kú ẹ bá yìnbọn fún wọn tàbí tẹ́ ẹ bá ṣe nǹkan kan wọ́n á ní à pẹ́pẹ́ sí o àwọn ọmọ yorùbá ló pààyàn bó bá dúró òkè ṣé nígbà tán ṣe rálì ní ìsẹ́yìn àwọn tí ìbọn bá wọn ń ṣe ọmọ yorùbá wọn ń ṣe àwọn tó ṣe yorùbá lè ṣe ẹni tó wá wòran ni àwọn tó wá wòran ni ìbọn bá ayé àwọn adítá bá ti mọ iye àwọn ọmọ fún ní tá a bá lọ bìkan ẹ̀yà fọ́tò yìí ẹ̀yìn tẹ́ bá gbé mọ́tò wá bẹ́ẹ̀ sájòjì bàbá yín bẹ́ẹ̀ jẹ́ kó yé wọn pé yìí ò mọ̀ wọ́n rí so tí mo bá bá wọn ẹ̀yin kọ́ lẹ yìnbọn ọwọ́ tiwọn náà ti bá wọn kì í ṣọwọ́ ti yín kò síbọn lọ́wọ́ yín ẹ ṣe kankan fún wọn àwọn àwọn ìyá àwọn yẹn náà yìnbọn àwọn náà máa lẹ́jọ́ kì í ṣe ẹ̀yin lẹ lẹ́jọ́ tó bá dé ilẹ̀ kọjú ìbọn sí wọn á ní à bóyá wọn á kúrò pé ẹ̀yin lẹ yìnbọn but àwọn náà yìnbọn dandan ni kí ayé mọ̀ pé àwọn ilé náà wá kó jàmbá yìí o ibi tẹ́yìnbọn ti dáhùn but tá a bá là ń sá lọ à ń sún sẹ́yìn torí kán má bà ẹ kán má bà ní pé kinní kan ẹ kán má bà ní tiwa mú kán má bà sọ pé kán má bà ní pé kinní kan a lè fẹ́ declare èyí tẹ́ fẹ́ declare tẹ́ ẹ̀dẹ̀ tó ti rí àwọn nǹkan kan mú mọ́wọ́ ẹ ní láti mú nǹkan kan mọ́wọ́ mọ́ ìṣẹ́jú kan lẹ ní ìṣẹ́jú kan péré ló kù tẹ́ fi máa sọ̀rọ̀ ìṣẹ́jú kan ló kù. ẹ wọ̀n kan mo mo appreciate mi ìfẹ́ mi ìfẹ́ gbọ́ pé ká tún máa sọ pé kò sí ẹ̀yin lẹ́ni káwọn èèyàn declare tẹ̀ ń dà kiri náà wọ́n tẹ̀ wá saka. Ah, no ìlera rẹ̀ ni orí declaration ni ká declare mo lè sọ fún yín pé máa fẹ̀mí èèyàn ṣòfò láì jìra. mo fẹ́ kẹ́ jẹ́ ká ro nǹkan ẹ máa gbọ́ mo fẹ́ kẹ́ jẹ́ ká ro nǹkan kan in another way round tẹ́rí tí ìtìrọ̀ ìdúmọ̀ra sọ yẹn tó bá ṣẹlẹ̀ ń jọ yẹn wá táàgì wa ní tá a lè rò. ẹsẹ yìí lè gbóbọn dání ni ebe yìí kọ́ lẹ yìnbọn ṣé yìí lè yìnbọn ni. ẹyin kò kan ayé ṣebí kámẹ́rà wà mẹ́ ń táwa táwa lórí ṣọ́ọ̀ṣì yẹn ń táwa ń bí táwa táwa ń bí wà ń bí fún nìyẹn kò sí ìbọn lọ́wọ́ yín kò sí ìkàkọ́ lọ́wọ́ yín àwọn náà wá yìnbọn mọ́ yín kámẹ́rà dé wà mẹ́ tó kámẹ́rà everybody wọ́n yìí fún yín kò wọlé ẹ pitú fí wọn ẹ mọ sáǹgbà náà ẹ mọ sáà tẹ bá ti ń lọ bìkan tó ń fẹ́ mọ sá ẹ lè fẹ́ kí tó bá yẹ pé wọ́n gbé declaration dé tó bá yẹ pé ibi tẹ́ ti ń declare lọ́wọ́ ní irú kan ẹ̀ṣẹ̀ ṣé ẹ fẹ́ sá ni ìyẹn túmọ̀ sí pé tó bá ń declare lọ́wọ́ náà ẹ máa sá ń tẹ́ẹ̀tù sọ náà nìyẹn pé kí wọ́n bá a tá yín. ẹ máa hello. hello ìyá. mo ń gbọ́ yín. ẹ kú iṣẹ́ o. ẹ ṣe gan. ìyá ẹ ṣì wà lórí ìkànnì àbí. mo wà ń bẹ̀. Ah, ọ̀rọ̀ kò pẹ́ tí mo wọlé sọ́dọ̀ yín ṣá ọ̀rọ̀ declaration pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́ mo bá lẹ́nu yín nípa ti ọ̀rọ̀ ìfẹ́ yẹn lákọ̀ọ́kọ́ àwọn ọmọ tí ò sá lára àwọn tí ò sá ni wọ́n ṣe léṣe. ẹ̀yẹ́ mi pé wọ́n dira nù. wọ́n yìn ní ìbọn ìbọn ò wọlé. Hmm. wọ́n ṣalága àdá ò wọlé. kò dẹ̀ fi gbogbo ara sá ibi tó dúró sí náà ti lọ gidi ẹ̀. wọ́n gidi ẹ̀ wọ́n pé ẹsẹ̀ sórí orókùn ẹ̀ wọ́n ṣẹ́ ẹ̀ kò sí kò sí gbàgbọ́ngbàgbọ́n kò sí àgbéfò ni ó yẹ ká ní gbogbo yẹn o torí abẹ́ dìklẹ̀ gbogbo nǹkan yẹn ló yẹ ká ní mà sẹ́mọ̀ bẹ́ẹ̀ mi ò accuse mi ò gbé against wọn ma o ṣé ń gbọ́ mi mi ní bọ́ ṣe mi ní tó ṣe mi ní tó dá o but èmi kàn sọ fún wa pé ó yẹ gbogbo nǹkan yẹn ló yẹ ká ti ṣètò àti fẹ́ dìklẹ̀ ẹ bá get me wrong o kẹ́ni kankan má get ọ̀rọ̀ mi wrong tí mò ń tọ́ra sọ ni pé tá a bá ti fẹ́ dìklẹ̀ gbogbo nǹkan yẹn láyé ká ní ele tá a fi ní jókòó ẹ kó bọ̀ wọ yín lẹ̀lẹ̀ ẹ dàbọ̀ wọ yín lẹ̀lẹ̀ ẹ gbọ́ mi ó yẹ máa sọ̀rọ̀ yín lọ. ní ìsìn àwọn Yorùbá bọ̀ wọ́n ní àjùrà mú báyìí ní ìjà ẹkùn. Hmm, tí mo fẹ́ tí mo fẹ́ gbọ́ gangan lẹ ti sọ yẹn yóò dára fún yín. kí àwọn ọmọ yẹn náà wọn lọ tura wọn mú. ẹ ní sófò ayé. yẹn nọ́mbà wá. ẹ ṣeun nọ́mbà nọ́mbà two àwa tí a bá wà ní diaspora ó pẹ́ tí èmi ti ń sọ ọ̀rọ̀ rí láti bíi last year lèmi ti ń sọ pé ó máa tó stage kan irú nǹkan yìí máa wáyé ọ̀rọ̀ declaration máa wáyé a fẹ́ gba Yorùbá a fẹ́ gba Yorùbá ojúbọ̀rọ̀ ò ṣe é gbọmọ lọ́wọ́ èkùrọ̀ èmi máa ń sọ nípa ìdí èyí ẹ jẹ́ kí àwa tí a wà bí tá à ń ṣe Yorùbá nation ẹ jẹ́ ká lọ sílé ara wa ká mọ àwọn tí a máa kó gẹ́gẹ́ bí group tí a máa fi owó ìró lágbára kalẹ̀ fún tí generation bá máa ṣẹlẹ̀ àwọn tí ẹ bá máa tó bá máa wà nínú mọ́tò kankan mọ́ra wọn tó máa gbéra wọn lọ láti ibi tó bá ti fẹ́ gbéra kọ́ hmm. má dẹ̀ fira wọn lọ kódà kan ya fọ́tò ara wọn kalẹ̀ kalẹ̀ sílé gan so that kí wọ́n lè mọ iye àwọn tán kó sínú mọ́tò. Hmm. bẹ́ẹ̀ni oúnjẹ tán máa jẹ kó wà nù mọ́tò gbogbo nǹkan tán bá máa ṣe kó wà nù mọ́tò yẹn dírẹ́fà kò gbọ́dọ̀ sọ̀kalẹ̀ nínú mọ́tò dírẹ́fà gan kó ti dira ẹ̀ pa. bẹ́ẹ̀ that's what I've learned nídìí mọ́tò gbà náà àdìí mọ́tò ẹ̀ pẹ́ wa mọ́tò tiwa ní àrígbàjòjì. ìyá mi ni Hmm? èmi ní tèmi tí ọ̀rọ̀ declaration bá fẹ́ ṣẹlẹ̀ hmm. àwọn wọ́ọ̀rì ọ̀tọ̀dọ̀ mi nílùú mi ní lùkú gọ́ọ̀mẹ̀ntì mi ni mo máa àwọn tí mo choose ní lùkú gọ́ọ̀mẹ̀ntì mi ni mo máa ni mo máa ní kán choose àwọn tó tún tó lágbára jù nínú wọn tó lè kán jẹ́ nọ́mbà dé àwọn ló máa lọ sí declaration ti gbogbogbò àwọn tó máa wà nílé àwọn àlè gbogbo wọn ò lè kúrò lé torí torí èèyàn rí ọ̀rọ̀ rí tí gbogbo wọn bá lọ kú òun lé tí nǹkan bá wá ṣẹlẹ̀ ńlẹ́ ta ló máa gbà wọ́n ti bó ṣe yẹ ká bó ṣe yẹ ká ti pílánì gbogbo nǹkan wọ̀nyí nìyẹn tá a dẹ̀ náwó sí kinní yẹn kò yẹ kí a máa fẹnu ṣe mo máa ń sọ kọ́mẹ́ǹtì àti ká máa pè gbogbo ìwọ tó bá ń pè tó ń sọ̀rọ̀ make sure pé o mọ nǹkan tó ń sọ make sure o bó ṣe ń fara kó fowó ṣe ẹ má jẹ́ ká fi ẹnu máa dín dín àgbàdo ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé ẹ jẹ́ ká dìkìlà ẹ jẹ́ ká dìkìlà ẹ jẹ́ ká dìkìlà òfò ọjọ́ kejì ọjà tó bá di ọ̀rọ̀ olówó dé ẹ jẹ́ ká fún àwọn ọmọ ìlówó kan fi ṣe nǹkan sá lọ ni irú wọn lẹ máa máa gbọ́ wípé mi ò tí iṣẹ́ láti bí owó káńsù ni mò ń gbà sítórì ni àwọn dẹ̀ ni wọ́n mọ̀ búyàn kiri. tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wo irú bàbá tó pè ní Lagos State yìí nìsín tó bá jẹ́ pé a fẹ́ iṣẹ́ ṣe gidigidigidi bàbá yẹn ó yẹ ká ní kẹ́ ẹ gba nọ́mbà wọn kalẹ̀ gbogbo omi tán ti sọ pé wọ́n dúró gbogbo kiri yẹn ká lọ máa ṣe ìpolongo Yorùbá Nation. abáyọ̀ ṣẹ̀ṣẹ̀ máa pè sí rèé wọ́n nọ́mbà wọn bí. nínú àwọn tó dúró nínú àwọn tó dúró gbogbo yẹn wọ́n á ríyàn tó mọ nǹkan bàjẹ́ nínú wọn ṣùgbọ́n tí òṣòwò tó máa fi ṣẹ́. bẹ́ẹ̀ ni. tí ẹ̀kan tí mo sọ yé gbogbo nǹkan wọ̀nyẹn ló yẹ ká ti sẹ́yìn ní sáà àti àkókò yìí a ti parí everything ìyẹn lọ ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn nípa ti ọ̀rọ̀ bàbá mi Saheed nígbà tí Saheed pọ̀ ní ilé Ifẹ̀ ṣe mọ̀ pé ó yẹ kí Saheed kó kó kó ìfọ́ọ̀mù àwọn ajìjàǹgbara bíi tiwọn àwọn kọ́dínátọ̀ ilé Ifẹ̀. ṣé wọn ìfọ́ọ̀mù wọn ni. wọn ìfọ́ọ̀mù wọn wọn sọ fún àwọn ti ilé Ifẹ̀ rárá okay. àwọn wòlíì ọmọ ẹni ìtàn níwájú ọlọ́run. kò dẹ̀ wá yẹ kó rí bẹ́ẹ̀ torí ó yẹ àwọn ọmọ lè fẹ́ gangan àwọn gan ló yẹ kán ṣáájú. tí kì í bá wá ṣe lára àwọn ọmọ yorùbá nation tó wà nílé Ifẹ̀ ni ọmọ tí mo tí mo náà ṣe léṣe yìí ọmọ apákó hmm. pátápátá ni torí àwọn ọmọ yẹn wọ́n rẹ́díìdì láti pákó ni àwọn ọmọ yẹn náà wà lọ rescue life ọmọ tó ń pe kúrò láàrin wọn bẹ́ẹ̀ tó rò hmm. nìkan láàrin gbogbo wọn wọ́n dẹ̀ láwọn ọmọ yẹn pọ̀ bàjẹ́ Mm-hmm. àwọn ìkòtòkòtò tó lọ kó wá nìkan tán ti wọ́n ti kó wọn síbì kan ni pé tán bá ti gbọ́ iye kán bọ̀ ta. ó yára àwọn àwọn tó ń fi mọ́tò tó ń kó kiri. bẹ́ẹ̀ ni ṣẹ̀dẹ̀ wá rí bàbá tí ó lọ pè wọ́n jáde yìí bàbá yìí olójú dúdú ọba mi kan náà pè é olójúdúdú bíi gúgúrú di èso. ẹni sùdù definitely ìyẹn túmọ̀ sí pé ok ọba lẹni èmi tẹ̀rọ pé olóyè ni ok ọba ni ìyẹn ni pé wọ́n ti wá dúró dè yín wọ́n ti wá dúró dè wọ́n nìyẹn. ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn ṣe wá rí ní òun yìí gbogbo èèyàn kàn pé nípa ẹ̀ pé ó wáyé ẹ̀ wá gbalẹ̀ onílẹ̀ ni. Hmm. ṣẹ́dẹ̀ mọ̀ pé inú ẹ̀ máa rò pé nǹkan táwọn ará bí ń bá bọ̀ tó bá ṣeé ṣe wọn ò ní rílẹ̀ onílẹ̀ gbà mọ́ ó ti múra yẹn sílẹ̀. ká ní pé nǹkan tí mo fẹ́ wá sọ ni pé ká ní pé àwọn wọ̀nyẹn ti ìfọ́ọ̀mù àwọn kọ́dínétọ̀ ilé Ifẹ̀ pẹ̀lú Modákẹ́kẹ́ tán jọ ṣiṣẹ́ pọ̀ iṣẹ́ tí bàbá yẹn ṣe kò ní ṣeé ṣe àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n mọ bàbá yẹn délédélé ṣé nǹkan tí mò ń sọ yé yín bẹ́ẹ̀ yẹn hmm. bó ṣe jẹ́ nìyẹn next time kọ́ jẹ́ ká máa ká máa working team ká máa ká máa rìn papọ̀ mo hmm. sọ ń gbà kan náà pé gbogbo àwọn coordinator state by state kò yẹ kán ní nọ́mbà ara wọn kí àwọn ti state yẹn kán ní nọ́mbà coordinator local government kán lè fi kò láìtì ara wọn papọ̀ ká lè fi ṣiṣẹ́ ìtìm irú tí a bá fẹ́ lọ sí Ondo state àwọn coordinator state coordinator á ti mọ̀ pé àwọn wọ̀nyí ń bọ̀ ṣáìdì ibo lẹ́ ń lọ bẹ̀ ẹ̀ nọ́ọ̀tì ni ẹ̀kọ́ nọ́mbà coordinator àwọn nọ́ọ̀tì ó wà lọ́wọ́ state coordinator kán pè wọ́n kán pera wọn papọ̀ kán jọ ṣiṣẹ́ yẹn tí èrò bá pọ̀ wọn ò lè ṣe nǹkan tó ṣe ìyẹn wọn ò ní lè ṣe jẹ. ní ìrìn àjúramú ní ìjà ẹkùn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ ní takuntakun ní ìsinyìí ká tú àmúrè wa ká tù dé àmúrè yọkan láti tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin ajìjàngbara gbogbo ẹ̀yin wọ́ríọ̀ ẹ jẹ́ ká lọ tú àmúrè wa dì ẹ lọ tù dé ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ má dẹ̀ rò pé torí pé ẹ ti jẹ nǹkan kan ẹ ti mu omi lẹ́yìn tó jẹ́ omi agbára kẹ má rò pé tó bá ti dọ̀la tẹ bá rí kẹ má mú mèmí mọ́ torọ́ ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ kò sẹ́lẹ̀ tí ó máa rí obìnrin tó máa sọjú nù kíní wọ̀nyẹn náà ó máa ń baṣẹ́ jẹ́ ẹ máa jẹ́ lóòrèkóòrè ẹ máa jàmàlà àtẹwédú yín lóòrèkóòrè eléyìíkéyìí tẹ́tẹ́ bá ti rí jíjẹ ni ọlọ́run á ran gbogbo yín lọ́wọ́ ọ̀rọ̀ bàbá mi àtìkù àti màmá rẹ̀ mi hmm. gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà kò ṣiṣẹ́ yẹn o ẹ̀yin ọmọ tó ẹ̀yin tẹ́ wà ní location four one nine tẹ́ ń gbọ́ mi ló yẹ kẹ́ ẹ ṣiṣẹ́ yẹn màá wá fẹ́ kẹ́ ẹ gé ibi tí màmá wa bá ti ṣó màmá rẹ̀ mí yẹn ibẹ̀ ni kẹ́ ẹ wá gé kẹ́ ẹ wá fi máa wọn àwọn èèyàn káàkiri irú bàbá mi tó tọ́ ní àwọn lásẹ̀sì gbogbo àwọn tó ń dúró tó ń tọrọ jẹ yẹn ẹ wá máa fi píkṣọ̀ yẹn wọ̀n wọ́n pé àwọn tó ń ṣe wá rèé o tó bá ti tó àkókò tán bá ní ká dìbò ẹ má jẹ́ àdìbò ẹ ebi la fi ń ṣiṣẹ́ ayọ̀ o ebi ti ń pa yín ní ìsìn ebi ò lè pa yín kú o ló bá ti tó àkókò tán gbé nǹkan kan wá fún yín ẹlẹ́ẹ̀fẹ́ ẹ jẹ́ ká sọ̀kò pamọ́ tán bá ti dé àwọn náà fìyà jẹ yín gbogbo owó tán tán pín bìrìkìtì bìrìkìtì tán bá kó owó yìí jọ pọ̀ ìkan òjò ní di àgbàrá àgbàrá àgbàrá ló ń di ocean tán bá kó owó yìí papọ̀ tán fi tán fi kọ́ fátìrì tán fi kọ́ kọ́ńpìnì wọn gba ọkọ̀rọ̀ ẹ̀yìn náà máa gbà sí i instead of that wọ́n wá kó yín sínú oko ẹrú wọ́n ń jẹ́ kébi ń pa yín gbogbo nǹkan tí wọ́n máa fi campaign fún àwọn wọn gbà ní láti campaign fún nìyẹn ìyẹn jẹ́bẹ̀ tó ló dàbíi pé ẹ tún sọ fún wọn pé wọ́n wọ́n fálù náà ti ju àwa torí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí gbàtà kéré bí àwọn ọmọ Yorùbá tí ó ń ṣe ń tọrọ jẹ yìí àwọn málà ló wá ń tọrọ lọ́dọ̀ wa tánu ẹsẹ̀ wa tánu uh, máṣíìnì bàbá wa tábà wa ṣe everything wọ́n bá wa lagi ní ìsìn wọ́n ti fi ṣe word and opposite nsìn tí ò yẹ kó rí bẹ́ẹ̀ àwa la ní nǹkan àwa à ń jìyà ẹ̀ ẹ fi campaign fún gbogbo wọn ẹ ge ẹ bá màmá yẹn ẹ bá màmá tẹ́ni ge kẹ́ fi campaign fún gbogbo àwọn tó wà tó wà ní nàìjíríà ṣe rí owó tí àtìkù ń pín in kọ́lọ́run gbogbo wa ṣe rí àtìkù àtẹ̀yìnwá àtẹ́lẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ló ti kó àwọn èèyàn sínú oko ẹrú nígbà tèmi gan wà lé mi ò mọ̀ mo débí kí n tó mọ̀ mi tẹ tètè mọ̀ mo ti wá wọnú Yorùbá nation kí n tó mọ̀ pé ẹ torí ngbà tí èmi gan ti lọ sí campaign organization ẹ̀rí ní Àbújá tẹ́ ẹ bá dé campaign organization Àtíkù ẹ̀ẹ́dẹ́lẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ pokùnso ni hmm. ní nǹkan tẹ́ máa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé ẹ rí ibi tí wọ́n jókòó sí yìí ilé yàrá ńlá ni bíi master bíi mẹ́rin ló wà mẹ́ tó wọ́n pápọ̀ kó wọ́n pápọ̀ sí ẹyọ kan ló wà bẹ́ẹ̀ hmm. tébù round table láì wọ́n gbé síbẹ̀ tó fẹ̀ lọ ni ṣé àwọn wáàtí ti round kò ló ń kà ọ̀gọ̀rọ̀ ṣé àná tò sí round ṣé wá rí ẹ̀yìn ẹ̀yìn àwọn ṣé àwọn yẹn yàtọ̀ sí window tó free closet ló wà bẹ́ẹ̀ látòkè délẹ̀ closet tó wà bẹ́ẹ̀ látòkè délẹ̀ yẹn gbogbo denomination owó owó nàìjíríà ló wà bẹ́ẹ̀ from a to z àwọn tó bá wá wá bẹ̀ àwọn ọjọ́ tí mo máa kọ́kọ́ bá wọn débẹ̀ àwọn màmá tí mo bá bẹ̀ wọ́n wá gbàdúrà kọ́lọ̀ mo wá wọ̀ wọ́n pé kí ni àwọn eléyìí ń sọ wọ́n wá ní gbogbo denomination ló wà bẹ́ẹ̀ tó bá jẹ́ five five naira ni wọ́n ṣí eh, five five naira yẹn kò ní kó àwọn one thousand làwọn fẹ́ kì í ṣe pé bàbá yẹn ṣẹ̀ṣẹ̀ kó wa sóko ẹrú ó pẹ́ tó ti kó wa sóko ẹrú ẹ bá màmá yìí gé eléyìí tó bá yẹ kẹ́kẹ́ lè gé kẹ́ fi kàmpéènì lọ ní gbogbo nǹkan tó wà bí ó tún kàmpéènì gbogbo nǹkan tí màmá yìí ń sọ lẹ́ni ó tún kàmpéènì ẹ fi kàmpéènì lọ kẹ́ fi mobilize àwọn èèyàn bàbá yìí ẹ fún màmá ẹ fún màmá ní nọ́mbà yín kí màmá nóòtì nọ́mbà yín àwọn tẹ́ ẹ bá rí tó bá lè jẹ́ wọ́ríọ̀ nínú àwọn tẹ́ bá kàmpéènì fún ẹ kó wọn jọ kọ́ wá màlà tewédú fún wọn àdúgbò kí àdúgbò tí wọn bá ti wà káwọn náà máa ṣe tiwọn bẹ Ọlọ́run á ràn wá lọ́wọ́ Ọlọ́run á gbalẹ̀ fún wa ẹ jẹ́ àtúrà mú ìyanu á ṣẹlẹ̀ láyé. ẹ ṣe máa thank you so much hello. à ń gbọ́ yín. ẹ gbọ́n sókè ẹ gbọ́n sókè à ń gbọ́. ìyàwó Àtíkù lẹ́ ń wò yìí o ń ló tún ti ń pín owó ó fi owó sílẹ̀ ní ìlú tiwọn lókè ọ̀yà lọ́rùn àtẹ̀yìn ọ̀dẹ̀ lọ́dọ̀ tí wàá ń bí wọ́n ń pín owó fún yín owó tí ò wọ ten thousand naira wọ́n wá mú owó yẹn wọ́n wá ń bù wọ́n wá ń fún yín inú envelope ibo ni Àtíkù ti rí owó tó pọ̀ tó báyìí tó di pé ó wá ń pín fún yín wọ́n wá ń fún yín ní five thousand ten thousand wọ́n dì í lẹ́lẹ̀ ẹ wá dúdú owó tó ń fún àwọn èèyàn tiwọn lọ́hùn tó bá wá jọ́dọ̀ tí yín sálẹ̀ wọ́n á máa pín two thousand one thousand fún yín ẹ wá ní àgbà tí máa gbọ́ àwọn dìde nìkan sọ pé ó empowerment ló fi ṣe ó fi empowerment síbẹ̀ ó dẹ̀ gbé poster presidency síbẹ̀ orí yín ò pé ṣé ẹni tó lè kọ́ dúdú owó ìkalẹ̀ ṣé yín wá rí i pé yẹ owó ló ń jẹ yẹn tó fi lọ sípò ààrẹ ipò ló ń lé lọ tó bá dẹ̀ débẹ̀ tán owó yín yóò tún lé yóò tún kó sápò ibo ló ti rówó ilé ó ti lówó kí ló tó ń wá ká kí náà ń wá kiri olè bí wọ́n ṣe jalè ẹ wá ń dìbò fún ìsọ̀rí kan látọjọ́ ìwá èèyàn kan fámìlì kan lẹ́ dìbò fún tẹ bá tẹ bá ti tẹ bá ti sin bàbá wọn tán ẹ tún sin àwọn ọmọ sin àwọn ọmọ sin àwọn ọmọ sin àwọn ọmọ ẹ máa sìn wọ́n sìn wọ́n sìn wọ́n táwọn náà máa ń ti lọ wọ́n tún fi mí ìrọ́pò ẹ ti sin àwọn bàbá wọn ẹ tún sin àwọn ọmọ kò sílẹ̀ tó máa kó onu wọn tí ò ní fẹ́ lòmí ìrọ́pò síbẹ̀ ẹ̀yin ò wá fọpọlọ ṣe ẹ̀ ronú pé ẹ̀ jẹ mọ́ bú kóúnjẹ lọ sí nọ́ọ̀tì ọkọ rẹ̀ náà gbóúnjẹ lọ sí nọ́ọ̀tì níjó ni wọ́n ṣe àwọn búrọ́dà wa ó fodidi odidi tírélà àti dáínà ló fi kó oúnjẹ lọ sí ilẹ̀ haúsá òróró bag of rice ìyàwó rẹ̀ náà tún ti ṣe ti tiẹ̀ ó tún ti ń kọ́ mi lọ àbọ̀ rí pé rẹ̀ mi yẹ̀rẹ̀ pè ní wàá dúdú owó tó dì sínú báàgì fún wọn bẹ́ẹ̀ dẹ̀ ní ẹ̀yin sọ́fà nílẹ̀ ìjọ wo lẹ rí ìyàwó Tinubu ní Ọ̀ṣun ìjọ wo lẹ rí nìbàdàn ìjọ wo lẹ rí lọ́ṣogbo ìjọ wo ló lọ́ọ́ rágbìdì nílùú ọkọ rẹ̀ kó lọ́ọ́ máa pín owó fún wọn bó ṣe ń pín wọn fún wọn nílẹ̀ Haúsá ẹ lè rò pé àwọn ilé nífẹ̀ẹ́ yín ẹni tí ò lè fún yín lówó tí ò fún yín ló ń jẹ wọ́n dẹ̀ fẹ́ kẹ́yìn máa dìbò wọ́n wá sọ yín di ọ̀dẹ̀ yín lẹ́rú ariwo ẹ̀yin nìkan náà dà sórí social media kẹ́ máa àtáàkì wọ́n dẹ̀ lọ náwó tó yẹ kán fún yín wọ́n kó lọ síta mò ń gbọ́ yín ẹgbọ́n sókè ó. jẹ́rí sísẹ́mátìkà tó ń lò kọ́ máa gbọ́ fún wa kọ́ máa gbọ́ rẹ̀ sí fún wa èmi ò àwọn ọdẹ ní o àwọn tó jẹ́ pé ayé wọn ti bàjẹ́ ayé wọn dẹ̀ dáyé wọn dẹ̀ tuntun láyé láyé máa bẹ parẹ́ wọ́n ti wọ́n ti stọ́dì wa ni pé tó bá dìgbà yẹn táwọn bá ti pín láì tó ti pa àkàrà tó táwọn wọn máa fún àwọn lẹ́yìn yẹn wọ́n á ti dẹ̀kun wọn nílé wọn mọ́ ṣé bá rí àwọn tàwọn tá à ń sọ yìí ọpọlọ wọn ẹ̀yìn ọrùn ló wà ìsàlẹ̀ ìsàlẹ̀ ẹ̀jẹ̀ sọ pé ìsàlẹ̀ ètí wọn ló wà kùtẹ̀ tó wáyé wàrà lẹ́yìn lẹ́yìn ọrùn wọn wáyé ìjẹ̀mú láti láti láti lè rí lò. nígbà tí àwọn ọ̀dọ́ tó jẹ́ pé làákàyè wọn náà tún kúrú wọ́n á pè yín jáde wọ́n á pè nǹkan ja olórí yín lọ́wọ́ kẹgbẹ́ àwọn selection àtọ̀bálẹ̀ wọn gbàgbé sí lọ́wọ́ ẹ̀yà ló máa dúdú yẹ kọ́ra yín àti ṣẹ́rí tí bá ń wo nǹkan míì tí ọ̀dọ́ mi bá ń sọ̀rọ̀ mí ní etí mi báyìí ló mi máa ń bàjẹ́ pé ah, àwọn pípé yìí ti pé wọ́n ti ba yé àwọn pípé yìí jẹ́ wọ́n ti ba yé ẹ̀fà jẹ́rìí tó ń ṣẹlẹ̀ even ní rural area táwa máa ń rìn tá máa ń lọ ẹ̀wọ̀ ah, ẹ ká kún fàdúrà kọ́lọ́ ń tètè bá wa gba Yorùbá nation because nǹkan tó àwọn pípé yìí ti bàjẹ́ pọ̀ gan àwọn pípé yìí ti bàjẹ́ pọ̀ gan mo kọ lára olórí mo kọ tó ń sọ̀rọ̀ lánàá ẹni tó bá jẹ pé tó ń ti ń gba tíkà bá ń jẹ kínní kan pọlọ mo mú ọ̀rọ̀ tí yẹn kan ń sọ ọ̀rọ̀ ń dànù lẹ́nu ẹ̀ kò wà compose mo rẹ̀ tètè blame wọn nígbà tí a fọ́jú olójú kan tó ti mú olójú méjì rìn láàrin ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ mọ̀ pé wàhálà ti dé olójú kan ti mú olójú méjì rìn láàrin ìlú mi tí wàhálà ti dé tiwa nìyẹn ẹ wá wọ àwọn olówó kan tó wá wà níbi pé ìdí ìbàjẹ́ débẹ̀ wọ́n gbowó jáde wọ́n gba contract jáde wọ́n sì tètè ládùúgbò àpọ̀ tí pé three months gbogbo títí tó ń ṣe tó gba billions of naira lé lórí billions of naira lé lórí gbogbo ẹ̀ tí ń wù ojú ẹgbẹ́ ojú tó sì rọ yìí ló ba gbogbo títí jẹ o àwọn ọ̀dọ́ ẹ̀ wá rí pé ṣùgbọ́n wà náà bí wípé ṣe kínní ah, kí làákè ìdí fún èèyàn kan sọ wípé òun empower wa empowerment tó kó fẹ́ empower ẹ̀ kóhun tó débẹ̀ ẹni tí ò ní two hundred thousand naira that count kó tó di house of rep kó tó di kó tó di um, uh, house of assembly kò ní two hundred thousand naira that count ṣé owó ẹ ṣé oògùn ẹ lówó yìí ṣe kó wa ni ẹ wá ní o ṣiṣẹ́ kí ló ń try why ló máa ń ṣiṣẹ́ máa ń gbé bára wọn sí títí dé ni wọ́n ṣe gbádà kan bọ́ba ṣé ìyẹn la fẹ́ ni àní di bá náà tó bá ṣiṣẹ́ síbẹ̀ táwọn kò ṣiṣẹ́ síbẹ̀ bẹ́ẹ̀ tẹ ṣe báyé fẹ́ fún wa owó tá à ń gbà ní wọ́n tí bàtà ọ̀fẹ́ ọ̀kọ̀tà fẹ́ wọ́n fún wa ní ìkọ́tà wa fẹ́ sìn wọ́n kọ̀ láti fún wa àwọn tó ń lọ sílé ọ̀ní àti tabaníkà máa sọ ní gbogbo yẹn lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ máa sọ tó yẹ pé a máa ṣẹra wa a lè ti máa gba àwọn tó ń lọ síbẹ̀ a máa bà wọ́n nínú jẹ́ àti ilé ìkọ́tà fẹ́ dìbò níbi pé gẹ́gẹ́ bí wọ́n ti sọ lẹ́kọ̀ọ́ pé àgbẹ̀ tó yẹ kó fẹ́ nípa bá mú gbọ̀ngàn ni o á dúró a jáde sí ọ pé ah, ẹ̀yin ọmọ mi kí lẹ fẹ́ kí ló ṣe ṣé wọ́n ti ṣe nílé wọ́n ti ṣe nílé nígbà tó jẹ́ pé bàbá sọ pé bàbá sọ pé ló ṣẹlẹ̀ Tinubu fẹ́ kí wọ́n ni ó káwọ́ sẹ́yìn ó ti fẹ́ gbé oògùn dá lóhùn kòkè tẹ́ bá gbà jọ kan tí wọ́n ṣe wọ́pọ̀ ní Lagos state tí Buhari wa kí ló ti pe eh, bàbá wa lẹ́kọ̀ọ́ Tinubu dé ojú ẹ̀ òkè lókọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ ojókòó ni. so ẹ wá wọn gbogbo àwọn bẹ́ẹ̀ yẹn àwọn ọlọ́fun wọn sì bá dẹ̀bi pé kí làwọn fẹ́ máa tẹ́lẹ̀ máa fún wọn fún gbogbo ọba tó jẹ́ ní Lagos tẹ́lẹ̀ ní wọ́n tó jẹ́ nílẹ̀ Yorùbá lé ní ọba politics ni wọ́n so kí lẹ fẹ́ kọ́ ṣe kó sábà tó fẹ́ ṣe wọ́n ti fi ti Sanusi wọ́n ti fi kọ́gbọ́n wọ́n fi síbẹ̀ wọ́n dẹ̀ yọ kúrò ṣùgbọ́n náà sá wọ́n tó ń jẹ́ nínú bẹ̀yẹn wọ́n fẹ́ kó bọ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n lọ́wọ́ ṣàánú wa Yorùbá ló lọ́wọ́ àjẹkábídélẹ̀ ní lọ́wọ́ àti ẹ gan thank you. ah ẹ wo ohun tí gan ẹ try mi o gbogbo déètì tẹ́ ń sọ yìí mo ṣẹ̀ tún rí i pé sẹ́kọ̀ndì ló yẹ kí n kọ́ mo tún lọ kọ th etí mo tún bá yín jiyàn pé twenty two náà ni twenty náà ni mo kọ ní ìwú ẹ̀yìn ẹ bínú tó ṣe mí lọ pa ọkàn papọ̀ ọkàn papọ̀ láṣẹ ṣé ẹ ti ṣe ètò yìí fáwọn ọ̀rẹ́ yín torí ànípẹ́ máa lọ lẹ́sìn ìwọ fún àwọn èèyàn rẹ lọ́rọ̀ yìí irú ibi tá a bá yẹ bá ti rí pé wọn point one bẹ́ẹ̀ ẹ máa rìkọ́ọ̀dù ẹ̀ ẹ máa ṣe ní voice mo máa ń sọ fún yín láìmọye ìgbà ó dà pé cord nẹ́tíwọ́ọ̀kì títí ẹ ò gbádùn nẹ́tíwọ́ọ̀kì ìwọ gángan ò gbádùn débi tí nẹ́tíwọ́ọ̀kì rẹ ò gbádùn nẹ́tíwọ́ọ̀kì rẹ ò gbádùn rí nẹ́tíwọ́ọ̀kì rẹ ò gbádùn ẹ̀yin èèyàn wa ẹ wà kí ẹ fún un ìyàwó first lady first lady yìí ìyàwó president yìí kò kó oúnjẹ wá sọ́dọ̀ yín ṣùgbọ́n ẹ̀ ń jà fún àtìkù náà wà ń bẹ̀ òun náà ń ṣe tiẹ̀ ìwọ dẹ̀ ń jà ìwọ ń forí lálẹ̀ ọ̀ ń búyàn tá a bá ti apologize fún Tinubu dìdìrìn wọ́n ń kó oúnjẹ tó tọ́ sí ẹ lọ sílé haúsá ìwé bí ń pàwọ́ nísàlẹ̀ ń bí àwọn ń gbádùn lókè lọ́rùn mo ti fẹ́ kọ́ ti yín gan pẹ̀lú nìyẹn mo rí pé ẹ̀ ń pè nígbà tí mo ṣe program lẹ́ẹ̀kan. mi ò mọ̀ pé wà lórí program ọ̀tọ̀ ni mo fẹ́ mo fẹ́ pè ẹ́ mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀gá lọ́tọ̀ ni fẹ́. ok tí mo bá ṣe tán. all right because mo ń rí kọ̀ yẹn lẹ́ẹ̀kan yẹn so ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run anything tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa fi òye gbé táwọn èèyàn bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa ní òye àti ìmọ̀ láti máa fi fi ara ara ara ara fi sùúrù gbé ọ̀rọ̀ àwọn nǹkan mírú tó ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ yẹn à ń sọ ní sọ pé ó ti ṣẹlẹ̀ bọ̀ ká tún ara mú bọ́tì a gbúdọ̀ sọ fún yín torí tí àwa kan bá ń pè wọlé ẹ̀yin à lè sọ̀rọ̀ ṣe mọ̀ pé tá a bá ṣe é wọ́n á ní ọmọ burúkú ni wá wọ́n á rọ́ọ̀pù wa tó bá dìgbà declaration ṣé n tẹ́ ẹ máa sọ náà nìyẹn bọ̀tẹ́ ẹ ti rí yẹn ẹ wà tún ara yín mú gidi tó bá jẹ́ yẹn mẹ́wàá lẹ́lọ́ọ̀ declare ẹ make sure wípé ẹ dira tán eléyìí tẹ́ fi gba tó wà lọ́wọ́ wọn eléyìí tẹ́ nìkan fi jókòó kódà àwọn ọba àgbàpótí kan fọ ọmọ yín lórí kan gbọ́ ọmọ odó kan fọ ọmọ yín lórí ọmọ odó wọn ó di pépà bọ́ wọn lọ́wọ́ ni gbogbo nǹkan yìí la máa gbé nígbésẹ̀ ẹ dira ẹ múra torí àwọn kan sọ̀rọ̀ òpò ni wọ́n náwọn ṣe Yorùbá nation a máa rékọ́ọ̀dù wọn wọ́n ní kèmí náà lọ́wọ́ ọmọogun tí ó lọ dira kí n lọ́wọ́ ọmọogun tí ó dira ọmọ Yorùbá ayé mi àti òní bàjẹ́ ọwọ́ tírùn rẹ̀ dùn ṣètò yìí ayé rẹ̀ òní bàjẹ́ o òní rí bi láyé o gbé ní sí ètò yìí o ẹ̀yin tẹ́ ẹ̀ sí tàtíkù wàhálà ayé yín bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ kán máa tọ́ ẹ máa fi ten thousand pọ̀ ọjọ́ ọ̀la yín kán máa fi kán máa kó mílíọ̀nù láwọn ìyá yín lọ́wọ́ fáwọn àwọn lídà àwọn ọmọ agbèrú bíi ti Tinubu àwọn MC àpò kán máa kówó ńlá fún wọn ṣùgbọ́n kán máa pín two thousand naira fún wọn àtàwọn ọmọ ẹ̀ owó tó sá ti fi ra sìgá tó fi jẹun ojúmọ́ olóṣó tí wọ́n gbé ẹ pọ̀ ọba MC ya fọ́tò lásán ó ti tán ẹ máa tọ́jọ́ ọ̀la yín ẹ kọ̀ntínú láti máa tà ibi ìbàyẹn náà ni màá gbogbo ẹ̀ ń tẹ̀ bú mi pátá orí ìkànnì tí ń wà náà rí tó kàn dùn mí ni pé ẹ̀ẹ́tùn yí padà wá n la fi ń ríru yín tẹ̀ ń lọ wájú tẹ̀ ń bọ̀ lẹ́yìn torí pé ẹ mọ̀ pé Tinubu lè má wọlé tàbí kí gbogbo nǹkan dàrú ẹ wà á rọ sínú Yorùbá nation ìgbà ẹ làwọn nǹkan tó mọ ó yẹ ká fi òkò lé yín lọ ní òkò ló yẹ ká fi sì yín padà pé ẹ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀ bọ̀tù pé pé àwọn tó máa lẹ̀ yín lóko gan àwọn gangan ìmí ìwọ àlára yín lábẹ́ ńlẹ̀ ọlọ́ọ̀gbà gbogbo yín ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi ṣé ẹ ti bá a sí à oorun ayọ̀ lásùn a ní sùn lè kú lọ́wọ́ a tún padà wá bẹ́ẹ̀ gẹ́gẹ́ lásìkò tí lọ hmm, a tún wá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe lọ yìí ẹni tó bá ní kébì lọ kí n má dì ní mi ní délé bá ó sì ń lé ọmọ yorùbá ẹ ronú sẹ̀ǹtìmà ló fẹ́ jẹ pírẹ́sídẹ́ǹtì tẹ bá tẹ̀lé àwọn tí wọ́n kó wọlé tí wọ́n ń jà lórí social media sẹ̀ǹtìmà ni ó jẹ pírẹ́sídẹ́ǹtì tinubu kọ́ àánú ẹ̀ ṣe mí. gbogbo ọmọ Oòduà ẹjí lójú oorun ẹ dákun ẹ fìmọ̀ sọ̀kan. Thank you, Yusuf. Thank you, thank you. Good luck to you. As Osana, Abi Osana. Thank you, Victoria Feso. Sunday. Network yoda. Hello, Feso. ló Network yoda. dá. Network ń Sorry, ẹ. Sẹ́rí ẹ̀ẹ́dẹ́gbẹ̀tọ̀. Sẹ́rí àwọn tó lọ sí ìfẹ́ yẹn àwọn yẹn ni wọn farabalẹ̀ tán bá farabalẹ̀ ẹ wo ibì kan tí Saheed ọmọ bọ́tà ti ń sọ̀rọ̀ ìgbà tí olúfẹ̀ ní pé ká máa lọ tán nípa àwọn ò ní lọ ìpè ọ̀títọ́ níbà tó dé làwọn máa tó kúrò tí olúfẹ̀ tó fi sọ fún wọn pé kí wọ́n kọ lẹ́tà wá náà fi sọ pé so possible kí ọmọ fẹ́ rí bàbá ẹ̀. àbí òótọ́ ni gbogbo àwọn olóṣèlú lóòótọ́ níbẹ̀ yẹn lóòótọ́ kò sáwọn tó já trọ̀ actress tó ń kọ lẹ́tà kan tó rọ̀ nífẹ̀ẹ́ èwo làbúrò máa kọ lẹ́tà pa fẹ́ rọ́ba ẹ rántí pé tẹ́ bá wo fídíò yẹn dáadáa ẹ rántí pé wọ́n fẹnu kora wọn létí pẹ̀lú máà tó wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n fẹnu kora wọn létí ìgbà yẹn náà ti plan sẹ́ẹ̀bì tí wọ́n sì fún wọn. Hmm. ọba adúfẹ́ yẹn iṣẹ́ ẹbí wà lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé ó lọ jẹ ọba yẹn ọba yẹn kankan tó jẹ ọ lọ rà á ni kò sóò ló tọ́ sí. Hmm. ó dé stéèjì kan wọ́n fẹ́ rọ̀ lóye ọba adúfẹ́ yẹn fọ́mà chairman bíṣẹ́ mi ni hmm. fọ́mà junior chairman bíṣẹ́ mi ni adédiwúrà ìdòwú lórúkọ ẹ̀ adédiwúrà ìdòwú lórúkọ ẹ̀ ìtìjú nǹkan tó ti ṣe sílẹ̀ ló jẹ́ kọ́mọ ẹ̀ resign nígbà tó kúrò bẹ́ẹ̀ ọmọ ẹ̀ resign kúrò ní ṣeun lórúkọ ọmọ ẹ̀ ọmọ ẹ̀ ti lọ sí UK sí UK lọ́mọ ẹ̀ wà ṣeun tí mò ń sọ yìí ìtìjú kan tí àbẹ́ẹ̀ ti ṣe sílẹ̀ nígbà tí àbẹ́ẹ̀ kúrò tán tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n tó fẹ́ lọ jọba nífẹ̀ẹ́ o ọkàṣẹ̀ kankan kó nídìí ẹ̀kún wọn ọ̀dẹ̀ yọ five thousand lórí each each person àpò rárá àwọn six hundred ní gbogbo wa ọ̀dọ̀ ìlú wọn five five thousand. ẹ wá lè lù ú ẹ lè gbé náà kẹ ẹ lọ bá kẹ ẹ lù ú lálùmọ́lé. tó uh, dúró ni ah, iṣẹ́ ibi tó ń ṣe yẹn ó ti ń ṣe kó tó di kó kúrò lẹ́kọ̀ọ́ ní ọba lófin ìdòwú adédúrà yẹn ó ti ń ṣe iṣẹ́ ibi yẹn kó tó di kó kúrò lọ́dọ̀ wa lẹ́kọ̀ọ́ so iṣẹ́ ibi yẹn ó ti gbilẹ̀ sí lọ́wọ́ kó tó di pé ó lọ jọba yẹn ó dẹ̀ ra ọba yẹn ni ọba yẹn ò tọ́ sí ipò tó wà yẹn kò tọ́ sí toró dé stéèjì kan wọ́n fẹ́ jábọ́ bẹ̀ ó padà lọ lọ́rìn ni wọ́n lọ sáré sí i hmm. ká ní pé kò sáré sí i ni ẹ ti máa gbọ́ pé ẹ tó jọba lúfẹ̀ wọ́n ti rọ̀ lóyè. Hmm. ó ti wọ kánkọ́sì ẹgbẹ́ wọn. yes àwọn ọmọ Yorùbá ó ní ká sọ jì tí a bá sọ òkè sí ní gbogbo gbogbo àgbáyé pátá kọ́ńtì wo lẹ ti gbọ́ pé àwọn student wọn wà nílé fún seven months àbí six months kọ́ńtì wo lẹ ti gbọ́ rí. kò sí o school wọn yìí. nílẹ̀ yorùbá àwọn kọ́ńpì tó wà ń bẹ̀ àwọn kọ́ńpì lálá tó wà nílẹ̀ yorùbá sì tó kù báyìí àwọn tó ṣẹ́kù lóṣù àwọn tó ti kú àwọn tó ṣẹ́kù báyìí ẹ lọ ka ibi tó yẹ pé ọmọ yorùbá ti lẹ́nu bẹ̀ kọ́ńpì tí mo wà ń sìn léni léni báyìí ọmọ yorùbá ò lẹ́nu bẹ̀. ẹ ṣe o. mo sì jẹ́ kó yí àwọn tó wà ń wípé ala awa lórílẹ̀ ile wa awa nile wa ụwa ụwa ní tiwantiwa a nínú kọ́pìn ìjẹta ni mo sì lọ bá wọn kan pé kí ni wa nínú Yorùbá ẹ sọ pé èmi máa sọrọ o tó nìyẹn wà ọdún tí bá pariwo àwọn èèyàn wọn wọ ẹ tó máa ṣíwájú ẹ jọ sẹ́rù gbogbo kan bẹ́ẹ̀ lọ́yẹ ká máa bá lọ wọ́n á lẹ̀ sọ̀rọ̀ sọ́ba sọ́ba tó ti gba owó ọba tó ti gba àbẹ̀fẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn olóṣèlú olóṣèlú wa ó lọ ni ìwọ ọba tó wà ń bẹ̀ lọ́yẹ kó rántí pé olóṣèlú mélòó ló máa bá ẹ lórí àpèrè yìí kò sí kan tó olóṣèlú fẹ́ ṣe fún ẹ bọ́tí tí wọ́n jẹ kò dé wọn gbọ́n alájọfẹ́nu alájọfẹ́nu lọ ló bí adìyẹ wọ́n ti ta wọ́n ti tàgbà wọ́n ti tàgbà wọn torí àṣàrò àwọn ọba tí wọ́n ń sọ̀rọ̀ kò sí àwọn ọba first class àwọn tó jẹ́ first class gangan wọ́n ti tàgbà wọn ẹ fẹ́ kó rí bẹ́ẹ̀ ìgbà táwọn ọmọ wa bá yín ẹ tẹ máa jọ ẹ o ẹ jọ ẹ o ẹ fi wọn sílẹ̀ kán máa ṣe tiwọn wọn dín yín lọ́wọ́ ẹ̀yin náà dín wọn lọ́wọ́ ẹ wá ní kán lọ pa wọn ẹ jọ ṣe tó bá pa wọn káàtì ẹni pé òkè báwọn ṣe ń lọ sí àwọn náà ti wá dira dání pé kan tó bá ti gbà làwọn máa fún un ṣé wọn láwọn ọmọ yẹn náà wá kó gbìdà àbí àbí wọn ní sọ bẹ́ẹ̀ nọmba wán yẹn nọmba tù gbogbo ẹ tó bá ti ń lọ sí rálì ó jọ dúró lọ. táwọn ará ẹ wọn ní ará ilé àwọn kò gbádùn àwọn àwọn gangan kò gbádùn ara ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lọ sí rálì wọ́n fẹ́ kí àwọn tó wà ní diaspora kán wá fún àwọn lówó láti máa ṣe nǹkan sára tẹ́tẹ́ bá dẹ̀ fún ilé owó náà lẹ́tùmọ̀ àlọ́pọ̀ yẹn ẹ lọ́mọ fi gbóbìnrin ni ẹ̀ ní ṣe nǹkan sára àwọn aláṣẹ́wó lẹ́lọ́mọ gbé tó bá dẹ̀ wá pa yín ẹni bí yorùbá lè sọ̀rọ̀ lọ wá tẹ̀ fi lè fowó lápò ara yín kẹ́ lọ fi ṣe nǹkan tó kó má lè tí tí fúlàní bá pàdé lójú ọ̀nà náà tán àwọn diaspora náà wọ́n máa gbá yín lẹ̀ lọ́wọ́ fúlàní. ẹ àwọn ọmọ yorùbá ẹ já sọjí ìgbà tó bá wà nù pẹ̀lú àtìyàwó ẹ tọmọ lọ́gbọ́rọ̀ ọmọ twenty five years gan tó wá dé tó gbàdà sókè ọwá ń dọ̀bálẹ̀ burú fún mi náà o bóyá àdúrà ńlá ni ọjẹ́ sọ ti ẹ̀wọ́ tó ń wò wá ọlọ́ọ̀nijó burú fún ọ ọlọ́ọ̀nijó burú fèmí náà thank you o tẹ́ni don't look back right on thank you no amount of stone bẹ́ẹ̀ ni dàrí ẹ ṣe gan it is well kò sí kò sókúta tí wọ́n lè jù kán máa jù wọ́n ṣẹ̀ṣẹ̀ máa jù so eléyìí gan tún kéré nínú àwọn òkúta tán ti jù ṣùgbọ́n ọlọ́run ló máa borí bẹ́ẹ̀ ni ìmọ̀ tún ìmọ̀ jọ ìmọ̀ ẹnìkan ò kì í dalẹ́ gbogbo ẹni tó pàdé àpòpọ̀ lé wa lórí gbogbo ìmọ̀ wọn ò ní dalẹ̀ àjàtúkà ni tàgbàrín Mary Martins ẹ ṣeun Grace ìyàwó olùsòótọ́ mo rí yín ìmọ̀tún ìmọ̀jọ ìmọ̀ ẹnì kò kí dalẹ̀ gbogbo ẹ̀dá tó pàdé àpòpọ̀ lórí tiwa tó fẹ́ máa dá ń tàn ṣerú ìmọ̀ wọn ò ní jọ mo ń gbọ́ yín o mi ń gbọ́ yín o iye ah, mi wà ń bẹ̀ ẹjọ́ ìṣẹ́jú kan lẹ ní mi fẹ́ pẹ́ nẹ́tíwọ́ọ̀kì yẹn gùn tiẹ̀ dára. hello ma. à ń gbọ́ yín o. hello. hello. à ń gbọ́ yín o. hello ṣé ẹ gbọ́ mi. bẹ́ẹ̀ni. ẹ wo ọlọ́run nípa làákàyè yín o nínú yín á dùn kan o ọlọ́run àgbà yorùbá nation fún o ọ̀rọ̀ àwọn èèyàn gan tí ọ̀rọ̀ wọn ti wá tó sùn yàn bọ̀ tìṣùmọ́ lákàn nígbà gbogbo ní agbára ọlọ́run á ṣeé ṣe òótọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ni kẹ́ ẹ máa sọ o ọlọ́run tó dúró tì kò ní padà lẹ́yìn yín o ọ̀rọ̀ gbogbo á máa dà èyí ní lágbára ọlọ́run ọlọ́run á gbà fún wa bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ á dilẹ̀ lérí ní tí mo kàn mọ̀ nìyẹn àwọn ọba tọ́níkà máa respect yẹn wọn ò deserve any respect o cause wọn ò kì í ṣe rí lọ́ba they are wrong people wrong people ló wà lórí àpèrè ó dẹ̀ jẹ́ kí gbogbo wa ti gbọ́n ó yẹ ká ti gbọ́n látijọ́ yìí oògùn ọ̀rọ̀ mímọ́ bá tó bàtà yé ara wọn jẹ́ wọn ò fún wa lóúnjẹ wọ́n fún wa ní abẹ́rẹ́ kú nígbà tó yẹ kí àwọn ọmọ wa tún protest wọ́n tún sọ̀rọ̀ wọ́n tún pa wọ́n lẹ́nu mọ́ the same àwọn young boys àwọn young girls àwọn náà ni wọ́n tún wà lẹ́yìn àwọn olóṣèlú yìí sórí wa dàgbù ṣé bá ṣe máa máa bá lọ nìyẹn. àbí o. i'm fed up with the people ṣùgbọ́n it's like eh, eh, àwọn uh, politicians wọ́n burú ju wọ́n burú ju military lọ the way they are ruling but. nẹ́tíwọ́ọ̀kì yẹn àbí nẹ́tíwọ́ọ̀kì yẹn. wọ́n sọ wọ́n dájú yẹn wọ́n sọ wọ́n. kò kò sí kankan àwa gan ilé láyé most of us wà àfáfá làwa ti ṣiṣẹ́ èèyàn mélòó ló lè lọ sábàbà mọ́ sí everywhere cost of food ó ti high the, the ultimate gbogbo wa náà ni pé kí a jà fún Yorùbá nation ká dẹ̀ gbà gbọ́dọ̀ yé mi o a àdínà lò kò sí nǹkan tàbí gbádùn federal government ìyẹn gan ó tó kí àwọn èèyàn kórìí wọ́n pé kọ́mọ kan tó ń ṣe nínú ilé gan sọ fún ìyàwó gan pé ilé ìtajà yìí ẹ jẹ́ ká jáwọ́ irọ́ irọ́ nàìjíríà yìí ló máa payọ̀ lọ́tọ̀ dẹ̀ gbọ́dọ̀ sọ fún ẹ kójú wọn ajá they don't want to agree ọlọ́run á wà pẹ̀lú wa o ọlọ́run á gbàdúrà ìfún wa. ẹ ṣe gan thank you so much good night bye. bye ẹ ṣe gan ẹ̀yin èèyàn wa mo ti ranjú mọ́ kámẹ́rà yẹn ju ojú yẹn fẹ́ máa wọ́rí mi so ẹ̀yin èèyàn mi mo kí yín ẹ ṣe gan tẹ bá dẹ̀ ti ń padà tú ètò yìí wò ẹ jẹ́ ká fi sùúrù gbọ́ àlàyé ọ̀rọ̀ mi mi ò bẹ́ni kẹ́ni jà ìmọ̀ràn ni mo tó wá láǹfààní so ẹ má jẹ́ ká máa kọ́ọ̀tì prógámù ní prógámù ká máa fi dá wàhálà alẹ́ tàbí ká máa pèsè orí ètò ká máa lọ jà ká máa já mọ́ pé kò lè sí láàrin ká má ra àwọn tó jẹ́ pé mọ́ dàrú so thank you so much everyone god bless you ọ̀ràn ọ̀làsùn tábà wọn ti ní ta tó mú wá àtúnbọ̀ padà ń ta ọ̀kẹ́ sì ni mọ́ bye love you all hmm, ẹja lọ.